هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل, وكل ضلالة في النار عباد الله السلام عليكم ورحمة الله وبركاته أدكوا فون الله وبركاته atọ́rọ àlékò ìkẹ́ ọlọ́wọ́n ba àti orí ajẹ́jẹ́ tán ọlọ́wọ́n ba fún ànábì wa muhammadi sallallahu alaihi wasallam àti àwọn aráalé ànábì sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà ànábì sallallahu alaihi wasallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ́n ba pẹ̀lú ìlànà ànábì sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà lẹ́yìn náà kíra ní kíkí tí ó lápẹ̀lẹ́ jùlọ ilé tí ṣe gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìtẹ̀síwájú lórí àlàyé hujjiyatu sunna ilé tí a ń bá lọ a ń sàlàyé fún wa lọ nípa ìjẹ́ ẹ̀rí sunna nínú àlámọ̀rí ẹ̀sìn àǹfùwa ní àwọn àlàyé àti àwọn ẹ̀rí nípa wípé sunna nabi sallallahu alayhi wa sallam hujja ni ẹ̀rí ni fún wa nípa àlámọ̀rí ẹ̀sìn ọlọ́run ọba bí lára àwọn ọ̀nà tí a máa ń gbà mú ẹ̀sìn òun náà ni pé kí a fi nǹkan yẹn múlẹ̀ ká dẹ̀ mú ẹ̀rí ẹ̀ nínú sunna anabi sallallahu alayhi wa sallam so a. Uh, níjòkó ìjẹjọ àti sàlàyé nípa àwọn aya al-Qur'an ilé tó ẹ́pọ́ lọ́wọ́n bá alikiola tó fi ń sàlàyé fún wa nípa ìjọ́ranyan mímá dá ẹ̀sìn wa padà síbi kílà nẹ́bí sallallahu alaihi wasallam sọ àti ká máa dá ẹ̀sìn wa padà síbi ìdájọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam lórí àlámọ̀rí ẹ̀sìn ìjọ́ranyan àwọn aya tí ó sọ̀rọ̀ lórí ẹ̀ àti mú wa níjẹ̀jọ́ bákanáà àwọn àhadísù tí ó sàlàyé nípa arú nǹkan bẹ́ẹ̀ tó a ti sàlàyé àwọn àhadísù yìí ní ìjẹjọ inshallah tààlà a ma ṣe àlékún àlàyé lórí ọ̀rọ̀ yìí ní abala ìhà tí àwọn èèyàn kọ sí nǹkan tá ń pè ní súnnà ìhà tí àwọn èèyàn kọ sí nǹkan tí a ń pè ní ìmọ̀ fi súnà sí ẹ̀rí nípa àlámọ̀rí ẹ̀sìn àbí gbàgbọ́ àwọn èèyàn gan nípa hujjiyatu súnà nípa ìjẹ́ẹ̀rí súnà nínú àlámọ̀rí ẹ̀sìn eléyìí báyìí nǹkan tó fà tí afẹ́fẹ́ fi eléyìí tí afẹ́fẹ́ fi tẹ̀lé àlàyé lè ta ti ṣe síwájú tẹ́lẹ̀ òun náà ni pé ká lè bá mọ irú ìhà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ sí súnà láwùjọ wa yìí ká lè bá mọ irú ìhà wo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn ní mùsùlùmí kí ni àdìsọ́kàn wọn sí nǹkan tá à ń pè ní súnà alákọ̀ọ́kọ́ náà tí a bá ń sọ pé súnà súnà nǹkan tí a gbà lérò pẹ̀lú ẹ̀ nǹkan tá a máa ń gbà lérò pẹ̀lú ẹ̀ nǹkan tó pọ̀ ni nǹkan tó pọ̀ ni à ń pè ní súnà tó yẹ sí pé lọ́dọ̀ àwọn olùmọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n ní nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú súnà nínú àgbọ́yé kọ̀ọ̀kan nínú ìmọ̀ àwọn olùmọ̀ nípa usulu di tí ṣe àkídà tó bá sọ pé súnà nǹkan táwọn gbà lérò náà ni gbogbo ẹ̀sìn pátápátá gbogbo ẹ̀sìn náà ń pè ní súnà lọ́dọ̀ wọn so àwọn olùmọ̀ nípa hadith táwọn bá sọ pé sunna ní táwọn gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni àwọn ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tá annabi sallallahu alaihi wasallam bá sọ lọ́dọ̀ àwọn afáwọn ní hadith ní tán pè ní sunna nìyẹn bákan náà iṣẹ́ tí annabi sallallahu alaihi wasallam bá ṣe sunna nìyẹn bákan náà nǹkan tí wọ́n bá ṣe lójú ànábì sallallahu alayhi wa sallam tánàbí sì fi rinlẹ̀ tánàbí ò tako lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa hadith nǹkan pè ní sunna lọ́dọ̀ tí wọ́n nìyẹn ẹ̀rìkì mú lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa àkídà nípa usulu din àwọn ní gbogbo ẹ̀sìn náà pè ní sunna nítorí ẹ̀lú jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ tíra àwọn àfáà tó ti kọjá lọ tán tíra nípa àkídà wọ́n máa pè ní kìtàbù sunna sharhu sunna usulu sunna as so yíba nísìn irú sẹ́hù irú usulu sunna nísìn imam ahmed ni wọ́n ṣe tẹ́bá lọ katira yẹn látòkè délẹ̀ in tí wọ́n ń sàlàyé nínú ẹ̀ òun náà ni gbogbo tó ń pè lẹ́sìn pàwátá pàápàá jùlọ eléyìí tó ní agbára jù nínú àlámọ̀rí ẹ̀sìn tí ń ṣe àkídà nǹkan tí wọ́n ń sàlàyé nínú tírà yẹn nìyẹn láti gbàgbọ́ yìí pé àṣẹ sunna usulu sunna tí imam ahmed ń ṣàlàyé ń bì òun náà ní kíni o ìpìlẹ̀ ẹ̀sìn wa gẹ́gẹ́ ibi tí ìpìlẹ̀ ẹ̀sìn wa ibi tí ó dúró lé lórí bákan náà tí a bá lọ wo kìtàbù sunna abdullahi ibn imam ahmed òun ló ṣe tíra yìí kìtàbù sunna yìí àwọn náà àkídà mùsùlùmí tó lálàáfíà ni wọ́n kọ síbẹ̀ kìtàbù sunna ni wọ́n sì pè tó bákan tí a bá lọ wo sunna alimamu barbahari ni wọ́n ṣe àwọn náà lórí ọ̀rọ̀ àkídà ni fi ṣàlàyé tabalawo asunna lil so àwọn náà lórí lórí àkídà ni wọ́n kọ́lé lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tíra tó yẹ ti kọjá lọ tó yẹ pé ó kọ tó máa ń sọ òun náà ni asunna asunna tó yẹ pé ìtumọ̀ tásì gbà lérò òun náà ni kí ni òun náà ni odidi ẹ̀sìn naam àti wá sọ àwọn àfọ́ ní hadith táwọn bá sọ pé sunna kí náà gbà lérò pẹ̀lú ẹ̀ ọwọ́ kọ àwọn àfọ́ ní fiqh àwọn alfuqaha lọ́dọ̀ tí wọ́n tó máa sọ pé súnà nǹkan táwọn gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni nǹkan tí è sọ̀rọ̀ àyàn nǹkan tí è bá ti sọ̀rọ̀ àyàn làwọn gbà lérò pẹ̀lú súnà ní tó bá ti jọ́rọ̀ àyàn wọ́n ni wájib ní tí è bá ti sọ̀rọ̀ àyàn wọ́n ni súnà naam nǹkan táwọn fuqaha àwọn àfáà ní fiqh nǹkan táwọn gbà lérò pẹ̀lú súnà lọ́dọ̀ tí wọ́n nìyẹn naam ṣé gbogbo ẹnikẹ́ni tó bá ń ka tíra àwọn àfà ó gbọ́dọ̀ mọ nǹkan tí àfà yẹn ń sọ̀rọ̀ lé lórí orí ojú ọ̀nà wo ni wọ́n rìn láti ṣàlàyé súnà tó bá jẹ́ sí pé ní tá àfà yẹn ń ṣàlàyé orí ọ̀nà àwọn ahlul hadith orí ojú ọ̀nà wọn náà ń gbà lo kálímà súnà a jẹ́ sí pé nǹkan tá a máa gbọ́yé òun náà ni pé àwọn ọ̀rọ̀ ànábì àwọn iṣẹ́ ànábì àti gbogbo tábà ṣe níṣẹ́jú ànábì tánàbì bá takò òun àgbà lérò pẹ̀lú súnà mbẹ́ tábà wọn ka tíra mi tó bá jẹ́ sí pé tíra àkídà ni tábà rí tán dákọ̀ súnà súnà níta máa gbà kó wọ́n gbà lérò níta máa gbọ́yé òní kó ń ṣàlàyé nípa gbogbo tán pè lẹ́sìn tó jẹ́ tíra fíkì òlànkà tó bá tíra fíkì òlànkà tábà rí tábà ń sọ súnà mbẹ́ àjẹsí pé níta máa gbọ́yé òun náà àmọ́ problem táwọn èèyàn wá ní láwùjọ wa ibi tí kéwú ti dàrú máwọn èèyàn lójú ibi tí problem tí ó ti ṣẹlẹ̀ tó ti set in fáwọn èèyàn láwùjọ wa ni pé gbogbo bí tán bá ti wá bá súnà pàdé tán bá ti lè rí súnà báyìí àgbọ́yé àwọn àfá òní fíkìn wọn mọ̀ fi tú súnà ẹ̀ tí understand so àgbọ́yé tí wọ́n ti gbọ́yé lọ́dọ̀ àwọn àfá òní fíkìn pé nǹkan tí èso ọ̀ràn yẹn náà ń pè ní súnà yẹn òun ni wọ́n ma fi tútù ma gbogbo tó bá ti pàdé súnà pápátá báyìí ní tó ma fi tú nìyẹn eléyìí sì ni yóò mú yàn sí àṣìṣe tó pọ̀ gidi gan so yíba nísìn nǹkan tán pè ní súnà lọ́dọ̀ àwọn àfọ́ òní hadith àti sàlàyé pọ́nà mẹ́ta ló pín sí nǹkan yìí wà ní ìdájọ́ rẹ̀ lè pín sọ́nà méjì tàbí ká sọ pé ìdájọ́ rẹ̀ gẹ́ lè pín sọ́nà mẹ́ta ó lè jẹ́ ilé ìtọ́jú ọ̀ràn ẹ̀yàn súnà lọ́dọ̀ àwọn afọ́ ní hadith ó lè jẹ́ pé ọ̀ràn ayà ní tọ́jú pé téèyàn bá ṣe yóò jìyà bákan náà ó lè jẹ́ mustahabu nítorí pé téèyàn bá ṣe yóò gbà ládá àmọ́ téèyàn bá ṣe kò ní jìyà bákan náà ó lè jẹ́ sunnatul aada ó lè jẹ́ sí pé téèyàn ṣe kò ní gbẹ̀sẹ̀ bẹ́ẹ̀ òṣìṣe kò ní gbà ládá náà ni eléyìí tó ń pè ní asúnnatu jìbìlíyà asúnnatu àjìbìlíyà súnà tó sí pé kò ń ṣe ẹ̀sìn anabi sallallahu alaihi wasallam fi nǹkan ẹ̀sẹ̀ sìn so yẹ báyìí nìsín bẹ̀tí inú ṣe sí anabi sallallahu alaihi wasallam náà lọ́wà so kí láyé fàyọ́ mẹ́ni pé nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé gbogbo àkígbà tí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn àbí tí èèyàn bá fẹ́ ka tíra àfa kan èèyàn gbọ́dọ̀ mọ kí ni nǹkan tá a fa yìí sọ̀rọ̀ lé lórí gan kọ́ mọ̀ jẹ́ sí pé wọ́n máa sọ̀rọ̀ àfa ò máa sọ̀rọ̀ ọ̀la èèyàn máa sọ̀rọ̀ ọ̀la àbí ká máa sọ̀rọ̀ láti máa sọ̀rọ̀ lálà so ibà nísìn so ló fi jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí á ń láti kíyèsí gan àwọn tíra tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ lórí ọ̀rọ̀ súnà tọ́jà àwọn fuqaha nǹkan táwọn gbà lérò pẹ̀lú súnà òun náà ni nǹkan tí yé sọ̀rọ̀ àyàn kódà kọjá pé inú Al-Qur'an ló wà súnà náà ni ó máa jẹ́ àwọn ògbèrò pé nǹkan tó ń pèrè súnà lọ́dọ̀ táwọn wọn àgbèrò wípé ní tó bá ti wà nù hadith náà gbé bẹ́ẹ̀ wọ́n gbà wípé gbólóhùn kan ni táwọn máa lò fún nǹkan tí ìbá ti sọ̀rọ̀ yàn kódà kó jẹ́ pé nu Kùránì ló wà ẹ̀ tí ọ̀dá sáà kódà kó pé nu Kùránì ní nǹkan yẹn wà súnà ní lọ́dọ̀ wọn tí ìbá ti sọ̀rọ̀ yàn so àmáwọn èèyàn wá sí àṣegbọ́yé àwọn ha, wọn á gba àwọn alóhùn kò dẹ̀sẹ́ ni tọ́sọ́rù yẹn rí nínú Islam wípé nǹkan pè ní súnà o òun náà ni nǹkan tó bá ti wà nínú hadith anabi ó ní sọ̀rọ̀ yàn àmọ́ tó bá ti wà nínú Al-Kùránì náà mọ̀ ẹjọ́ yàn kò sí ẹnìkan láyé nínú àwọn àfáà ẹ̀sìn tí wọ́n kéwú yẹn jú tó sọ̀rọ̀ nǹkan báyẹn rí láyé nǹkan táwọn gbà pé súnà táwọn pè ní súnà lọ́dọ̀ ti wọn òun náà ni nǹkan tí èso ọ̀ranyàn kódà kò bá jẹ́ náà Al-Qur'an lọ́wà súnà ni ó máa jẹ́ kò tí ì yé báyìí nìsín so látara báyìí ilé tá a wá fẹ́ rìn maslak ojú ọ̀nà tá a fẹ́ rìn òun náà ni ojú ọ̀nà àwọn al-muhaddithun ojú ọ̀nà àwọn àfáwọn ní hadith tá a bá ń sọ pé súnà ní tá a gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni àwọn ọ̀rọ̀ ànábì àwọn iṣẹ́ ànábì àti àwọn nǹkan tí wọ́n ṣe ní ìṣẹ́jú ànábì sallallahu alaihi wasallam táà sì tako níta àgbàlérò pẹ̀lú súnà táwa ń sàlàyé nìyẹn ilé tó ẹ́sì pé ọ̀ràn yẹn lè wà ń bẹ̀ ilé tó yí sọ ọ̀ràn yẹn náà lè wà ń bẹ̀ tó yẹ bá nísì nǹkan tá àgbàlérò tá ń sàlàyé nìyẹn náà ìhàwó wà ní àwọn èèyàn kọ sí súnà nàbì sallallahu alaihi ìhàwó ní àwọn èèyàn kọ sí hadith wa nàbì ṣàkẹ́mọ́tí níta àgbàlérò ní hadith ìhàwó làwọn èèyàn kọ sí àwọn èèyàn pín sí ọ̀nà méjì lábala ìgbà súnà wọlé àbí kí n sọ pé àwọn èèyàn pín sí ọ̀nà mẹ́ta lábala súnà àwọn alákọ̀ọ́kọ́ làwọn tó yẹ sí pé wọ́n dúó lórí bí ọlọ́run ọba àlékẹ́ láti fẹ́ kán dúó òun náà làwọn tán gbà yí pé súnà o níta bá ti rí látọ̀dà nẹ́bí sallallahu alayhi wa sallam ó jẹ́ sí pé ó sọ lọ́rọ̀ ni ọjọ́ pé ó ṣe níṣẹ́ ni àbújẹ́ sí pé wọ́n ṣe wájú ànẹ́bí sallallahu alayhi sallam ọ̀tako ni ó ti di ẹ̀sìn fún wa ó dẹ̀ ti di níta máa tẹ̀lé táwọn fi jọ́sìn fọlọ́run ọba nìyẹn àwọn eléyìí náà gbà pé hujja ni gbogbo tá a bá ti rí tánàbí sallallahu alaihi wasallam bá ti sọ àbóṣe àbọ̀n síwájú ẹ̀ ó ti di hujja ó ti di ẹ̀rí pé nǹkan yẹn wà nú ẹ̀sìn ni kò yẹ báyìí nísìn àbí nǹkan tánàbí sallallahu alaihi wasallam bá sọ pé ẹ má dé bẹ́ẹ̀ àbí tá a bá ti rí pàtàkì sallallahu alaihi wasallam ó fojú lẹ̀ fílẹ̀ kò ṣe ànábì sallallahu alaihi wasallam yẹ kó ṣe àmọ́ kò wá ṣe láti fi súnmọ́ Ọlọ́run Ọba àti gbà pé irú nǹkan báyẹn ó ti di ẹ̀rí pé nǹkan yẹn ò sí nínú ẹ̀sìn nìyẹn ló fi jẹ́ pé lábala bí tí mo sọ yìí a lè pé súnà sí méjì asúnnàtù ìfẹ̀ẹ́líyà wà súnnàtù tàrkíyà asúnnàtù ìfẹ̀ẹ́líyà òun náà ni súnnà tó yẹ pé anabi sallallahu alaihi wasallam ṣe níṣẹ́ ni láfi mọ̀ pọ́wà lára ẹ̀sìn àwa náà wọ́n máa gbà yí pé ó ti di ẹ̀sìn táwa náà máa ṣe nítorí pa arígbé kíni o torí pa arẹ́rì pa anabi ṣe kò yé báyìí níṣẹ́ òun náà pè ní asúnnàtù alfẹ̀ẹ́líyà àrífẹ́lú anabi àrí iṣẹ́ anabi lórí nǹkan yẹn láfi mọ̀ pé nǹkan yìí wà lára ẹ̀sìn ni so yé báyìí níṣẹ́ láfi mọ̀ pé alára ẹ̀sìn ló wà ká máa ṣe torí pa arípa sallallahu alaihi wasallam ṣe eré náà ń pè ní asúnnàtul fẹ̀ẹ́líyà ẹlẹ́ẹ̀kejì òun náà ni wọ́n ń pè ní asúnnù àtàkìyà àwọn súnnà tó yẹ sí pé anabi sallallahu alaihi wasallam àwọn nǹkan yà anabi gbé jù sílẹ̀ ni súnnà ní fáwọn náà káwọn náà gbé jù sílẹ̀ ká má ṣe kò tí yé báyìí nísìn a rí pé anabi sallallahu alaihi wasallam ó gbé nǹkan yìí jù sílẹ̀ kò ṣe máa ṣe ẹ wo irun kíkí nísìnyí ṣe àmọ́ pé inú ta bá fẹ́ kí ọ̀run ní ká pè ọ̀run wà inú ẹ̀ náà ní ká ṣe ìkọ́mà àríwẹ̀ kọ́ ni àmọ́ ta bá wo sọ̀látùlẹ̀ ìd sọ̀látùlẹ̀ ìdè yìí a kì ń pè ọ̀run bẹ́ẹ̀ a dẹ̀ kì ń ṣe ìkọ́mà bẹ́ẹ̀ eléyìí báyìí sunnatun tarkiyya ni kí ló fà á tàbí ṣe torí bá nẹ́bí sallallahu alaihi wasallam kò pè ọ̀run kò dẹ̀ ṣe ìkọ́mà níbi ìd ẹ ti mọ̀nasán so sunnatun tarkiyya nìyẹn àrípa nẹ́bí sallallahu alaihi wasallam taraka al-adhanayn anabi sallallahu alaihi wasallam al-adhanayn anabi filẹ̀ kò ṣe nínú salatul eidain níbi ìran ìdí méjèèjì tí ó ti yẹ pé ó ti wá di súnà fún àwa náà láti máa ṣe tábà wá rèèyàn kan ní tọ́fẹ́ kí ìran ìdí ọjọ́rùn ọjọ́rùn léyà ni àbọ́jọ́rùn àwẹ̀ ni ọwá bẹ̀rẹ̀ sí máa pẹ̀rùn yín sẹ̀kọ́ ọmọ kí láà ló ṣe jàmáà a ló ṣe bí dáa abẹ́ẹ̀kọ́ ni so nítorí pé nǹkan yẹn àrípa nàbí sallallahu alaihi wasallam ṣe so mo sọ pé as-sunnatul fi'liyya was-sunnatul tarkiyya níta bá máa pa Ànábì sallallahu alaihi wasallam ọmọ máa tààrọ́ ka ẹ̀ ọmọ máa fi ilẹ̀ ta'abbudan lillah kó fi ń jọ́sìn fọ́nà ọba ni pé a kì í ṣe nǹkan báyìí níbi báyìí àjẹsí pé ìwọ ló ní ṣe nìyẹn ṣé báyìí nìyẹn. naam ẹlẹ́ẹ̀kẹta òun náà ni asúnnatu alqawliya asúnnatu alqawliya súnà tó pé ẹnu lànàbì fi sọ ànàbì ni ẹ máa ṣe nǹkan báyìí àbánàbì sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ẹ bá ṣe nǹkan báyìí ẹgbà aládá báyìí ẹgbà aládá báyìí ẹgbẹ̀sẹ̀ báyìí eré náà pè ní asúnnátú alqawliya súnà ilé tó yẹ pé ànàbì sallallahu alaihi wasallam fẹnu sọ ni ó ti di ó ti di ẹ̀sìn fún wa pé nǹkan tá ànàbì sallallahu alaihi wasallam bá ti fẹnu sọ fún wa pé lára ẹ̀sìn ló ó jẹ́ sípa nẹ́bí sallallahu alaihi wasallam fi iṣẹ́ ṣe ni o ó jẹ́ sípa nẹ́bí sallallahu alaihi wasallam máa máa fojúlẹ̀ fílẹ̀ ni o àbí wọ́n ṣe ní ṣejú ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí ọ̀tako ni o nǹkan yẹn ti dára ẹ̀sìn yẹn. àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn lẹni tó jẹ́ sí pé wọ́n gbà pé súnà ò ní máa jọ́ràn yàn súnà ò ní máa jẹ́ ẹ̀sìn àní máa mú ẹ̀sìn nínú súnà pé ibi dáàtì máa mú ẹ̀sìn òun náà ní alukur'an gbogbo tó bá ti lè yàtọ̀ sí alukur'an àlè mẹ́sìn wa ń bẹ̀ tẹ bá ka hadith fún wọn lónìí dọ̀la wọn ní gbàgbọ́ wọn dẹ̀ ní tẹ̀lé wọn nígbà tí o ti sí náà Qur'an wọn nígbà tí o ti kí ni o ìgbà tí nǹkan yóò ti sí náà Qur'an àwọn ìran ẹlẹ́ẹ̀kejì nìyẹn àwọn ìran wọ̀nyí orí wọn la fẹ́ sọ̀rọ̀ lé lórí ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn pín súnà sọ́nà méjì wọ́n sọ yí pé eléyìí tó bá ti jẹ́ asúnnàtul mutawatirọ̀ ilé náà ń pè ní alahadithul mutawatirọ̀ àwọn hadith tó bá jẹ́ pé àwọn sọ̀hábà tó pọ̀ ni wọ́n bá gbà wá àtàwátò lọ́dọ̀ àwọn afáwọn ní hadith ó bẹ̀rẹ̀ láti rí hadith wọ́n pé sọ̀hábà bí mẹ́rin títí dé 50 títí dé 100 ni wọ́n gbà wá wọ́n ní wọ́n ní irú nǹkan bẹ́ẹ̀ làwọn gbà ní làwọn gbà ní sunna làwọn gbà ní ọ̀rọ̀ annabi làwọn gbà ní hadith annabi pé gbogbo hadith anabi tó bá jẹ́ sí pé iye òǹkà tí iye òǹkà sọ̀hábà tó bá gbà wá tí ó bá ti lè tó mẹ́rin jù bẹ́ẹ̀ lọ àwọn ọ̀gbà kò yé báyìí nísìn so eléyìí náà ń pè ní al-mutawatir ẹlẹ́ẹ̀kejì náà ń pè ní al-ahad ahad ahadu òun náà ni sunna tó jẹ́ sí pé sọ̀hábì ẹyọ kan àbí méjì àbí mẹ́ta náà ló gbà wá sọ̀hábì ẹyọ kan àbí méjì àbí mẹ́ta ló wá wọ́n ní irú àwọn ahadith báyìí wọ́n ní láàyò fi ìlú yẹ̀kìn kò túmọ̀ sí pé kò túmọ̀ sí pánẹ́bí sọ wọ́n ní kò mú ìtumọ̀ pánẹ́bí sọ pé à ń kẹ́fí sí wọn pé rọ́ àwọn sàhábà yẹn pa kò yẹ báyìí nísìn pé láàyò fi ìlú yẹ̀kìn ìnáma yóò fi ìlú àvọ́nù pé vọ́nù ni ẹ̀mí wọn balẹ̀ pánẹ́bí sọ kí ló dé wọ́n ti rí pé sọ̀hábì kan lọ́gbà wa wọ́n ti rí pé sọ̀hábì méjì lọ́gbà wa ó ṣe jẹ́ pàwọn mẹ́ta péré ni sáwọn mẹ́tẹ̀ẹ̀ta nìkan ni sọ̀hábì ànẹ́bì ni tó yẹ àwọn ẹlẹ́ẹ̀kẹta nìyẹn àti kéníkejì wọn ìyẹn ni pé àtàwọn tó ń gbà yí pé hadith o àwọn ò tiẹ̀ lè fi sẹ̀rí nínú ẹ̀sìn rárá àtàwọn tó ń gbà pé hadith o eléyìí tó bá ti jẹ́ sí pé tó bá ti jẹ́ mutawatir òun lámọ̀ fi sẹ̀rí àmẹ́rin tó bá ti jẹ́ ahad àdé fi sẹ̀rí ẹni àánú làwọn méjèèjì wọn sí lójú ọ̀nà ọlọ́run ọba wọn sí lójú ọ̀nà nẹ́bí sallallahu alaihi eléyìí báyìí nìkan tá fẹ́ yẹn nàná ọ̀rọ̀ yìí tá à ń sọ yìí àwọn àfáà ti ṣàlàyé ẹ̀ gan nínú àwọn tíra tí wọ́n kọ láti fi ṣàlàyé ipò tí hadith wà nú ẹ̀sìn àwọn tíra àwọn tíra kan ẹgbẹ́ tó fi ṣàlàyé nípa ìmọ̀ nípa hadith tó jẹ́ wọ́n fi ṣàlàyé nípa ulumul hadith àwọn àfáà ti ṣàlàyé irú àwọn wọ̀nyí sínú àwọn tíra yìí tẹ́lẹ̀ ti ṣàlàyé báwo làwa ti fẹ́ bá wọn lò àwa tá a nígbàgbọ́ sí ìjọ́ran ẹ̀yàn àbí àwa tá a nígbàgbọ́ sí ìjẹ́ẹ̀rí hadith wa nabi sallallahu nínú ẹ̀sìn. naam ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ láti bi ọ̀rọ̀ nípa anabi sallallahu alayhi wa sallam gangan tá a fẹ́ gba ọ̀rọ̀ látọ̀dọ̀ ẹ̀. ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam ẹ̀rí pé nígbà tọ́lọ́wọ́ bá lè kẹ́lá gbé annabi sallallahu alaihi wasallam dìde méjì ni àwọn èèyàn pín sí àwọn kan bẹ̀rẹ̀ pé wọ́n nígbàgbọ́ sí annabi sallallahu alaihi wasallam ikọ́ ọlọ́run ọba àlékẹ́ láàrín ní tòótọ́ òjíṣẹ́ ọlọ́run ọba sì ni gbogbo tánàbí sallallahu alaihi wasallam bá ti wá mú wá fún wọn wípé ọlọ́run ọba àlékẹ́ lọ́sọ báyìí ọlọ́run ọba lọ́sọ báyìí wọ́n máa tẹ̀lé wọ́n ti gbà pé ọlọ́run ọba àlékẹ́ láàrín sáwọn yẹn ìgbàgbọ́ pọ́lọ́run ọba àlékẹ́ láàrín sáwọn yẹn òun wọ́n fi ń tẹ̀lé pé ẹni yìí o ọlọ́run ọba àlékẹ́ láàrín iṣẹ́ ọlọ́run ọba ní jẹ́ ọ̀ràn yẹn sì ní fún wa ká tẹ̀lé ọlọ́run ọba so nígbà tó ti jẹ́ ọ̀ranyàn fún wa ká tẹ̀lé Ọlọ́run Ọba ọ̀ranyàn náà ni ká tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run Ọba torí pé yìí máa tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run Ọba ìtẹ̀lé Ọba tó rán ni torí kò dá sí ara rẹ̀ jẹ́ àwa ara wọn kan tí wọ́n láwọn ò nígbàgbọ́ sí pé òjíṣẹ́ Ọlọ́run lànẹ́bì wọ́n láwọn ò gbàgbọ́ wọn ní ọ̀rọ̀ nípa wọ́n ní ọ̀rọ̀ ní o wọ́n ní ọ̀rọ̀ lànẹ́bì sallallahu alaihi wasallam pa àwọn yìí àwọn wọ̀nyí làwọn kèfèrí kò tí ì yé báyìí nísìn jàmáà síwájú ká tó tẹ̀síwájú mo fẹ́ bi yín léèrè pé kí ni ìyàtọ̀ nípa láàrin ẹni tó yẹ sí pé lẹ́yà nẹ́bì ó ṣe àìgbàgbọ́ sí ànẹ́bì pé irọ́ lànẹ́bì ń pa àtẹni tó ṣe àìgbàgbọ́ sí ànẹ́bì lẹ́yìn ànẹ́bì pé gbogbo àdìsí ànẹ́bì tẹ́ ń sọ irọ́ ni kò fẹ́ gba hadith kankan wọlé nínú hadith ànẹ́bì kí ni yàtọ̀ náà méjèèjì ṣé báwọn méjèèjì ṣe kèfèrí sí ànẹ́bì sallallahu alayhi wa sallam náà ni kò tíye náà àwọn tó wá ṣe kèfèrí sí ànẹ́bì ọ̀nà oníwá gbà ọ̀nà wo ni Kùránì jẹ́ kó yé wa pé wọ́n gbà láti fi ba dáhàwà ànẹ́bì jẹ́ òun náà làwọn ti sin náà ń gbàdò ní níta fẹ́ jí kó yé wa nìyẹn níta fi gbọ́rọ̀ láti bẹ̀ òun náà ní pé kí ni wọ́n lo kọ́ ìdà kan àbí wọ́n lo nǹkan kan wọ́n rin ojú ọ̀nà kan òun náà ní kí ni àwọn àfọwọ́ ni àtọ́ànù fi náàkìlì tọ́ànù fi mọ̀nkúrì àtọ́ànù fi náàkìlì tọ́ànù fi mọ̀nkúrì kí a fi àbùkù ká bẹnu àtẹ́ lu ẹni tó bá gbé nǹkan wá ìbẹnu àtẹ́ lu tó gbé wá náà ni téèyàn bá fẹ́ tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí àwọn èèyàn máa gba nǹkan kan lọ́wọ́ yàn ní tó bá gbé dání tẹ́ ẹ bá fẹ́ káwọn èèyàn máa gbọ́ ẹ fẹ́ káwọn èèyàn máa gbà nǹkan tẹ́ ẹ ṣe ni pé ẹni tó gbé nǹkan yẹn dání gangan ẹ fa àbùkù kan ẹ jẹ́ káwọn èèyàn kórìíra rẹ̀ ẹ máa sọ tí ò dá nípa rẹ̀ nígbà tẹ́ ẹ bá ti ń sọ tí ò dá nípa rẹ̀ tó bá fi lè rìnlẹ̀ lórí àwọn èèyàn pẹ́ ni aburú ni wọn ní gba tó gbé dání náà torí pé báwo lèèyàn tó jẹ́ èèyàn aburú ó ṣe gbé nǹkan dáa wá fún wa táwa gbà lọ́wọ́ ẹ̀ tẹ́ pé èèyàn aburú ó mì pé àlè gba nǹkan dáadáa lọ́wọ́ ẹ̀ nìyẹn so wọ́n pè ní at-ta'nu fil naqili at-ta'nu fil naqili ta'nu fil manqul kí a ṣe káfí àbùkù sí káfí àbùkù kan ẹni tó bá gbé nǹkan dání ìfàbùkù kan tó gbé dání ni o eléyìí báyìí làwọn àwọn kùfàrù Quraysh náà bẹ̀rẹ̀ sí máa ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam kí ni ká tán ṣe wọ́n á bẹ̀rẹ̀ sí máa fi oríṣiríṣi àwọn àlébù oríṣiríṣi àwọn àbùkù wọ́n bẹ̀rẹ̀ sí máa fi kàn ṣe yóò di páwọn èèyàn ní gbàǹtà nẹ́bí gbé wa mọ́ kò yé báyìí nísìn fún bí àpẹẹrẹ jẹjẹ fún yín lápèjúwe téèyàn bá fẹ́ bà oúnjẹ kan jẹ́ nísìn téèyàn bá fẹ́ kí oúnjẹ kan tà mọ́ ẹni tí ń ta oúnjẹ ẹni kẹ́ bàjẹ́ tẹ́ bá ti lè bà ẹni tí ń ta oúnjẹ yẹn jẹ́ àwọn èèyàn nídéwájú ara ń jẹ mọ́ ẹ sọ nǹkan tí ó mú àwọn èèyàn máa kórìíra ẹni yẹn kò tí yé báyìí nísìn nǹkan kan tẹ́ pé táwọn èèyàn bá ti ń rí tó bá so ló fi jẹ́ sí pé wọ́n ti fi ẹnu bà tàwọn èèyàn jẹ́ ẹlòmíì wàláhì àwọn èèyàn sì fẹnu bà ọjà rẹ̀ jẹ́ nítorí pé kíni torí pé wọ́n fẹnu bà òun gan fúnra ẹ̀ jẹ́ so ọwá jẹ́ sí pé ọwá di pé àwọn èèyàn wá ní fọkànbalẹ̀ lórí nǹkan tí ń tà lọ́jà mọ́ so téèyàn bá fẹ́ bà ọjà yẹn jẹ́ èèyàn tí ń tà ń jẹ́ sìn òun gangan fúnra ẹ̀ ní ẹ̀bàjẹ́ ẹ sọ pé ẹ sọ pé ìyá yìí omi tí wọ́n fi ń tábà omi sì tábà rẹ̀ ni wọ́n fi ń ṣe ń jẹ fún wa torí káwọn yẹn lè bà máa ránjẹ rẹ̀ pé à ògùn àwúre tó ṣe o ògùn awọ́rò tó ṣe torí káwọn yẹn lè bà máa jẹun rẹ̀ o so omi tí wọ́n fi ń dáná yóò ọkọ̀ fi tábà ní omi tó bá fi tábà òun òun yóò fi wá rọ àmàlà fún wa ẹ̀dàkùn ta ní ọgbọ́n yóò tí ó jẹun rẹ̀ mọ́ wàláhì kò sẹ́ni tí ó yàjú pé ẹ́ omi tí wọ́n fi ń tábà ní fi ń dáná fún wa so ibà ní sèyí sẹ́mi pé oúnjẹ rẹ̀ ká ní ọ̀dà ẹ̀ ń pàṣọ pé oúnjẹ rẹ̀ ò dùn àṣìṣọ pé oúnjẹ rẹ̀ ò sara láǹfààní àmọ́ ohun gangan la kábùkù bá pé omi tí wọ́n fi ń tábà ní tàbí ká sọ pé àṣẹ inú oúnjẹ inú oúnjẹ tẹ́ ń rà ibẹ̀ náà ní ń fọ́tọ́ sí ẹ̀rọ àkúta náà gbọ́ pé ìyá tí ń ta oúnjẹ máa ń fọ́tọ́ tí ó lọ ránjẹ rẹ̀ tí ó déwájú ẹ̀ ránjẹ àbí tó sọ fún yín pé ṣe rí ayé o ẹ̀jẹ̀ èèyàn ni wọ́n fi ń dín àkàrà ṣe pé ẹ̀ ń bá àwọn kan bẹ́ẹ̀ àwọn alákàrà kan bẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn tí máa ń tàkàrà elépo ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti kó bá lé pẹ̀lú pé ni fi ń dín àkà ṣẹ̀ǹpákà rẹ̀ ká ní òdùn ṣẹ̀ǹpákà rẹ̀ ká la ṣe kí ni làkàbùkù bá ẹ eh, ti understand kò sí ẹni tí ó déwájú tí ó gbọ́ bẹ́ẹ̀ tí ó sì rìn lọ́kàn rẹ̀ tí ó déwájú ara kàmá láíláí ntí ntá fẹ́ bàjẹ́ gẹ́gẹ́ ni àkàrà rẹ̀ rà fẹ́ kọ́ tà mọ́ ẹ eh, ti understand láti fi àbùkù kan òun gẹ́gẹ́ tí ń tàkàrà oúnjẹ rẹ̀ ọjà rẹ̀ là fẹ́ kọ́ tà mọ́ láti fi kí ni o láti fi àbùkù kan òun gẹ́gẹ́ tí ń tajà yẹ so ń pè ní at-ta'nu fi an-naqili ta'nu fi an naqili tanu fi wọ́n á bẹ̀rẹ̀ sí máa bá ànábì ló kọjẹ́ lára àbá ló kọjẹ́ tánbà nẹ́bí sallallahu alaihi wasallam ló kọjẹ́ òun náà ni wọ́n ní yá ayyuha alladhi nuzzila alayhi dhikru innaka la majnun ẹ̀yìn ìwọ tó sọ pé ìwọ tó sọ tíra kalẹ̀ fún ìwọ ìwọ tó sọ tíra kalẹ̀ anẹ́bì náà pè báwọn yẹ̀yẹ́nu bí kí afọ́rùngbọ̀n èsì wá afọ́rùn ẹ̀dàkùn wọ́n fẹ́ báyẹn ló kọjẹ́ nù wá ní yá ayé alẹ́bí nuzila alayhi dhikru ìwọ tí èsì ìwọ tó wọ́n sọ tíra kalẹ̀ fún wọn gbà tíra yẹn gbọ́ ọkọ́ sọ kalẹ̀ fún àwọn ìwọ tó ní wọ́n sọ tíra kalẹ̀ fún wọn bí ìnẹ́kala wèrè ní ọ wèrè wallahi nítorí sọfà nẹ́bí ni ìnẹ́ka lámàjìnún wèrè ní ọ wọ́n ní pé tó ya wèrè tí ìbáyé pọ̀ ya wèrè àdẹ́bì náà ń rí bá ń fún tí ìbáyé pé wèrè ní ọ ìwọ pé wọ́n mọ̀ wá pé ká máa tẹ̀lé ọ gbogbo àwọn táwọn bàbá wa ń ṣe tá a bá wọn ká fi wọ́n lẹ̀ ká máa tẹ̀lé ìwọ gbẹ̀yìn àwọn bàbá wa lọ àdúgbò mẹ́sìn sì jù wọn lọ ṣèkí bá yẹ máa ń bá wọn láwùjọ nìyẹn ó ní ẹ sẹ́yìn mẹ́sìn sì jù àwọn bàbá lọ níta bá ń bàbá wa tí wọ́n ń ṣeré àwọn tó bìlà sẹ́mi kúrò àwọn èèyàn kò fẹ́ yàtọ̀ sí táwọn ti táwọn ti gbá nì pé iná kalamajì lónìí wèrè ni ọ́ kí

sọ pé àwọn màláìkà tá a bá sì rí wọn láti mọ̀ pé oh, ọ̀dọ́ náà làwọn eléyìí ti wá ń tòótọ́ ó túmọ̀ sí pé wọ́n nígbàgbọ́ sáwọn màláìkà lọ ayọ́ ẹ̀kọ́ ni pé ká tó wà lè gbà pọ́lọ̀ lọ́rán o ilé tó ń wípa pọ́lọ̀ lọ́rán mi ẹ̀wọ̀n sọ tíra kalẹ̀ fún mi tó lọ dá tíra ọ̀hún ní ara rẹ̀ àwọn olè gbàgbọ́ sọ fọ́lọ́run ọlọ́run lọ́sàrán àwọn ọmọ ogun ọlọ́run sí ni màlẹ́kà sọ pé kọ́lọ́run bá fa àwọn màlẹ́kà tẹ̀lé ọkàn máa jẹ́rìí rẹ̀ subhanallah bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi àwọn àyà tọ́tọ́ ẹgbọ́n mọ̀ sọ wípé wọ́n mọ̀ sọ fún anábì sallallahu alaihi pé ṣé wọ́n máa sọ fáwọn èèyàn pé ṣe fẹ́ máa tẹ̀lé ọkùnrin kan tó ṣe sáhìrù majnun òpìdánì gbogbo gbogbo mọ̀jísà tẹ́rí tó sọ pé òun ṣe yẹn gbogbo àwọn ṣe ìyanu tí ń ṣe yẹn yìí dẹ́ ní pa fún yìí majnun wèrè ní ṣe bá nísì wàláhì wèrè tó ń pè ànábì wọ́n mì yẹn nífa kìí ṣe pé kìí so that àwọn èèyàn máa wo pé ah, ṣé wèrè ni bí ì bá ṣe wèrè òun ò sì máa sọ ọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ kíníkan fún yín nínú àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà kórìíra báyẹn gbà míì wàláhì tí gbogbo àdúgbò yìí bó ṣe rí nìyẹn ní Mákà tí gbogbo àdúgbò bá decide láti máa pè nìkan ní wèrè wèrè tó débì kan ní wèrè nífà wèrè wèrè tó bá yá ènìyàn náà mọ̀ wúra pé ẹ dákun ṣé wèrè ní mí ń tòótọ́ ẹ tí ò lẹ́sàn wàláhì ènìyàn náà mọ̀ wò pé àbí wèrè ní mí ń tòótọ́ ni àwọn ènìyàn náà mọ̀ wò àwọn ènìyàn tábá wá náà wèrè nífà orí tí ń dẹ́rìn rìn ni <laughs> owó orí bí irungba rẹ̀ ti ta kókó ni wèrè ní oríṣòkòtò rẹ̀ wèrè nífa wàlọ́hì òun ló sì máa nígbà tó bá débì tó gbọ́ pé wèrè ni tó tún dọ́hùn tó gbọ́ pé wèrè ni tí gbogbo wọn gbogbo wọn panu pọ̀ lórí pé wọ́n sì mọ̀ pé kìí ṣe wèrè o wàlọ́hì ẹni náà padà gbà pé wèrè ní tòótọ́ ẹ dákun sẹ́ni ẹni tán pé wèrè ni ọmọ àdìfẹ́ndà rẹ̀ pé kìí ṣe wèrè kó ń ṣe wèrè ó pé àwèrè ah, ah, ní ọ̀tòótọ́ <laughs> wàlọ́hì ẹ̀mọ́ ṣe wí lórí tòótọ́ because kò ní gbà ọ̀rọ̀ rẹ̀ ó ti mọ̀ pé wèrè náà ni pé ẹni tí ń sọ̀rọ̀ tí ò ní làkà gbogbo bá ṣe nǹkan ọmọ sí mọ̀ kẹ́mi pé ẹ̀dàkùn ó sì ẹ̀rí pọ́lẹ̀ ní músẹ́ tó tọ́ ẹ̀rí tó rí músẹ́ yá ó dà pé wúrẹ̀ ń bẹ láàrin ó sì jẹ́ pé nọ́mẹ̀ ẹ̀rí tí yẹn rí náà ni o àmọ́ yóò impression kan ti kọkọ wà fún ìgbà tí a wà ní kékèké jù báyìí lọ àfáà kan bẹ ń ṣe wa à ń pè ní àfáà tájù wàláhì láàzím kọ́nà bá kọ́ bá sàforíjì fáwọn òbí wa wàláhì wọ́n sì mú wa wàláì débi pé àfa àtàjù báyìí tí àfa àtàjù bá ń bọ̀ ní ibi báyìí ọ̀nà bòmí ni màá gbà wọ́n gbé ìkórìíra àfa yìí sí wa lẹ́mìí ẹ̀ máa ń kẹ́tà fáǹsọ àfa ń ṣe wá sí súnà nígbà tí yá dàgbà tán tí súnà tó ń yé wa ni mo tó mọ̀ pé ha àsóní súnà làfa yìí wàláì wọ́n sì lé àfa yẹn kó lù wọ́n lè kó ládùúgbò àfa yẹn padà travel ó lọ sí Ivory Coast ẹ̀ tí ọ̀dà sáà kí ni màá fà yọ́n bẹ̀ ni pé wọ́n gbógun ti àfa yìí débi pé wọn kí àkí kódà ìgbọ́bi tí àfáà ti se ní alhamdulilayi rí torí pé a ní ìjẹ́ ẹ̀fẹ́ gbọ́rọ̀ wọn sétí ẹ̀mọ̀ nǹkan wọ́n ní àfáà tájú apààyàn ní o apààyàn làfáà tájú kílódé ó sọ pé ẹni tó bá pààyàn àfáà sọ pé ẹni tó bá a ah, bí ìbá sa pààyàn yẹ́ sọ pé ọlọ́run lè foríjìn tó bá pààyàn ẹ tí ọ̀nà ni nítorí ẹ̀jẹ̀ pé wáàsí rẹ̀ o tó bá tọrọ àforíjì lọ́dọ̀ náà ọlọ́run ní foríjì kó lé lọ́wọ́ ní foríjì kankan so ẹmọ ẹmọ afáàtájú àfẹnisògùn owó ni o ẹmọ làkàyọ ọmọ kékeré àwọn náà bá mọ sáká pèrè tí n bá rí òjìji afáàtájú bí kàbáyì ní fèrè sí ni mọ̀ nípa pé ọ̀nà táwọn ti ẹni tí ń ṣe nǹkan tẹ́bà wọ́n ni ẹ lágbájá ẹ̀kìní kan ni tàmẹ̀dùn ó kó sí kìíní kan tàbásígbè ó kó sí kìíní kan tàmẹ̀dùn ó ṣe báyìí nítorí pé kí ni torí kẹ́ẹ̀ kórìíra rẹ̀ kẹ́ẹ̀ bá gbọ́rọ̀ rẹ̀ ti ń sọ. ṣé ní sìn so òun labádé bi àtọ́ ànúfi nẹ́kìlì tọ́ ànúfi mọ̀kòwì ọ̀nà ìgbà táwọn èèyàn máa ń gbà lé àwọn èèyàn kúrò níbi nǹkan tí èèyàn bá gbé dání òun ni pé wọ́n máa fi àbùkù kan ní tó gbé nǹkan yẹn dání àwọn ọ̀rọ̀ burúkú tó mú wá sọ nípa rẹ̀ ọ̀rọ̀ tí ó mú àwọn èèyàn kórìíra rẹ̀ tí ò ní mú wọn gba ọ̀rọ̀ rẹ̀ ni ṣe wá rí ojú ọ̀nà yìí ẹ̀ríkẹ́ mo ti ṣàlàyé pé àwọn àwọn àwọn kòfàrò Quraysh àwọn akọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àmọ́ kí làwọn fi Qur'an àti hadith làwọn fi ń takò àwọn òtí ẹ̀fẹ̀ kan Qur'an wọn fún ẹ̀fẹ̀ kan gbá wọlé torí sallallahu alaihi wasallam òpùrọ́ ni wèrè sí ni so ibà so nǹkan tó ń ṣe ni pé wọ́n o máa bá ànábì ló kọjá gbogbo àwọn ọ̀rọ̀ tí ò dá tí ó yẹ kí yẹn máa sọ nípa èèyàn náà máa sọ nípa ànábì sallallahu alaihi wasallam lé ní àwọn ọ̀rọ̀ rọ́ tí ó bá ní tọ́jú pé yóò máa mú àwọn èèyàn sá fún ànábì sallallahu alaihi wasallam eléyìí báyìí lẹ́yìn àwọn kùfárò kòrèṣì àwárí lásìkò ànábì náà àwọn èèyàn tí wọ́n ń ṣe bíi wípé sọ̀hábì ànábì làwọn tó yẹ pé àwọn náà ojú ọ̀nà tán rìn lílé kálíbà wọn pé ṣé ìmọ̀ kó àbùkù bá hadith anabi tí kí a ti kó bí alukur'an báyìí pé a ti kó lórí ọ̀nà pé àwọn ìyá àwọn kufaru Quraysh àwọn tí wọn àti kur'an àti hadith anabi wọn àgbà wọlé kí náà dẹ̀ ṣe láti máa fi bá láti fi kó ròyìnròyìn àti iyèméjì sínú ọkàn àwọn èèyàn nípa ìgbàgbọ́ sí alukur'an àti hadith anabi òun náà ní pé kí ni o ìkábùkù bá ẹni tó gbé nǹkan ẹ̀dá ní gàgà òun náà lànàbì sallallahu zulkuwaisiro atamimi zulkuwaisiro atamimi òun náà wá rin ojú ọ̀nà yìí nípa hadifa nabi sallallahu alaihi wasallam òun náà fi àbùkù kan nabi jama'a wallahi lazim pẹ̀lú ìjìmáyò gbogbo àwọn àfá pátápátá gbogbo ẹnikẹ́ni tí bá ń fi àbùkù kan nabi abẹ́ni tí bá ń bú ànábì sallallahu alaihi wasallam káfìrí nínú ẹni bẹ́ẹ̀ kò sí èméjì bẹ́ẹ̀ kéferí ni kò tí yẹ báyìí nìsín kéferí nínú ẹni bẹ́ẹ̀ wọ́n pè ẹnikẹ́ ní abdullahi bin khuwaisira at-tamimi abdullahi yare tán pè ní bin khuwaisira at-tamimi ẹni yìí ìgbàtà nàbí sallallahu alaihi wasallam lọ sójú ogun wọ́n wá kó nǹkan ogun darí ẹ̀sì mọ̀ wípé nǹkan tẹ́ bá kó darí látojú ogun ní dúkìá anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ bá ní kẹlá fún níyọ̀nda àti àṣẹ láti máa pè fáwọn èèyàn gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bá ṣe rí pé yóò ṣàǹfààní so yóò bá ní sìn so ọlọ́run ọba ó jẹ́ kó wáyé pé anabi sallallahu alaihi wasallam òun ló ní òun ló sì lè pín ọba ṣe wù anabi sallallahu alaihi wasallam wọn wá tójú ogun ní wá kó nǹkan ogun dé anabi sallallahu alaihi wasallam wọn fún àwọn èèyàn ó wá bẹ̀rẹ̀ sí máa pín nǹkan jogun yìí ó sí máa pín nǹkan kan kó bọ̀ lójogun yìí wọn fún àwọn kan jà wọn kan lọ ṣé báyìí nísìnyí anabi sallallahu alaihi wasallam ó fún al-Aqra bun Habis ó fún ní nǹkan tó pọ̀ ṣé báyìí nísìn àtàwọn àwọn tó ń pè ní al-mu'allafatu qulubuhum àwọn tó yẹ sí pé à ń fa ọkàn wá sínú ẹ̀sìn tó yẹ sí pé a fẹ́ fi àwọn nǹkan kan a fẹ́ fa wọn kí ọkàn wọn kó lè bá àrùn ilẹ̀ ẹ̀sìn anabi sallallahu alaihi wasallam wọn fún wọn ní nǹkan ju àwọn yòókù lọ ẹgbẹ́ kí ni abdullahi kí ni kí ni Dhul Khuwaysira at-Tamimi ẹgbẹ́ kí ni ọ̀sọ̀ ó ní i'dil ya rasulallahi fa innaka lam ta'dil ìrà nẹ́bì ṣe déédé o torí pé o ṣe déédé pẹ̀lú nǹkan tó ń ṣe kódà nínú ìwáyà kan ó ní hadhihi qismatun ma urida biha wajhullah nǹkan tó ń pín ànẹ́bì kò dájú pọ̀ ń wà ní ọlọ́run pẹ̀lú tó pín kò dájú pé ọfẹ́ sóríire pẹ̀lú tó pín kí ẹ mọ́ sọ fún ànẹ́bì báwọn pé ma urida biha wajhullah nǹkan tó ń pín yìí ọ̀wà ní ọlọ́run pẹ̀lú tó pín yìí àbòsí ló ń ṣe yín náà ìdí nílẹ̀ anábì ṣe dédé fàyín lẹ́ka lam ta'dil torí pé ó ti ṣe dédé ojú anábì pọ́n subhanallah a anábì ní káì kí ni nǹkan tó wí anábì ní man ya'dil in lam akun a'dil anábì ní tí ìmì anábì ọba wá ṣe dédé ma ta lẹni náà tó jẹ́ ẹ̀dá ọlọ́run bá lórí ilẹ̀ tí ó ṣe dédé lẹ́yìn mi tí mi anábì sallallahu alaihi wasallam tí mo ń píríkì dédé tọ́lọ́wọ́n bá lékẹ́lá sàmì lẹ́sà tó gbé ìrìsáàlà rẹ̀ lémi lọ́wọ́ nítorí kó mo jẹ́ onídéédé èèyàn onídọ́gbandọ́gba tọ́lọ́wọ́n bá lékẹ́lá sì fọkànbalẹ̀ lémi lórí lórí ìdájọ́ tí n bá mú wá wípé ìdájọ́ déédé ni ẹ dákun pẹ̀lú gbogbo àwọn àròyìn yìí tí n bá tún wá jẹ́ ni tí ń ṣe déédé mọ́ ta wá lẹni náà tí ó wá tún déédé tó wá sẹ́kù lọ́dọ̀ rẹ̀ mọ́ ma pàtàkì déédé tó ẹgbẹ́ òun gẹ́gẹ́ ló gbé déédé oríyìn sọ àwọn ẹ̀san tí ń bẹ fún dédé àtàwọn ẹ̀yà tí ń bẹ fún ìmọ̀ ṣàbòsí ìmọ̀ ṣe dédé nígbà tí wọn bá ṣe dédé mọ́ káwọn èèyàn máa rí ẹ̀kọ́ dáadáa kọ́ lára wọn kọ́yẹ́ pé tó ń gbé wá gangan gangan ló ń kọ́kọ́ ń lò táwa lẹni náà nínú àwọn aláìmọ̀ pé òun ṣàlàyé ẹ̀sìn fún tí wàá dún dédé ọmọ ìyá mi ànábì Musa ànábì ní ànábì Musa alayhi salatu wassalam udhiya akthara min hadha wọ́n fi ìnira ọ̀rọ̀ àwọn ìnira ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí máa ń kó bànújẹ́ bá ni tó jù báyìí lọ wọ́n fi kàn fàṣọ́bàrọ̀ àmú ṣe sùúrù èmi náà ṣe sùúrù láti fi jọ ànábì Musa alayhi salatu wassalam torí pé wọ́n sọ àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kọ̀ bákùn gbẹ́ndò tó wọ́n sọ níbi báyìí ẹnìkan nínú riwaya kan Khalid ibn al-Walid ló sọ̀rọ̀ nínú riwaya kan Umar ibn al-Khattab ó ní da'ni adribu unuqa hadha al-munafiq ó ní ànábì yọ̀ǹda fún mi jẹ́ ń bẹ́ orí ọkùnrin munafiki yìí jẹ́ ń bẹ́ lórí ọ̀rọ̀ tó sọ ó ti tó ọ̀rọ̀ kíyàn sí kíni o bẹ́ ní orí ànábì sallallahu alaihi wasallam sọ pé da'ahu ànábì ní fílẹ̀ má bẹ́ lórí fa innahu sayakhruju arábì nítorí pé sayakhruju min dhi'di hadha qaumun arábì nítorí pé nírú àrọmọdọ́mọ ẹni tó ń wò yìí àwọn ìjọ kan wọ́n jáde yaqra'una al-Qur'ana la yujawizu hanajirahum wọ́n máa ka al-Qur'an àmọ́ kò ní kọjá kíkọrùn wọn ní gbọ́ iye wọn sì ní tẹ̀lé anabi sallallahu alaihi wasallam pé yahkiru ahadukum salatahu ma'a salatihim kódà yẹn sahaba bẹ́ẹ̀ ti mọ̀rún kí yìí tẹ́ bá gbèrò yín sẹ́gbẹ̀rún wọn ẹ sì fojú yẹpẹrẹ wòrò yín lẹ́gbẹ̀rún tán kí torí wọ́n mọ̀ wọn kí gan wọ́n sì yá mọ̀ hùmá sí yá mi yìí bákan náà ẹ fojú yẹpẹrẹ wo àwẹ̀ yín lẹ́gbẹ̀ẹ́ àwẹ̀ tán gbà torí wọ́n mọ̀ gbà àwẹ̀ gan. anabi ni yamurukú na minal islam àwọn yìí wọ́n jáde kó nú ẹ̀sìn kàmá yamurukú sahmu minal ramiya gẹ́gẹ́ bí ọfà sí máa ń jáde lára ẹran tá a bá ta mọ́ àwọn ònìyẹn àwọn khawarij eléyìí báyìí òun yóò jẹ́ kó yíwa pé ìmọ̀ fi àbùkù kan ọ̀rọ̀ ànábì àbí iṣẹ́ ànábì àbí personality ànábì látàrí ànábì sallallahu alaihi wasallam gan nìkan yẹn ti bẹ̀rẹ̀ ibi tá à ń lọ gan nìyẹn pé kí ànábì sallallahu alaihi wasallam kó dájọ́ lórí nǹkankan àbí kí á rí ìdájọ́ ànábì àbí ọ̀rọ̀ ànábì lórí pé kíyàn ṣe báyìí kíyàn mọ́ wá yọnu sí kọ́mọ́ àgbà wọlé kọ́mọ́ akẹ́fín sí pé ànábì sallallahu alaihi wasallam àbí kọ́mọ́ àwò pé ànábì ìdájọ́ dára ìmú ẹ̀yọ́ tó bá pàdé bí ń bẹ lásìkò sí ni ànábì ó ti àmẹ́ǹdì ẹ̀ ìdájọ́ yẹn ò ìdájọ́ yẹn básìkò tí wà yìí mú wàláhì ọ̀rọ̀ kú ọ̀rọ̀ kèfèrí lèyàn sọ lẹ́nu yẹn ọ̀rọ̀ kèfèrí lèyàn sọ lẹ́nu yẹn kò yẹ báyìí nìsín so Dhul Khuwaysir tamimi nǹkan yìí lòun náà sallallahu alaihi wasallam a fi pè wá sákìyèsí wípé nǹkan yóò ṣẹ̀ṣẹ̀ àwọn kan lónìí tó jẹ́ sí pé hadith ànábì sallallahu alaihi wasallam ló mú tó bẹ̀rẹ̀ sí máa gbógun tì tó bẹ̀rẹ̀ sí máa soríṣiríṣi àwọn késẹ̀tì lé lórí nítorí káwọn èèyàn mọ̀ bá wọn gba hadith Ànábì gbọ́ ẹ ti mọ̀ yí pé àwọn ọmọ ẹ̀yà wọn látàsìkò Ànábì sallallahu alaihi wasallam là ń wí àwọn kan nìyẹn bákan náà nínú àwọn tí wọ́n tún rí ojú ọ̀nà yìí àwọn ṣíà ni àwọn ṣíà àwọn náà wọ́n gba hadith Ànábì wọlé kí ló fà nítorí wípé wọ́n ṣe tọ́ánù sí àdáàlà sí ìjẹ́ ẹni dédé àwọn sọ̀hábà ẹ̀sìn mọ́ wípé ẹ̀sìn yìí kò dọ́dọ̀ wa tí kìí bá ṣe látojú ọ̀nà àwọn sọ̀hábà àwọn sọ̀hábà ni wọ́n gba ẹ̀sìn wá fún wa àbí ẹ̀kọ́ ni so mo sọ wípé ọ̀nà tí wọ́n máa ń gbà lò òun náà ni àtọ́ánù fi nákìlì tọ́ánù fi mọ̀nkùn tẹ́ ẹ bá fẹ́ ba nǹkan jẹ́ tẹ́ ẹ bá fẹ́ káwọn yẹn gbà wọlé sẹ́ ẹni tó gbé nǹkan yẹn wà ní kẹ́ ẹ bàjẹ́ tẹ́ ẹ bá ti lè bàjẹ́ tẹ́ ẹ bá ti lè wà successful tẹ́ ẹ ti succeed lórí kẹ́ ẹ bá ẹni tó gbé nǹkan yẹn dání tẹ́ bá ti lè bàjẹ́ in tó gbé dání àwọn òní gbà lọ́wọ́ ẹ̀ nígbà táwọn àwọn ṣíà náà tán fẹ́ ṣe àìgbàgbọ́ tán fẹ́ ṣe kèfèrí sí hadith anabi tán fẹ́ gbàgbọ́ kí náà ṣe àwọn sọ̀hábà anabi wọ́n pè ní kèfèrí àwọn sọ̀hábà anabi náà pè ní pòkì náà bẹ̀rẹ̀ sí máa gbéṣẹ́ pé ẹ dákun nígbà tí wọ́n bá ti pè àwọn sọ̀hábà anabi ní pòkì tí wọ́n wọ́n gbèrò láti má láti má láti má gba hadith anabi wọlé àti láti má gba Qur'an wọlé tọ́lá àwọn sọ̀hábà iná ló gbé Qur'an wá o kìí sá anabi nìkan kìí sá hadith nìkan àbí wọ́n láti láti gba Qur'an ṣe fọ́dọ̀ àwọn sọ̀hábà ni àbẹ́ kọ́ ni ṣe fẹ́ kéde pàrọ̀ Qur'an àbí àbá Qur'an jábọ́ sí lọ́rin tí ọlọ́run bá lékelá sọ al ni láti àwọn tó kéwú lọ́dọ̀ àwọn sọ̀hábà gbà lọ́dọ̀ àwọn sọ̀hábà àwọn tó kéwú lọ́dọ̀ àwọn tó kéwú lọ́dọ̀ àwọn sọ̀hábà náà gbà lọ́dọ̀ wọn àwọn tó kéwú lọ́dọ̀ àwọn tó kéwú náà gbà lọ́dọ̀ wọn títí tí bá ṣe ń gbà tí tó fi dì sí nìyẹn àbẹ́ ẹ̀kọ́ ni àwọn sọ̀hábà iná ló sì kó alùkùránì jọ lódìdí lásìkò Abubakar ní Siddiq radiyallahu anhu so ibà níhì so wọ́n sì wọ lásìkò Uthman ibn Affan radiyallahu anhu so kí láyé fàánù bẹ̀ ni pé nígbà táwọn ṣe àfẹ́ takọ alùkùránì tó fẹ́ takọ súnà nẹ́bì kí ni kátán ṣe àwọn sọ̀hábà tó gbé ẹ̀sìn dání gangan ni wọ́n kọ́kọ́ condemn láti lè bá rọrùn fún wọn láti lè bá rọrùn fún wọn láti tako tí wọ́n gbé dání ṣẹ́bá lójú ọ̀nà àwọn ṣíà yìí àsìkò ànẹ́bì lòun náà ti bẹ̀rẹ̀ sẹ́ńpá ti mú ti fi kòwé sí rọ̀ munafikun lásìkò ànẹ́bì tó yẹ sí pé wọ́n ń fi àwọn tán pè ní almunafiqun àwọn ẹni tó fún wọn máa ṣe bí mùsùlùmí gbogbo tí mùsùlùmí fi ń rinlẹ̀ pa àgbàgbọ́ láwọn náà fi rinlẹ̀ pa àwọn gbàgbọ́ wọ́n máa kírun wọ́n dànù gbà sí wọ́n gé ṣòkòtò tó bá ipá wùjọ bí tó ti fàdù kéyàn dànù gbà sí kán gé ṣòkòtò náà àwọn munafiqun ti nàìjíríà lè má farù wọn lè má gé ṣòkòtò wọ́n lè má dànù gbà sí wọ́n lè má gé ṣòkòtò nítorí wípé láwùjọ wa nàìjíríà yìí wọn kò àwọn èèyàn fàdù irun gbà sí ṣòkòtò àbí ẹ̀kọ́ ni so wọ́n sì gbà pé yẹn lè jẹ́ mùsùlùmí náà láì ní irun gbà sí sàpéyàn sì lè jẹ́ mùsùlùmí tòótọ́ láì dáhùn bàṣẹ láì gé sókòtò sàpéyàn lè jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ kí wọn má da kí wọn má gé sókòtò rẹ̀ kò túmọ̀ sí kó ti di kèfèrí kí wọn má da arùngbàsí kọ́ máa fún arùngbà kò túmọ̀ sí kó ti di kèfèrí nítorí ọjọ́ sí pé ẹ kódà ilẹ̀ láwọn amúnàfikún ta àwùjọ ti wáyé kí wọn gba wọn máa dán kó máa dán kí sókòtò wọn sì máa ṣe ìsìbáàl tó ń ti bẹ́ẹ̀ wọ́n máa claim Islam àmọ́ amúnàfikún ni wọ́n máa kí ń ṣe mùsùlùmí bẹ́ẹ̀ táwọn àwùjọ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí bóyá bí Saudi báyìí nìsín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ sí pé àwọn mùnàfikún ní tibẹ̀ kódà wọ́n mọ ẹ̀hà torí kọ́ mọ̀ ní pé in tó fi gbà wọn gẹ́gẹ́ bí mùsùlùmí gidi nìyẹn tó fi lísìn sáwọn ó yẹ báyìí nìsín òun náà ni káwọn dáhùn gbà sí káwọn gé sókòtò láwọn òfin nídẹ̀ẹ́yìn rẹpẹrẹ lójú àwọn èèyàn tí mùnàfikún tí àwọn mùnàfikún bá rí pé àwùjọ táwọn wà yìí àfi ká nítorí ni pé wọn ò fẹ́ jọ yín tó ìjẹ́ sí pé nínú wọn wọn kì í sara yín so gbogbo tẹ́ẹ̀ so kí láyé fàmí bẹ̀ ni pé àwọn almunafikun lásìkò ànábì sallallahu alaihi wasallam náà sẹ́yìn pé wọ́n jọ ń kírun pẹ̀lú ànábì náà ni wọ́n jọ ń gbàwẹ̀ pẹ̀lú ànábì náà ni àwọn náà dárùn gbà sí wọ́n gé sókòtò àwọn náà sì ń pariwo tàwíìdù lẹ́nu wàlọ́hì nínú kún wọn sì ní kèfèrí ni wọ́n gbọ́nà bá wọn gbà náà kò yé báyìí nísìn àmọ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ nítorí àti ba islam jẹ́ àti láti dáàbò bo ẹ̀mí wọn àti dúkìá wọn kò tí yé báyìí nísìn àwọn wọ̀nyẹn wọ́n wá lọ plọ́ọ̀tì ète wọ́n wá lọ pa ète pọ̀ ẹ̀mọ́ kíná fẹ́ ṣe wọ́n fẹ́ fi àbùkù kà nẹ́bì wọ́n fẹ́ ba ànẹ́bì ló kọjẹ́ káwọn èèyàn mọ́ba máa gba ọ̀rọ̀ ànẹ́bì mọ́ káwọn èèyàn lè bá dá ẹ̀sìn ànẹ́bì nù kí wọ́n á náà ṣe wọ́n á rí pé táwọn bá gbé láti ibi ànẹ́bì gẹ́gẹ́ táwọn bá bẹ̀rẹ̀ sí máa fi àbùkù kà nẹ́bì direct gbogbo èèyàn gbogbo àwọn sọ̀hábọ̀ mọ̀ pé kèfèrí làwọn kí wọ́n ṣe wọ́n wá bẹ̀rẹ̀ sí fi àbùkù kà Àìṣà nígbà tán bá ti fi àbùkù kà Àìṣà àbùkù ti bá ànẹ́bì sallallahu alaihi àbábùkù bá ànẹ́bì

irú nǹkan tó ṣe fà nẹ́bí sallallahu alaihi wasallam yẹn wọ́n kú àbùkù wọ́n fi ìnira kan nẹ́bí sallallahu alaihi wasallam látara pé wọ́n ń tẹ ìbàjẹ́ ká nípa ìyàwó nẹ́bí sallallahu alaihi wasallam kí ló fà nítorí wípé tó bá jẹ́ sí pé ànẹ́bí sallallahu alaihi wasallam tó bá jẹ́ sí pé ànẹ́bí ló bá gbé onízìnà sílé fẹ́ni a'udhu billah tó lọ́wọ́ bá nígbà sọ pé al-khabithuna lil-khabithat pé àwọn onízìnà

bẹ̀tí tán bá jáde pẹ̀lú bá nẹ́bì gẹ́gẹ́ làwọn fẹ́ nẹ́bẹ̀rẹ̀ sí máa fàbùkù kan direct àti ni wọ́n tètè tú mo fẹ́ líǹkì ẹ̀mọ́bì kankan tí ń ṣẹlẹ̀ ń sin ni o kẹ́lẹ̀ bá mọ̀ pé gbogbo ẹnikẹ́ni tí bá ń tako Bukhari anẹ́bì kankan ló fẹ́ tako anẹ́bì kankan ni ó fẹ́ gbà wọlé gbogbo ẹni tí bá ń tako hadithu tó wà ní Sahih Bukhari anẹ́bì kankan ni ó fẹ́ gbà wọlé o bẹ̀ tó bá bẹ̀rẹ̀ níbi anẹ́bì ẹ̀dẹ́kùn ṣe yóò wo tí àwọn èèyàn kódà ẹni tí ò kírun gan tí ń pè rẹ̀ mùsùlùmí tí ò kírun gan yọmọ ìgbà ẹni àánú ni wọ́n yìí anábì aláyé lọ́rọ̀ lẹ́nu wọn lọ́wọ́ ni wọ́n bá wíwá wọn tẹ̀ pé ń kálukó àṣírí ó tèèyàn tú àmọ́ náà ṣe bá anábì náà la fẹ́ wo ok ẹjá gba ọ̀nà ibi láti wo anábì sallallahu alayhi wa sallam àwọn àdùnnàfikún lásìkò anábì náà nígbà tó fẹ́ wo anábì tó fẹ́ gbé anábì ṣubú ibi tó ti bẹ̀rẹ̀ ní kíni o ibi tó ti bẹ̀rẹ̀ lórí látòrí àwọn ará sallallahu alayhi wa sallam látòrí Aisha eré tó ẹ́ pé òun ni obìnrin tánàbí fi ń nífẹ̀ẹ́ sí jùlọ kò yẹ bá ní sí iná bẹ̀rẹ̀ sí fàbùkù gan so ní afẹ́fà yóò ń bẹ̀ ní tàn bá lọ ni pé sẹ́rí ojú ọ̀nà kan ni láti fi bà ànábì jẹ́ àbí láti fi kó ìyẹpẹrẹ bá ọ̀rọ̀ ànábì òun náà ni pé ojú ọ̀nà tán máa ń rìn láti ìgbà tó ti pẹ́ òun náà ni pé ẹni tó bá gbé nǹkan yẹn dání gangan òun ni ẹ kábùkù bá ìgbà míì ẹ wá lè kọ́ àbùkù bá directly ìgbà míì ẹ lè kọ́ àbùkù bá indirectly kò sí yé báyìí nìsìn débi pé a ti rí ẹnìkan láwùjọ tiwa lónìí tó sọ wípé ọ̀rọ̀ anẹ́bì náà lẹ́wà ń kà kó báwọn anẹ́bì tí ó sọ̀rọ̀ tán tí ó tó kó jẹ ẹ dákun àníkíyàn mọ́ pé anẹ́bì báyẹn tó yẹ pé èèyàn gbọ́dọ̀ pa èèyàn gbọ́ bàbá ti yẹ gan èèyàn gbọ́dọ̀ gbé lẹ̀kẹ́ wá ní tó ṣé bàbá lágbájá lẹ́wà ń kà kó báwọn bàbá tí ò ní làákàyè tó yẹ tó bá ti sọ̀rọ̀ sábà náà ní tó kó jẹ ojú rẹ̀ ọ̀pọ̀ pé bàbá tèmi ni wọ́n sọ pé ọ̀rọ̀ tèmi bàbá tèmi náà kàkún kán mọ́kà ọ̀rọ̀ bàbá mi kún kí bàbá mi ní sọ̀rọ̀ ní kó jẹ bàbá mi ní wèrè tó ní tó túmọ̀ sí ní ẹgbà tẹ́yẹ bá sọ̀rọ̀ tó kó jẹ padà sórí ẹ pé ó ní sọ̀rọ̀ nẹ́bí náà kàkún báwọn eléyìí ọmọ oníkíjì páyìn àbí kí náà ń pè ọlọ́lọ́mọ tó ń pè òun ló sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àwọn èèyàn kan tí wọ́n ń gbé dàbídùn jọ kan ọ̀nà táwọn máa wa ń gbàgbé o ni pé wọ́n mú òdòdó akọ wọ́n kìbọnú òdòdó abo ní dàbídùn wọ́n fi ṣe dáadáa ànábì sallallahu alaihi nwa kọjá ó wá bá wọn lórí ìṣesí pé wọ́n mú òdòdó akọ o wọ́n kìbọnú òdòdó abo wá sọ pé àkílẹ̀ ń dá ẹ́ gbogbo ilé tẹ́ ń ṣe yìí ìdààmú ni kò nídìí ẹ fi ń kálukú lẹ̀ sáàyè rẹ̀ ẹ fi akọ lẹ̀ sáàyè akọ ẹ fàbú lẹ̀ sáàyè abo kò ní kọ́mọ̀ṣe dáadáa sẹ̀ǹpá àwọn sàhábà ni àwọn bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé nǹkan táwọn ẹbí sọ́dọ̀ lọ́sọ́nà wí àwọn èyí rí ẹ̀wọ́ tiwọn wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé ìgbà tí dàbí ni wọ́n jáde lọ́dún yẹn kò jáde dáadáa bí ṣe máa ń jáde omi tó bí wọ́n rí apẹ̀rẹ̀ kan tipátipá fi rí ìdajì apẹ̀rẹ̀ ńgbà míì ó wá lọ bá Ànábì sallallahu alayhi wa sallam ẹ̀rí ẹ̀nìyàn o lọ́kùnrin torí ẹ̀ ti dàrú yẹn o ó wá lọ bá Ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ fún Ànábì pé Ànábì yìí máa rán ẹ́lá tẹ̀lé o bó o sì ṣe ní àṣẹ àṣẹ bẹ́ẹ̀ àmọ́ dàbídùn yọ jáde gẹ́gẹ́ bí ṣe máa ń jáde nígbà táwa ṣe bá ti máa ń ṣe yẹn ah Ànábì ni èmi kàn gbà yín mọ̀ràn lásán ni o tó bá wùyìn ẹni tẹ̀lé mara mi tó bá wùyìn ẹni má tẹ̀lé mara mi so ibà ní sìn torí pé antum a'lamu bi umuri duniyakum ẹ̀yin lẹ nímọ̀ jù nípa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ètò ìgbésí ayé yín tí sì máa fi rọ̀ yín lọ́rùn bó bá ṣe wùyìn náà ni ẹ máa ṣe so ibà ní sìn tó bá wùyìn ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń sìn yẹn tẹ bá tó lọ́nà míì tẹ bá lè ṣe wàyí dà ẹ̀wò ibi tó bá dúró sí nìyẹn ibi tí mo fẹ́ kà yìí òun ní wọ́n ànábì sọ́lọ́ sáà sọmọ pé ẹ̀yin lẹ́fẹ́ bẹ́ẹ̀ ṣe ètò gbésí ayé tí fẹ́ rọrùn fún yín bá ṣùgbọ́n ní ẹmọ ṣe ó ní sẹ́rí báyìí sí sẹ́gbà nẹ́bí náà lọ́sọ̀rọ̀ ló tó kò jẹ báyìí sẹ́gbà nẹ́bí náà lọ́gbà wọn ní márùn lẹ́ni níjọ́ sí nígbà tí márùn sẹ́gbà ọ̀rọ̀ nẹ́bí ò ṣe máa tẹ̀lé àwùzùbìlà kí ẹ mọ sọ yẹn àwùzùbìlà àmọ́ nẹ́bí sọ́lọ́ sáà wá sọ kínní kan lọ́jọ́ náà lọ́hùn kò fi kún bí tó ṣe ṣàbòsí nìyẹn ànábì ní wà ìdá haddathukum àdìlá àmọ́ tí n bá mú ọ̀rọ̀ wá fún yín pé ọlọ́run ọba ló fi ràn yín sí mi wọn bí ń dá ìgbọ̀dọ̀ mọ́tẹ̀lẹ̀ ẹ ní kìyà ẹ ní ẹ̀sán bí yẹn pé tọ́ba wù yẹn lè ṣe báyìí tọ́ba wù yẹn lè ṣe bó bá ṣe rọ̀ yín lọ́rùn nù ìdá àdásùkùm àlélá tí n bá sọ fún yín pọ́nà ọba àlékẹ́ láti rán mi sí yín ni pé iṣẹ́ ẹ̀sìn ni ẹ tó bẹ̀ ìtànẹ́bí sallallahu alaihi wasallam ṣe ń bẹ̀yẹn ànẹ́bí ń ṣe yàtọ̀ láàrin ọ̀rọ̀ rẹ̀ tọ́jú ọ̀rọ̀ ayé àtọ̀rọ̀ ẹ̀sìn pé tànẹ́bí bá gbà wá dá mọ̀ràn nípa nǹkan ayé tó bá wù wá lè tẹ̀lé tó bá wù wá lè má tó bá wù wá tó bá pàdé bá gbà wá nímọ̀ràn ń pa ayé tá a bá rí pé ìmọ̀ràn yẹn yóò wọ́ọ̀kì fún wa a lè ṣe bẹ́ẹ̀ tá a bá rí pé ìmọ̀ràn yẹn ò ní rọ̀ lọ́rùn kò ní wọ́ọ̀kì fún wa a lè mẹ́tẹ̀lé àwọn sọ ní mo ẹ̀rí pé mo pín sí nà sí mẹ́ta ń gbàgbé fẹ́ bẹ̀rẹ̀ mo ní alákọ̀ọ́kọ́ òun náà ni mo ní asúnnatu asúnnatu tààbùdíyà súnnà ilé ìdíyẹ́sí pé anábì sallallahu alaihi wasallam ṣe ibi ń jọ́sìn fọ́lọ́run ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni asúnnàtul jìbìlíyà súnnà tó yẹ pé anábì sọ ń tòótọ́ àbánábì ṣe ń tòótọ́ àmọ́ àdámà anábì ni anábì kan ṣe nǹkan yẹn gẹ́gẹ́ bí àdámà rẹ̀ gẹ́gẹ́ bí àdámà rẹ̀ tí èé ṣe tẹ̀sìn òun náà ló fi jẹ́ pé eléyìí báyìí náà ó dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan náà táwọn náà láwọn ń pèpè súnà tán polongo súnà káàkiri ó dàrú mọ́ wọn lójú débi pé èyí tí èé ṣe fídíà nígbà tó bá láti rí pánẹ́bì ṣe báyìí wọ́n ní bídíà ni kí ló dé gbàtàrà náà bí ti ń tí jẹun síbi ti di tí àwọn sábà ń inshallah ta'ala nínú nǹkan tá discuss dáadáa olùrọ̀ síbí wà wallahi nàbí ọ̀dà arẹ́rìpá nẹ́bí máa ń mú oyin anẹ́bí a máa mú oyin kódà anẹ́bí sallallahu alaihi wasallam sí nífẹ̀ẹ́ oyin ajẹ́pẹ́sẹ́ tí oyin sìn yóò gbalada pé mú oyin a kò ní gbalada wallahi kìí ṣe ìbáadà kìí kìí gbọ́n yíyẹ́ ní oye ó kìí tẹ́yẹ bá sọ yí pé káfí sí bí jẹun ara ẹ̀sìn lọ́wà ọ̀dà ànábì níbi ṣe máa ń jòkó tó bá fẹ́ jẹ dàbídùn Ibn Mas'ud sọ pé ra'aytu an-nabiyya sallallahu ó ní mo rí tó jòkó jẹ tamuru a sì máa pé oúnjẹ tó ń jẹ lásìkò tó fi wa ni mo rí òun náà ni kéèyàn jókòó kí ìdí yẹn kọ́ máa kan ìgísẹ̀ yẹn àbẹ́kọ́ mọ́ kanlẹ̀ kéèyàn jókòó kí ìdí yẹn máa kan ìgísẹ̀ yẹn tó yẹ báyìí sáà máa ń pè ní ìlòsí ọlọ́dọ̀ tiwa yìí ànábì sallallahu alaihi wasallam ó wá jókòó orú jókòó bẹ́ẹ̀ ànábì wá ń jẹ tábúrù a jẹ́ kí gbogbo ẹni tó bá ti wá fẹ́ jẹun nísìn bó sì gbọdọ̀ máa jókòó nù tó bá ti lè jókòó bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wallahi wallahi kò yé nítorí pé ìyàtọ̀ ń bẹ láàrin kése gbogbo tánà yìí bá sọ òun náà ló ti di ẹ̀sìn kése gbogbo tánà bí bá ṣe anẹ́bí a máa wé láwàní kódà anẹ́bí tó ní kọ́lọ̀ láwàní tí máa wé ẹ̀rí sì pọ̀ lórí láwàní wíwé bẹ́yẹn bá wọ́n ń wé láwàní lónìí tọ́bá wá lánìyàn pé wọ́n máa gba ládá àbóhun sẹ́sìn pẹ̀lú láwàní tí wé á pé ṣe bídíà torí wípé láwàní wíwé anẹ́bí kan wé ẹgẹ́ bí ọ̀ṣọ́ ni ẹgẹ́ bí àdámọ́ ẹgẹ́ bí ìṣesí ni kò fi sí ẹ̀sìn ẹ̀ tí ọ̀nà sábà nísìn so irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀rí ń bẹ fún tòótọ́ pé ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe báyìí ànábì a máa ṣe báyìí ànábì a máa ń ṣe báyìí so táwọn yẹn bá fẹ́ mú ṣúfà wa àkọ́kọ́ ni pé kọ̀ọ̀kọ́ sí àdífẹ́ ọkàn báyìí àdífẹ́ ọkàn kò sí àdífẹ́ ọkàn tó pa wá láṣẹ káfí ìka mẹ́ta jẹun wọ́n lànàbì pa wá láṣẹ gbogbo ẹnikẹ́ni tí bá ti ń fi ọwọ́ tó jẹun ó ti ń tẹ̀lé àṣà nẹ́bí sallallahu alaihi wasallam ẹni tí bá ń fi ọwọ́ sì jẹun ó ti yapa nẹ́bí sallallahu alaihi wasallam torí pé anẹ́bí sallallahu alaihi tó kọ́ ya pé ẹ máa jẹun pẹ̀lú ọwọ́ tó yé torí pé fa inna shaytan ya'kulu wa yashrabu bi shimalihi torí pé shaytan ni máa ń jẹun ní sì máa ń mu pẹ̀lú ọwọ́ sí rẹ̀ níjọ́ kan anẹ́bí sallallahu alaihi rí ẹnìkan tí ń jẹun pẹ̀lú ọwọ́ sí anẹ́bí sallallahu alaihi wasallam sọ pé kúlbí yaminik máa jẹun pẹ̀lú ọwọ́ tó rẹ̀ ọwọ́ ni la astati'u in ní kápá àti ṣe bẹ́yìn lágbára bẹ́ẹ̀ anẹ́bi ni látò ní lọ lọ́sítàtọ̀ àìta ò ní lágbára bẹ́ẹ̀ mọ́ láti jọ́ yẹn ní ẹni ẹ̀ ò ti lè gbé ọwọ́ ọ̀tún rẹ̀ sí ẹnu mọ́ ọwọ́ ọ̀tún rẹ̀ di ti ìtọ́ gẹpa ìlà mọ́ fi ń sọ fún gbogbo èèyàn tó bá ti ń sọ yí pé anẹ́bi tánà ìbá pàwá láṣẹ ẹ̀ tó bá wà lè tẹ̀lé ni ẹ̀dọ̀kùn sẹ́ńpá sí anẹ́bi lẹ́ni yapa yìí tó ní pọ́wọ́ rẹ̀ gẹpa yìí kí ẹmọ fi gírímẹ́ǹkà ìyapa sí anẹ́bí anẹ́bí ní jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún ìwọ lóò ní kápá bẹ́ẹ̀ anẹ́bí ní pẹ̀lú ògùn ọlọ́run láti onílọ òsì ní kápá àti gbọ́ ọ̀tún sẹ́nu mọ́ láti jọ yẹn kò ní kápá àti gbé ọwọ́ ọ̀tún rẹ̀ sẹ́nu mọ́ ọwọ́ yẹn gẹ́pa bẹ́ẹ̀ kò wúlò ni gbogbo ẹnikẹ́ni tá bá sọ pé ẹ dákun ìkápá wo lèyẹn fi ni sẹ́n pé ìpele ilé fóun náà báwọn gẹ́sì kòtò ṣe gbé bí ẹni tán ní kọ́ fọwọ́ tún jẹun tó lòun ní fọwọ́ tún jẹun gírímẹ́ńkẹ́ lòun ní kápá ló fi yóò ní kápá o nítorí pé ìṣòkòtò gígé ṣe ṣẹ́ o ṣe pé kèrè ṣẹ́ so kìí ṣe tí yẹn ń fagbára ṣe so ala kulli hal interfẹ́fà lọ́mẹ̀ ni pé bákan náà ẹwu Abdullahi ibn Amr tọwọ́ tọ́yẹ́ sí pé ń gbénu lé anabi sallallahu alaihi wasallam ìgbà tí fẹ́ jẹun sàmìlá ṣe bísmìlá wa kul bi yaminik bí yaminik jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ wakul mimma yalik sì máa jẹ́lẹ̀ tó wà wájú rẹ ẹ rí i pé amúrù gbogbo àwọn àṣẹ àṣẹ tá à ń sọ yìí ń wá lórí ká máa jẹun pẹ̀lú kíni pẹ̀lú ọwọ́ ọ̀tún anabi ọ̀pá wa láṣẹ káfí ká mẹ́ta jẹun ní ti ń pa wa ní káfọwọ́ ọ̀tún jẹun àmọ́ àwa rí àwọn ahadith àwọn dẹ̀líìlì tó fi yé wa wípé anabi sallallahu alaihi a máa fi ká mẹ́ta jẹun كان النبي صلى الله عليه وسلم يأكل بثلاث أصابعه وإذا فرغ لعقها النبي صلى الله عليه وسلم a máa jẹun pẹ̀lú ìka mẹ́ta rẹ̀ tó ti wá lè jẹun tán yóò wá là yóò wá láìka mẹ́tẹ̀ẹ̀ta yẹn sẹ̀ǹpà tí rílẹ̀ nípa náà bí wọ́n fi ka mẹ́ta jẹun wáyé ṣé ìfìka mẹ́ta nẹ́bí jẹun yẹn sẹ́sìn wá ni tó bá jẹ́ sí pé ẹ̀sìn ni níta àmọ́ fi ń mọ ẹ̀sìn ó ní pé nǹkan yẹn ànábì sallallahu alaihi wasallam ó fún ní ládàá tàbí kọjá sí pé kí ìjìyà ń bẹ fẹ́ni tí ò bá ṣe jàmáà ẹ̀ ń parí ẹ̀rí pànẹ́bí wéláwà ní ẹ̀rí tó pọ̀ gidi gan pànẹ́bí máa ń wéláwà ní àmọ́ kí kò sí ẹ̀rí kan tó lálàáfíà báyìí tó fún ẹni tó bá wé láwà ní lọ́lá ní tó bá sì ní jẹ́ ẹ̀sìn agbọ̀dọ̀ rí ẹ̀san fún àbí bẹ́ẹ̀ ni. a rí ẹ̀rí pánẹ́bí sallallahu alaihi wasallam bí ṣe máa ń jòkó ní tí bá fẹ́ jẹ dàbí dùn àmọ́ kí láti gbà pé kì í ṣẹ̀sìn pé wá ṣe òun kálukú ó lè jẹun òun náà ní pé ìjókòó yẹn ànẹ́bí sallallahu alaihi wasallam ò fún ní ládà kankan. so túmọ̀ ìpè kárí pánẹ́bí ń ṣe nǹkan kò tí ì túmọ̀ sí pé ó ti dẹ̀sìn kí ló fà á sẹ́rí àwọn sọ̀hábà nẹ́bì gbogbo òṣèṣì ànẹ́bì pátápátá kódà táwọn ibi bá ń rìn lọ ibi táwọn bá ti fò sókè wọ́n náà rẹ̀ fò sókè bíbáyìí o ibi táwọn ibà ti jòkó sí mi wọ́n ní lábẹ́ igi báyìí ànábì jòkó sí mi nítorí pé àwọn fẹ́ rìpọ́ọ̀tì gbogbo ìṣesí ànábì fún wa wọ́n fẹ́ kó jẹ́ pé ìṣesí ànábì kan pamọ́ fún wa láì mẹ́rì àmọ́ wọ́n wá ti kọ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé àwọn eléyìí báyìí tó bá ti wá báyìí nínú ìṣesí ànábì tá a bá rìpọ́ọ̀tì fún yín ẹ̀sìn nu àwọn eléyìí tó bá ti wá báyìí nínú ìṣesí ànábì tá bá rìpọ́ọ̀tì fún yín so amẹ́kẹ́ wá ti rí pé ó ti rí dẹ̀lílù fún nǹkan kan di nǹkan yẹn ti wá tó bá jẹ́ sí pé irú yẹn ni anabi sallallahu alaihi wasallam ní sọ fáwọn tí wọ́n ń ṣe tàbír tí wọ́n fi tán fi èso dàbídùn akọ tán kìbọnú abo anabi oní sọ fún wọn pé antum a'lamu bí umuri duniyakum pé ẹ̀yin lẹ́mọ́ bẹ́bá yẹ fẹ́sẹ̀ gbé sí ayé yín pé èyí ò mọ̀kàn gbà yín ni ó túbọ̀ sí gbígbà míì ànábì akàn máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tọmọ ẹ̀dẹ́ ènìyàn tí èsè pé iṣẹ́ tọ́nà ọba àti Mugith wọ́n ń fẹ́ra wọn àwọn méjì wá jẹ́rú àmúgbà tó yá ọlọ́wọ́n bá àdékẹ́lá tètè ní kí bàríẹ̀rọ̀ eléyìí tọ́jú obìnrin kó rí ẹni tí ó tè bọ́ pẹ̀lú lọ́rùn rẹ̀ òun náà ni Aisha Aisha sọ́dọ̀ ọmọlúwàbí bàríẹ̀rọ̀ bá yarí pé òun fẹ́ Mugithi ma Mugithi wá bẹ̀rẹ̀ sí máa sọkó káàkiri pé àkẹ́dàmù kan máa ń bẹ bàríẹ̀rọ̀ ìfẹ́ Mugithi yìí ó wá hàn sí ànábì gan pé ó lágbára lórí bàríẹ̀rọ̀ pé Mugithi nífẹ̀ẹ́ bàríẹ̀rọ̀ gan ànábì wá pé bàríẹ̀rọ̀ pé ànábì torí ọlọ́run bá kò sì fẹ́ Mugithi padà ẹ̀rín ni bàríẹ̀rọ̀ sọ bàríẹ̀rọ̀ sọ fún ànábì sallallahu pé ànábì ṣé ọ̀ ń bẹ̀bẹ̀ ní àbọ̀ ń pa mí láṣẹ ẹ̀rí gan máa ń síyàtọ̀ nípa ọ̀rọ̀ ànábì pé ṣé tó bá yẹ pé àṣẹ lọ ń pa mí ọ̀ràn yẹn ní kí n tẹ̀lé àmọ́ tó bá yẹ pé ọ̀ ń bẹ̀bẹ̀ ní ànábì ń bẹ̀bẹ̀ kò pé mi ń fẹ́. ẹ ti understand wọn máa àwọn sọ̀rọ̀ máa ń síyàtọ̀ láàrin ọ̀rọ̀ tánàbì bá sọ tó bá jẹ́ tẹ̀sìn àti tó bá sọ tí tó bá jẹ́ ti ta yé tó yẹ pé àmọ́ àwọn tiwa àwọn tánàbí láti ṣe ná ìmọ̀ ìyàtọ̀ ló fi jẹ́ pé tọ́bá wà lójú ogun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tánàbí bá mú mọ̀nà kan wá lójú ogun àbánàbá ṣe kíníkan àwọn sàábò béèrè lọ́wọ́ ànábì pé ànábì ṣé ìmọ̀ràn ni àbáṣẹ tó bá yẹ pé àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ọba ipé ká má ṣe báyìí àbí ká ṣe báyìí á tẹ̀lé àmọ́ tó bá yẹ pé mọ̀ràn ni àwa náà mọ̀ nípa ogun dáadáa ìmọ̀ràn tó mú àyàn lè work ìbí ìlú ọjà so ó túmọ̀ sí pé wọ́n máa ń ṣe ìyàtọ̀ láàrin tánàbí sallallahu alaihi wasallam bá jẹ́ sí pé ẹ mọ̀ gbọ́ pé lásìkò kan anabi sallallahu alaihi wasallam ṣe nǹkan báyìí anabi sallallahu alaihi wasallam ṣe nǹkan báyìí nígbà tó dé báyìí àwọn sọ̀rọ̀ bá ń rìpọ́ọ̀tì gbogbo iṣẹ́ sí anabi fún wa kó ń bà pamọ́ fún wa kò túmọ̀ sí pé gbogbo ẹ̀ lẹ́sìn. anabi sallallahu alaihi wasallam àrídẹ́lì pé máa ń fi ìka mẹ́ta jẹun nítòótọ́ àmọ́ tó ti wá di pé ìfìkà mẹ́ta jẹun yẹn tó ti wá di pé mínísẹ̀sì nìyẹn ló fi jẹ́ sí pé àwọn àfà tó ẹ pé wọ́n kéwú wọ́n fakọ̀ mú òkú kéwú yọ wọ́n ti kó yọ ẹ pé eléyìí báyìí ìfìkà mẹ́ta jẹun yìí ti súnà kò yí báyìí nísìnyí ẹgẹ́ bí Sheikh Al-Albani rahimahullahu ta'ala ẹgẹ́ bẹ́ẹ̀ sàlàyé ẹ̀rí elé taari dẹ̀lílù fún àmì elé taari ìpaniláṣẹ lé lórí tí ìpaniláṣẹ ń bẹ lórí ẹ̀ òun náà ni líláìka líláìka ìyàtọ̀ ń bẹ láàrin ìfìka mẹ́ta jẹun àti líláka mẹ́ta àwọn ìyẹn náà tó máa ń dàrú báwọn ìlújú àwọn yóò ní ẹ à ṣe bí ẹbá nàbí ní ká láka mẹ́ta sáwá lè lá síbí ni sáwá lè lá nǹkan míì ni a lè lá kí ló fà àwọn àlàyé tó wà mẹ́rin lè torí àwọn olómi ó ní ẹ pàtà sí ìrẹ̀lú bánàbí ní kálákà mẹ́ta ńkọ́ tó bá wà lè lábò míì yàtọ̀ fún bítánàbí ní kọ́ ọlá ó ti gbé nǹkan yẹn sí nǹkan ibò míì yẹn àbítájú ṣe bídíà gbogbo yìí gbogbo yìí ẹ lè rafa sún nìkan tó sọ ẹ lè rí tíra kan pé tíra kan tó táàtì rí kàbá ìlélẹ́yìí ìròrí àwọn kan ni ẹ ti understand te bá fẹ́ kọ́kàn tèmi náà balẹ̀ pé n tó wí ẹ̀sìn nítòótọ́ ni ọ̀dà ìbolo ti rẹ́rí ẹ̀ta ìbolo ti rí ka àdúgbò náà lọ́kàn ró bẹ́ẹ̀ lọ́kàn lọ́kàn gbóyé fúnra rẹ bẹ́ẹ̀ àtúwáyé pé wọ́n lọ gbóyé fúnra rẹ bẹ́ẹ̀ kò tẹ́mi lọ́rùn ìlẹ́tẹ̀ lágbóyé rẹ àbẹ́ ẹ̀kọ́ ni tọ́lọ́ náà ò sí rẹ́rìn àwọn fún mi kí n máa tẹ̀ lágbóyé ti àbí ẹ̀hẹ́n so má sọ katakata fún mi. tẹ́rí tẹ́rí in tó fà tánàbí fi ní tó fi pa wá láṣẹ ká láìka mẹ́ta tánàbí sallallahu alaihi wasallam náà sì fi máa ń láka mẹ́ta ò ní pé in tí ìwọ̀n tí èyàn bá ti lè fi jẹun ọ̀ràn èyàn ní kó la kí ni dẹ̀lì kìí ṣe ká mẹ́ta nìkan lànàbì ní kálá anábì sọ́lọ́sọ́ ní ká tó ń lá abọ́ tá a fi jẹun náà anábì ní bákan náà oúnjẹ tó bá bọ́ọ̀lẹ̀ ká mú jẹ kí ló fà nítorí àlùbáríkà anábì ní li annakum la tadruna fi ayyi ta'amikumul baraka anábì nítorí pé ẹ̀ẹ̀mọ́bi tí àlùbáríkà wà ń bí oúnjẹ yín ó dẹ̀ ti yé wa yí pé anábì sọ́lọ́sọ́ náà ti sàlàyé fún wa pé gbogbo àkíbà tí èèyàn bá ń jẹun ọlọ́run ọba àlékẹ́lá máa ń sọ àlùbáríkà kalẹ̀ sínú oúnjẹ tí yẹn bá ń jẹ àlùbáríkà yẹn wà ní ọlọ́run ọba sọ kalẹ̀ sínú oúnjẹ tòótọ́ àmẹ́ẹ̀mà iye ibi tí àlùbáríkà yẹn wà tó bá jẹ́ sí pé oúnjẹ tó sẹ́kù lọ́wọ́ yín tẹ́ fi jẹun ni ibẹ̀ làlùbáríkà wà ẹ̀ la nítorí ojú kòrò àlùbáríkà tẹ̀ wá ó lè jẹ́ kí bẹ́ẹ̀ lọ́wà ó lè jẹ́ pé láàrún oúnjẹ tó sẹ́kù sínú abọ́ ni ẹ nítorí ojú kòkòrò àlùbáríkà tẹ̀ ń wá látọ̀ oúnjẹ ó lè jẹ́ pé ibi tí abọ́ lọ sẹ́kù sí kódà ó lè jẹ́ pé oúnjẹ tó jábọ́ lẹ̀ ni ẹ má fi ilẹ̀ ẹ mú jẹ li anakum la tadruna fi ayi tọ́ àmì kún olùbáraka torí pé ẹ̀ mọ ibi tí alùbáraka wà nínú gbogbo àwọn àyè yìí ẹ ti understand ẹ má ròyìn pé lè tẹ́ ti jẹun nìkan làlùbáríkà wà ń bẹ̀ ó lè jẹ́ pé bí lè tọ́lẹ̀ mọ́ ẹni ọwọ́ ni ẹ wà síbẹ̀ ó lè jẹ́ pé bí lè tọ́lẹ̀ mọ́ bí abọ́ ni ẹ wà síbẹ̀ ó lè jẹ́ pé lè tọ́já bọ́ọ̀lẹ̀ ni ẹ wà síbẹ̀ jamaa intanẹbi sallallahu alaihi wasallam sọ nìyẹn káwá lè bá àmọ́ pé lílá ọwọ́ ni súnà lílá ọwọ́ ni súnà oúnjẹ tá ńlá ń bẹ̀ gẹ́gẹ́ là ń wá àlùbáríkà ní ni pé kẹ tó bá jẹ́ pé líláwọ́ ni súnà tó bá jẹ́ pé líláwọ́ gẹ́gẹ́ ni súnà lílá ìka ni súnà ajẹ́ kí gbogbo tí èèyàn bá jẹ pátápátá ọgbọ̀rọ̀ láka mẹ́ta ọjẹ́ tí máa yí ìka o kọjẹ́ tí máa ń yí ìka o jẹ́mọ́ tí èèyàn bá jẹ dàbídùn sí yọ́ láka mẹ́ta tí èèyàn bá jẹ kúlíkúlí àtẹ̀pà sí yọ́ láka mẹ́ta ṣé wọn ní sáà máa ń sìn tó bá jẹ́ pé lílàka ni ìlàka mẹ́ta ni súnà tó bá ti fìka mẹ́ta jẹun ó yí ọwọ́ kò yí ọwọ́ o torí súnà ní kọ́ lá ọwọ́ àbẹ́ẹ̀kọ́ ni lẹ́yìn mẹ́pẹ́ súnà kọ́ ní kọ́ lá ọwọ́ oúnjẹ tó yí ọwọ́ lọ fẹ́ lá tó ń jẹ yẹn bá yíbò na náà la torí pé jẹ yẹn là ń lé lọ kìí ṣe ọwọ́ lílá ni súnà oúnjẹ gẹ́gẹ́ tó sápamọ́ síbi ọwọ́ tó fi jẹun là ń lé lọ torí pé tí bá ṣe ni a sí pé mẹ́ta jẹun tí ò lè yí ọwọ́ náà ó ti ni Eh, kí ẹ jẹ ẹran dídí tán kó máa láka abẹ́ran gbígbẹ kọ́ wọn kọ́ aláka wọn ní kí ni kó ní ànẹ́bì ní ká lá tàbá ti jẹun tán ká láka no wọ́n nítorí pé oúnjẹ tó yí ọ lọ́wọ́ lànẹ́bì ní nítorí pé li annakum la tadruna fi ayyi ta'amikum ta'amu wo lọ́wọ́ mi ká rẹ pẹ̀lú oúnjẹ tó jẹ sàmì kò sí ta'amu kankan tí o bá ti lè sí ta'amu mẹ́la ó mi pé gbogbo téèyàn bá fi jẹun pátápátá ní ta'amu bá ti lè wà ń bẹ̀ láǹkan ah, subhanallah torí pé rọ́yà gangan in tí ìdájọ́ ṣẹ̀ríà wà lórí ẹ̀ gangan òun náà ni oúnjẹ tó sẹ́kù síbi tó fi jẹun yẹn ó lè jẹ́ pé bẹ́ẹ̀ làlùbáríkà wà àlùbáríkà oúnjẹ yẹn lọ ń wá káàkiri nígbà tó jẹ́ pé wàsílà irinṣẹ́ tó fi jẹun yẹn nìka mẹ́ta fìka mẹ́ta jẹun tó bá yẹ pé wàsílà míì náà ló fi jẹun fi láǹkan yẹn náà torí pé oúnjẹ tó bá sẹ́kù lára bẹ̀ yẹn náà ó lè jẹ́ pé bẹ́ẹ̀ làlùbáríkà wà gbogbo ilé ìbáyìí ni ò kí ń yí àwọn èèyàn nípa ọ̀rọ̀ súnà ló fi jẹ́ pé ẹlòmíì ó kàn dágbò yín mú wá nínú súnà tẹ́ bá gbọ́ báyẹn kan mọ́ ọ̀rọ̀ yìí sì ni gbọ́rọ̀ tá ọ̀rọ̀ lẹ́yìn kìí sọ̀rọ̀ tó pamọ́ fún olúwa rẹ̀ náà nípa ọ̀rọ̀ kódà èlé dídì kọ dídì tíra lórí ọ̀rọ̀ ṣíbí ẹ̀tí ọ̀nà sáà máa ń sì mọ́ kọ dídì tíra lórí ọ̀rọ̀ bí ṣíbí ṣe jẹ́ bídà pé bídà ní ṣíbí kó tó wá di pọ́nà ọba àlékẹ́lá ní kó padà wáyé pé ha àṣekọ̀ orúkọ nìyẹn kan gbà yẹn tíra yẹn ń bẹ títí dì sìn ṣé báyìí nísìnyí mọ́ kọ dídì tíra lórí ọ̀rọ̀ pé àwọn kọ̀wárìjì kèfèrí ni wọ́n mọ́kọ tí rà lórí ọ̀rọ̀ pé eh, bídí àkúfùrù ni so kìí ṣe nǹkan tó kìí ṣe nǹkan tó jẹ́ àjòjì fún yàn ṣètò ọ̀rọ̀ sábà yìí ṣe nǹkan jẹ́ pé yàn ti wẹ̀ nínú búdò rẹ̀ tó pọ̀ ni tó yẹ sí pé ìgbà tó náà bá rí kíláwá kàrà pé kójú padà là nìyẹn padà wá rí pé ha subhanallah àṣínú àìmọ̀ kan lèyàn wà tí yàn rò pé kinní ni àmọ́ ń gbà yẹn torí pé làákàyè lèyàn ń lò yóò mọ̀ ṣe déédéé làákàyè tó tọ́ pé ẹ̀ àrẹ́bí ti mẹ́ta jẹun wọ́n ń takò ká mẹ́ta ṣe kò sẹ́rí bánàbí ká mẹ́ta jẹun ni ṣe gbóhun tẹ́rí bá ti wá wà fún pé lọ́wọ́ túnmọ̀ sí bánàbí ń ṣe lọ́hun ni alẹ́ ọ̀dà ẹ̀rí ń bẹ fún láwà ní náà ẹ̀rí ń bẹ fún láwà ní ajẹ́páwọn tẹ̀blígì náà àtàwọn onínára àwọn tó ń sùsùká láwà ní náà ajẹ́páwọn náà lẹ́rí pẹ̀lú láwà ní tán pé ìbáàdà ni bẹ́yẹn bá sì lẹ́rí pé láwà ní ìbáàdà ni bíbí àló ṣe nínú ẹ̀tìkọ́dù yẹn tó pé ìṣe ìbáàdà láwà ní wé ẹgbẹ́ bọ́ ìjẹ́ pé fìlà dídé ṣe ìbáàdà ànábì sì máa ń dé fìlà àbí kódà ó kéré nínú gbàtẹ́gbọ̀pá náà sírí ẹlẹ́ ẹ̀kan táwọn dẹ̀lú táwọn àbá máa ń gbó wá pánẹ́bì sí rílẹ̀ mọ̀fúhùmù ni kìí ṣe mọ̀tò mọ̀fúhùmù ni pé agbọ́ yé bẹ́ẹ̀ ni kìí ṣe pé dẹ̀lú wá straight kí ni wọ́n fà yọ̀ bẹ̀ ni pé nígbà tí ẹ̀mọ́ táwọn àbá ṣe máa ń yọ̀rí ni wọ́n yọ̀rí pé ńjọ́ kan ànábì sallallahu alaihi wasallam fẹ́ kírun fáwọn sàhábà wọ́n ti wá ṣe ìkọ́mà ànábì wá rántí pé jànábà ń bẹ lára àwọn ohun tí wẹ̀ jànábà ànábì wá wọlé ọwá lọ wẹ̀ nígbà tó wá jáde padà àwọn sàhábà wá ní àwọn rí tómi ń kán lórí ànábì sallallahu alaihi wasallam ibẹ̀ náà ti yọ dẹ̀lú pé ajẹ́pá ànábì fìlà kò sì wé láwà ní sí àwọn pé bẹ̀lẹ̀ ẹ dákun nínú gbogbo ìgbésí ayé ní gbogbo ìgbésí ayé ànẹ́bì kí ẹ wá ibi tó yẹ pé ibi tá a ti yọ dẹ̀lílù ní pé nítorí pa àrípò mi ń kan lórí rẹ̀ ó túmọ̀ sí pé ẹni pé mọ̀fùhùmù ni àgbóyé la fi yọ kẹsẹ̀kẹ́ mọ̀ tó kúwẹ́ ànẹ́bì o ẹ̀ẹ́dẹ̀lẹ́ kan pẹ́pẹ́ ànẹ́bì ni ànẹ́bì ni ẹ dẹ́fìlà àbánẹ́bì èdèfìlà ń kan kò sí dẹ̀lú kan bẹ́ẹ̀ àgbóyé pé á tó fi mú omi máa kán lórí ànẹ́bì ànẹ́bì òwe láwà ni kò sí dẹ́fìlà ni torí tó bá yẹ kó bá wé láwà ni tó bá dẹ́fìlà láwà ni fìlà àti láwà ni ẹ ti absorb omi yẹn omi ò ní máa kán ní orí ẹ̀ ẹ̀wọ̀n lẹ́sàn nínú gbogbo gbèsè ayé ànábì ibi tá a ti rí dẹ̀lí lónú gbogbo tó kù tó pọ̀ tó kù tẹ́ máa gbọ́ ẹ̀rí bá ànábì wé láwà ní défìlà ni tó ti bá ànábì sì máa wé láwà nítòyí kí wọ́n á nítorí ẹ̀ ti di súnà ẹ̀ tí ọ̀nẹ́sàn so kì í ti pé èèyàn rẹ́rìí fún nǹkan pé nǹkan bẹ téèyàn bá rẹ́rìí mo fi sọ pé súnà ó póríṣiríṣi tó bá ti rí súnà wà ó pé ṣé lè yíra ìṣe ìbáàdà ni tó bá ti jẹ́ ìbáàdà ẹ̀sìn inú bí èèyàn bá ṣe yọ gbàdáda bí èèyàn bá ṣe yóò jìyà tó bá jẹ́ pé ọ̀ràn yẹn ni tó bá ìṣe eré tí ó sọ ọ̀ràn yẹn téèyàn bá ṣe yọ gbàdáda bí bá ṣe kò ní jìyà àwọn kankan wọn bẹ tó pé òun ti ẹ̀ jìbìlíyà ni àdámọ́ ni tó yí báyìí ní tó ẹ́ pé anẹ́bìsì ṣe náà ni ní tásì wí náà ní pé súnà ní tó ní ní súnà ní tánà ìbá sọ àbí tó bá ṣe àbí tó bá ṣe ṣe tí ó kọ̀ àbí ẹ̀kọ́ ni tẹ́ pé náà sáàmù súnà láfi yún náà sí àmọ́ àwọn ọ̀rọ̀ pé súnà yìí o súnà tí èsì tẹ̀sìn lélẹ̀ tó láti pé àti ní tán pè ní súnà ní ọ̀rọ̀ ànẹ́bì ìṣesí ànẹ́bì àbí tó bá ṣe wájú ànẹ́bì tí ó bá kọ fún eléyìí náà sì ní ìṣesí ànẹ́bì lòun jẹ́ ilé tí títí dàbídù iná ṣe gbọ́rọ̀ ànábì ní sẹ̀pá ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn ní pé ẹ má ṣe bẹ́ẹ̀ báyìí ẹ má ṣe tó ń ti bẹ́ẹ̀ wọ́n gbàgbọ́ yẹ pé eléyìí ṣe súnà tá a máa ń tẹ̀lé so yíba nísì so yíta fẹ́ fàyọ́ mẹ́ta bá débẹ̀ ni pé àwọn èèyàn kan àwọn èèyàn ọ̀nà táwọn èèyàn ń ni àwọn kan ń àti kéní àti kejì nǹkan tí ọ̀tọ̀ ni níta agbọ́dọ̀ ṣe ni pé agbọ́dọ̀ wà ní wàsà agbọ́dọ̀ wà ní wàsà káwà láàrin gbùngbùn a ní sàṣejù níbi àgbọ́yé súnà yìí tí èbá ti ṣe súnà tí èbá ti ṣe bídíà à ní pè ní bídíà yìí tí èbá ti ṣe súnà à ní pè ní súnà bákan náà tó bá jẹ́ súnà agbọ́dọ̀ kọ̀ndẹ́mù ẹ̀ torí pé ẹ̀sìn ọlọ́run bá ní tó ọba ti lè pe tí èsè ní súnà ní súnà ó ti parọ́ màá nẹ́bí sallallahu alaihi wasallam nìyẹn ó dẹ̀ àjẹ́gbé nǹkan kan nú ẹ̀sìn tọ́nà ọba ní kíláàfin rẹ̀ ló ti yọkó nú ẹ̀sìn yẹn méjèèjì ló burú ìmọ̀ kí fi nǹkan kan kọ́ àbí kí yẹn yọkó nú ẹ̀sìn èwo méjèèjì láfi gbọ́dọ̀ sọ́ra pé a gbọ́dọ̀ mọ́ fi kẹ́sìn a sì gbọ́dọ̀ mọ́ yọkó nú ẹ̀sìn ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fatuwa táwọn yẹn mú wa láwùjọ láwùjọ wa lónìí fatuwa àdámọ́wà àtọ̀dọ̀ ara wọn ni tí èsè pé bóyá wọ́n rí mú látọ̀dọ̀ tí èsè pé bóyá yẹ àwọn ẹ̀ẹ́sẹ̀ ní àrọ̀ eh, gbọ́rí yẹn ni a lè ṣiṣẹ́ mọ̀yí pẹ̀lú ọmọ akmẹ́tù lakum dinakum gbogbo fíkìrọ̀ tí ó bá ti sí lájọ́ táyà yẹn sọ̀kalẹ̀ gbogbo tí ó bá ti ìròrí tí ó bá ti sí nínú Islam lájọ́ táyà yẹn sọ̀kalẹ̀ kí wọ́n lóun ṣẹ̀ṣẹ̀ gbé dé nísìn gbóhun ẹ̀sẹ̀ ni àtàyà kúrán ni mọ̀yí pé bídí àlọ́gbọ́ yé o tó pé ni ó àwọn tó kéwú lọ́dọ̀ àwọn tó kéwú lọ́dọ̀ àwọn tó kéwú lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ńkọ́ bóò ní sọ́nà ní fíkìrọ̀ yẹn wọ́n ní ìwá ẹ̀sẹ̀ discover rẹ̀ àmì ló discover kìí ṣe súnà tó pé tó bá ti wà nílẹ̀ náà ní gbogbo ṣe kíni láàmú ṣiṣẹ́ tọ̀ lọ láti máa gbà lọ́wọ́ ara wa ala kulli hal níta bá débẹ̀ ni pé àwọn kan wọ́n tako súnà débẹ̀ wọ́n ní nítorí wípé ànábì àmà sọ̀rọ̀ tí ó kò jẹ a'udhu billah náà nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn tó wá ń gbà tako súnà àti kásìtà àwọn ṣíà a ti kàtà wọn títa wọn khawarij a tún ti wá kàtà wọn àwọn oní àwọn almunafiqun tó yẹ sí pé ojú ọ̀nà àwọn làwọn ṣí àárín ojú ọ̀nà àwọn làwọn khawarij náà sí rìn so ibà ní sí adẹ̀ ti kàtà wọn Quraysh nínú àwọn ọ̀nà táwọn Qur'an wọ́n ní hadith wa máa ṣe kí Qur'an gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún yín pé hadith máa ń takò Quran irú ẹni bẹ́ẹ̀ ọmọ ibi tẹ́sìn dorí kọ ẹ̀sìn òye rárá torí pé kò rọrùn láyéláyé kí hadith takò Al-Quran láyéláyé kò rọrùn torí pé méjèèjì àtọ̀dọ̀ Ọlọ́run bá ló wá kò dẹ̀ sí tànà kó irú ẹni bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn ń fabricate ẹ̀ fúnra ara rẹ̀ ni kése pé ẹni tó wà tí ò lè ṣàyíṣe ní fọ̀rọ̀ yẹn ràn ọlọ́run ọba lè ṣàyíṣe àṣìṣe ni kíyàn sọ̀rọ̀ kọ́ takora wọn ó ti sọ̀rọ̀ kan lónìí nígbà tó wá sọ̀rọ̀ níjọ́ kejì ó ti wá tako ọ̀rọ̀ tàná àṣìṣe nìyẹn ó mi pé kọ̀ perfect ẹ tí ọ̀nà sábà yín sìn ọlọ́run ọba sì ní màásùm ọlọ́run ọba lè kẹ́lẹ́ kò lè ṣàyíṣe láyé bẹ́ẹ̀ náà lànàbì sallallahu alaihi náà àwọn ànàbì ọlọ́run ọba màásùmù ni wọ́n a ti sọ wọn kú bí àìsí níbi iṣẹ́ tọ́nà ọba àdíkílá fi ràn wọn lè ṣiṣẹ́ jẹ́ láíláí wọn lè máa sọ̀rọ̀ kọ́ máa takora wọn ṣùgbọ́n ẹnikẹ́ni tí bá ti lè sọ pé àdìsá nẹ́bì máa ń takò àyà Qur'an ẹ ti mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ munafiki ni ní nǹkan tó fẹ́ ṣe ni pé ọfẹ́ ọfẹ́ kọ̀ndẹ́mù hadith nítorí pé kó lè bá a máa mú ẹ̀sìn lórí fẹ́nu tiẹ̀ kọ́ máa lè bá a tú Qur'an sọ́nà tó bá fẹ́nu ẹ̀ mọ́ kó dẹ̀ lè máa mú ẹ̀sìn lójú ọ̀nà tó bá design fáwọn èèyàn torí pé kò ní fẹ́ kẹ́ ẹ̀ dẹ̀hún pẹ̀lú hadith ó mọ̀ pé lọ́nà tẹ́lẹ̀ gbà tẹ́lẹ̀ gbà dé òun tẹ́sí lè gbà fi ẹ̀sí òun hàn òun náà ní pé gbogbo ọ̀rọ̀ tóun bá sọ kẹ́ ní tò ẹ̀rí ẹ̀dà lórí ẹ̀ sáré ànábì ló tún fún wa bẹ́ẹ̀ sàn pé ẹni tó bá tún nǹkan pẹ̀lú ìfẹ́nu sàn pé kò ní rí dẹ̀lì apá rẹ̀ ọjà bọ̀ wọ́n wá òpó ọ̀nà wo làwọn lè gbà láti ba ti ẹgbà alẹ́ yẹn jẹ́ òun náà ní pé ẹjá sọ pé Quran àdìsí máa ń ta Quran nígbà tó yẹ pé ìpìlẹ̀ nínú ẹ̀sìn gan ni pé asúnnatu tufassiru al-Quran súnà gan ni máa ń túmọ̀ al-Quran wa tuqayyidu mutlaqahu in tí Kùránì bá jùlẹ̀ ní bọ́rọ̀ gidi túnà ni ó dé fún wa pé Ọlọ́run bá ju nǹkan ilẹ̀ bọ́rọ̀ gidi ó bẹ̀tì eléyìí báyìí bọ́lọ́run bá nígbà ni súnà wa dé wa pé báyìí lẹ́ṣe nítọ́lọ́run bá nígbà bá dé wa ń bò míì súnà ó tu wa lẹ̀ pé Ọlọ́run bá dé yín tó tọ́ ó bẹ̀tì súnà Ọlọ́run bá nígbà ti faransé mi so nǹkan tó bá wá ní mujmal súnà ó máa ṣe tafsilu ẹ̀ nǹkan tó bá wá lódìdí súnà ó máa fọ́ sí wẹ́wẹ́ nǹkan tí súnà máa ń ṣe nìyẹn lọ́lọ́wọ́ bá àríkà sọ pé wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzzila ilayhim ọlọ́wọ́ bá láwọ̀ ọlọ́wọ́ bá lásọ zikiru kalẹ̀ fún yànnábì nítorí kó lè bá máa fi ṣàlàyé fáwọn èèyàn tàṣọ kalẹ̀ fún wọn ló fi jẹ́ pé alimam ibn hazmi rahimahullahu ta'ala nínú al-ihkam wọn nínú tíra wọn tẹ́pẹ̀ al-ihkam wọ́n ní tọ́lọ́wọ́ bá àníkẹ́lá ń sọ nínú ááyà yìí òun náà ni pé ọlọ́wọ́ bá àníkẹ́lá sọ súnnà kalẹ̀ pé súnnà lọ́wọ́ bá àníkẹ́lá gbà pẹ̀lú zikiru mẹ́yẹ pé láti lè bá máa fi ṣàlàyé al ni so tí wọ́n fi súnà máa ń sàlàyé alukur'an ni kìí takò alukur'an so àwọn ọ̀nà tó mọ̀ wá gbà ní pé wọ́n ní súnà takò so tó bá dẹ̀ ti tí àtàdé ìbáfilé ba alukur'an báyìí ẹ̀kọ́ ndẹ́mu ẹ̀ tẹ́bá ní kí làpéjúwe àwọn àpéjúwe tó yẹ sí pé àwọn àpéjúwe ìmọ̀kan ni wọ́n máa mú wa ní nǹkan tó yẹ sí pé kò takò alukur'an nífa tó yẹ sí pé ó tún sàlàyé alukur'an ni òun náà máa mú wa gẹ́gẹ́ bí àpéjúwe ọ̀nà kan nìyẹn tí máa padà sàlàyé ẹ̀ síwájú kásìkò tó parí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní wípé wọ́n tún máa ń lo ojú ọ̀nà kan tí mo ti ṣàlàyé pé ojú ọ̀nà àwọn àjìdáàdù wọn ni àwọn grandfather wọn tó ti kọjá lọ òun náà ni pé àtọ́ánú fìnnákélé tọ́ánú fìlmọ̀nkúl ẹ jẹ́ kábùkù bá ẹni tó gbé nǹkan yìí wá kábàjẹ́ nítorí pé ká lè bá kó lè bá rọrùn fún wa láti bá gbé wá ojú ọ̀nà yẹn wá ni pé àwọn àìmẹ́tul hadith àwọn àgbàfà nípa ìmọ̀ hadith òun wọ́n bẹ̀rẹ̀ sí máa takò wọ́n bẹ̀rẹ̀ sí máa kábùkù bá wọn nínú gbogbo ayé pátápátá ní gbogbo ayé yẹnyẹn àgbàfà alákọ̀ọ́kọ́ nínú islam yìí tá a ní lórí ma hadith anabi sallallahu alayhi wa sallam abu hurairah ni abu hurairah ó ní àgbàfà alákọ̀ọ́kọ́ tá a ní nípa ìmọ̀ hadith anabi nígbà tí àwọn oníbídà àwọn ahlul kalam àwọn bí ẹgẹ́ bí àwọn mu'tazila àwọn tó jẹ́ sí pé wọ́n gbà yín pé a gbọ́dọ̀ máa ti làákàyè wa síwájú lórí ẹ̀rí wọ́n ń pè ní takdimu làákìlì alànàkìlì tí a bá rí dẹ̀lílù báyìí a bá rí nákìlì báyìí a bá rí ẹ̀rí báyìí tó wá a ti làákàyè wa ṣáájú ẹ̀ tí làákàyè wa bá ti lè gbà wọlé a gbà pọ̀ wà nú ẹ̀sìn tí làákàyè wa bá ti lè takò a takò ẹ̀rí rẹ̀ pé kò sínú ẹ̀sìn àwọn wọ̀nyí àti àwọn khawarij àti àwọn shia àtàwọn ọmọ ẹ̀yà wọn ẹni alákọ̀ọ́kọ́ tán kọ́ mẹ́nu kan òun náà làbù Hurairah wọ́n kọ́ kọ̀ndẹ́mù Abu Hurairah náà kí ló fà nítorí pé wọ́n fẹ́ gba hadith wọlé wọ́n wò pé kódà nínú wọn nínú wọn wọ́n ń pè ẹnìkan ní Habibullah bun Adam al-Aluri ona náà ti sọrú ẹ̀ ó ní á ah, láì ṣe kọ̀ǹpútà bóun làkàyè ó ṣe wá mú tó báyìí tí wọ́n ha dúró hadith yẹn ìtumọ̀ ní pé irọ́ là ń pa Abu Hurairah hadith kankan ẹ̀ tí ọ̀nà sáà máa ń sìn tó pé àríyìn ah, yóò yẹ nítorí pé kíni ó fẹ́ kó àbùkù bá Abu Hurairah nítorí pé kálẹ̀ nítorí tẹ́ ka hadith Abu Hurairah fún kọ́ni irọ́ ní pàjáre Abu Hurairah wọn lọ hadith adúrú hadith ẹ̀wọ̀ adúrú hadith tán fi nígbà madhabu yìí ká máa tako hadith yìí madhabu ahlul kalam ni àwọn ahlul kalam wọn gba hadith wọlé kí ló fà wọn nítorí pé gbogbo ẹ̀rí tó bá ti lè tako làákàyè ti wọn pé ó lè tako làákàyè àwọn àwọn onígbà wọlé àwọn gbé làákàyè àwọn àwọn gbọ́lá fún lórí ẹ̀rí ni nítorí ẹ̀ ìkánnú àwọn ọ̀gá wọn tán pè ní Wasil bùnà àgọ́ ó tako hadith nabi sallallahu alaihi wasallam inna ahadakum يجمع خلقه في بطن أمه أربعين يوما نطفة حديثي آه واصل بن عطاء ó ní tóun bá fi lè gbọ́ lẹ́nu Ibn Mas'ud olóhun ọ̀tà kòkó ẹ̀rọ ọlọ́pàá pé àdísì jákujàku ni ó ní kódà bó bá jẹ́ pẹ́nu ànẹ́bì lòun ti gbọ́ wọ́n sọ fánẹ́bì pé ànẹ́bì ọlọ́run kọ́ ló fi lè ràn ọ̀rọ̀ ọpọlọ rẹ̀ lọ́n sọ asil ibn atọ ilé tó jórí àwọn mu'tazila nìyẹn o ó ní tọ́ bá yẹ pọ́lọ́wọ́n ọba àdìkìlá na na sọ bẹ́ẹ̀ ó ní wọn ó takò ọlọ́run bá pé ọlọ́run kìí ṣe ń tá agbádẹ́hùn pẹ̀lú rẹ lórí ilé tó ń sọ fún wa yìí ó ní tó pé ọ takò làkàyà wọn wàláhì láàrin ẹ gbọ́rọ̀ kèfèrí tó jáde lẹ́nu rẹ̀ atọ ni pé ojú ni kíkọ́ máa hadith anabi kọ̀ bá tàwọn أوهم التشبيه هاو هاو حوله أو فوض وأرم تنزيئا gbogbo nasu tó bá fi lórí àyà kùrán ní àdíta nẹ́bì ni awhama tashbih tó bá fi wá lé ń jọ bí ìgbà wípé èèyàn fẹ́ máa fi ọlọ́run ọba wé ẹ̀dá ìtumọ̀ ní pé èèyàn fi ìròyìn kan rinlẹ̀ fún ọlọ́run ọba tó yẹ pé ìròyìn yẹn náà ń bẹ lára ẹ̀dá ajẹ́kẹ̀jì fún ọlọ́run ọba jẹ̀dá nìyẹn hawilhu èyí awfawid abẹ́sọ́kọ́ ẹ̀mọ̀túmọ̀ rẹ̀ wọ́n bá ti lè takò làkàyè ẹ̀ gbọ́dọ̀ gbá wọlé so ibà nísìn eré náà ń pè ní taqdimul aqli ala an-naqli eré ìbáyìí madhhabu àwọn Asha'ira ni àwọn súfí náà tó wá padà gba madhhabu yẹn al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala sì sàlàyé nínú Majmu' al-Fatawa kò sí nǹkan kan tó fà á nítorí pé kó lè bá àrọ̀rùn fún wọn láti máa kí ìfẹ́nu wọn bọnú ẹ̀sìn ti sí hadith mọ́ wọ́n máa tú Kùránì pẹ̀lú ìfẹ́nu wọn wọ́n máa tú wọ́n máa design ẹ̀sìn fún àwọn èèyàn pẹ̀lú ọgbọ́n orí wọn wọ́n máa mú àwọn ìbádà wa nínú alukur'an tó yẹ pé ọgbọ́n orí wọn náà wọ́n fi gbé kalẹ̀ ìgbà tí ò ti sí hadith tá a lè fi ṣe kíni tá lè fi design ẹ̀sìn mọ́ so ibà ní sí so now ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé mo ní àwọn wọ̀nyí wọ́n máa sọ wípé hadith kan tako àyà kur'an pé nítorí ànígbà wọlé irú àpẹẹrẹ wo náà mú wa wọ́n lọ́wọ́ bá àdékẹ́lá sọ́nà alukur'an pé yas'alunaka eré ànábì wọ́n bọ̀ wa biyo ó léèrè àwọn yahudi àti nasọ́rọ́ wọn bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa níta ń ní in oṣù nǹkan aládà àwọn obìnrin nǹkan oṣù tí máa qul huwa adha fa'tazilu an-nisaa fil ọlọ́ni máa sọ fún yín pé yìí ni o oṣù tí jáde lára àwọn obìnrin ni o ẹ jìnà sí àwọn obìnrin nígbà tó máa ń ṣe haidọ̀ lọ́wọ́ aya yẹn nìyẹn sẹ́gbẹ́ aya yẹn ti ń jẹ́ kó yọ pé táwọn obìnrin máa ń ṣe haidọ̀ lọ́wọ́ o kásí ni o ká má sọ mọ́ wọn ká jìnà sí wọn àwọn anìtò kẹ́ẹ̀lẹ̀ bá wà mọ̀ pé Bukhari yín tẹ̀ ń pẹ́ yẹn hadith jákujàku ní máa ń gbà wá hadith ti ń takọ aya Qur'an Bukhari wá gbà wá nínú hadithi rẹ̀ wípé Habibu lọ́sọ̀ yìí o ó ní Bukhari wá gbà wá nínú hadithu rẹ̀ wípé anabi sallallahu alaihi wasallam ó ń súnmọ́ aisha anabi ní àjọṣepọ̀ pẹ̀lú aisha aisha ní ṣe haidọ̀ lọ́wọ́ tàbí quran sì ní àgbọ̀dọ̀ súnmọ́ àwọn obìnrin àgbọ̀dọ̀ ní àjọṣepọ̀ tí máa ń dọmọ láàrin wa pẹ̀lú wọn nígbà tí a bá ń ṣe haidọ̀ lọ́wọ́ aya quran nìyẹn Bukhari wá gba hadithu wa tó takò aya quran Bukhari wá fi àbùkù anabi pé àbùkù anabi súnmọ́ aisha nígbà táyìnsá ń ṣe zìnà lọ nígbà táyìnsá ń ṣe haidọ̀ lọ́wọ́ ẹ̀gbẹ́ hadith wo lọ́ka subhanallah in ka hadith yẹn fún wa in wa ṣàlàyé pé hadith yìí gangan ní túmọ̀ alukur'an hadith tó kà yẹn wàlọ́ọ̀hì òun gangan ní túmọ̀ alukur'an òun sì ń tu lọ́nà pé ń tapọ̀ alukur'an ni kí ló fà ọlọ́wọ́ bá sọ fún anabi sallallahu alaihi wasallam pé wọ́n mọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa haidọ̀ tí máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin sọ fún ọ pé kan jìnà sí àwọn obìnrin nígbà tó máa ń ṣe haidọ̀ lọ́wọ́ fa'tazilu an-nisaa fil mahid ẹ jìnà sí àwọn obìnrin nígbà tó máa ń ṣe haidọ̀ lọ́wọ́ kálímà tó yẹ pé ó gbé ìtumọ̀ tó pọ̀ ni súnà ló jẹ́ kó wíwá pé kí lọ́lọ́wọ́n bá rí kẹ́lá gbà lérò pẹ̀lú ẹ̀tìzáàlù yẹn hadith yẹn gangan tóun ló tako hadith tó lóun tó tako arákùnrin yẹn òun ní tú àyà kùnrin pé kí lọ́lọ́wọ́n bá rí kẹ́lá tó gbà lérò pẹ̀lú ẹ̀tìzáàlù tó bá ní kí yẹn ṣe ẹ̀tìzáàlù yẹn pé ẹ yẹra fún jamaa tó yẹ bá ń ṣe haidọ̀ lọ́wọ́ tí n bá lè jáde kúrò létí mo jẹ́ lé bàbá rẹ̀ mo yẹra fún àbí yẹra fún ṣàkí mo ti yẹra fún obìnrin bá ń ṣe haidọ̀ lọ́wọ́ mo bá kó jáde ńlé fún pé èlé lé ọ jáde lọ́lé bàbá rẹ̀ kọ́ńbà àdàbí àbùkù àmì mi ọ̀sà kó jáde ńlé fún ọ tó fi parí haidọ̀ mo yẹra fún àbí yẹra fún tóbìnrin bá ń ṣe haidọ̀ lọ́wọ́ tí máa wò kọ́dá àyà bùsùn ni ìwọ́n lọ máa sórí bẹ́ẹ̀dì tọ̀hún yẹn èmi máa sórí bẹ́ẹ̀dì tìbí àríwọ̀ máa sọ yàrá yìí máa sọ pálọ̀ tó bá yẹ pé yàrá irú màá pálọ̀ dání àbí tó bá yẹ pé bóyá two bedroom flat ni wọ́n máa sọ rúùmù kan ìmọ̀ sọ rúùmù kejì mo ṣe yẹn tìzá mọ yẹra fún àbí yẹra fún. obìnrin òun ṣe haidọ̀ lọ́wọ́ ò ní bá mi dáná oúnjẹ mọ́ mọ yẹra fún àbí mi yẹra fún ò ní bá mi fọṣọ mọ́ kódà ò ní fọwọ́ kaṣọ mi mọ́ torí pé ẹlẹ́gbẹ̀ẹ́ ni ọ mọ yẹra fún àbí tó bá jẹ́ sí pé a fẹ́ lọ pẹ̀lú àyà kùránì yẹn gbogbo ẹnikẹ́ni tíyàwó rẹ̀ bá ń ṣe àìdọ̀ lé tó wá kẹrù jáde tíyàwó rẹ̀ fi parí òun náà sì tẹ̀lé àyà kùránì tó pọ́lọ̀ ní fa'tazilu nisaa fil mahid eléyìí làwọn yahudi máa ń ṣe àwọn yahudi tí obìnrin wọn bá ń ṣe àìdọ̀ lọ́wọ́ wọn ní bá gbélé wọn ní bá jẹun papọ̀ kò sì gbọ́dọ̀ fọ́ kankan wọn wọn sì ní wọn sì ń sobòsò kankan pẹ̀lú ẹ̀ kódà wọn ní sunrere pẹ̀lú ẹ̀ ìṣesí àwọn yahudi hadith tó wá mú wáyé tó wà ní sọ́yìn Bukhari ló wá ń jẹ́ kó yé wa pé ẹ̀yẹ ẹ̀yapa àwọn Yahudi àti Nasara ẹ̀yapa àwọn Yahudi o àgbọ́yé ntọ́nà wọn bá lékelá wípé fa'tazilu nisaa fil mahid ay ya'taziluhunna an tujami'uhunna ntọ́nà wọn bá ń wí ni pé ẹ má ní àsúnpapọ̀ àsúnpapọ̀ tí máa ń dọ́mọ ìsúnmọ́ rẹ ni tí máa ń dọ́mọ lọ́lọ́run ní ká yẹra fún ká má bá pẹ̀lú wọn ọlọ́run ní ká jáde kúrò nílé pẹ̀lú wọn hadith ẹni wájú kó yẹ pé anabi sallallahu alaihi wasallam wájú kó yẹ wa anabi kọ́kọ́ sọ lọ́rọ̀ anabi ní isna'u kulla shay illa an-nikah anabi ní tóbi ní bá ń ṣe àìdọ̀ lọ́wọ́ ẹ máa bá a jẹun papọ̀ ẹ máa bá a papọ̀ ẹjọ́ máa sùn lórí ibùsùn kan náà kódà ẹ máa bára yín ṣeré tẹ́ rò mára yín illa an nǹkan ẹyọ kan tẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe tọ́lọ̀ wá ní kẹ́ ẹ má ṣe tọ́lọ̀ ní fa àtẹ́zìlú kálíọ̀ yẹn ti záàbì yẹn ni pé ẹ má sùn mọ́ ara yín ní sùn mọ́ ti máa ń dọ́mọ ànábì lójú pé wà bẹ́ẹ̀ pé fa àtẹ́zìlú yẹn ọlọ́run ní kẹ́ ẹ jáde kúrò lé fún wọn fa àtẹ́zìlú yẹn ọlọ́run ní kẹ́ ẹ lé wọn lórí bàbá wọn fa àtẹ́zìlú yẹn ọlọ́run ní kẹ́ ẹ má jẹun pẹ̀lú wọn fa àtẹ́zìlú yẹn ọlọ́run ní kẹ́ ẹ má jọ sòbùsù kan náà fa àtẹ́zìlú yẹn ọlọ́run ọba àdékẹ́lẹ́ òní ká má dá lóúnjẹ fún yín ìtọ́lọ́run ọba àdékẹ́lẹ́ ní kẹ́ ẹ ṣe ẹ̀tìzáàlù lórí wọn lé wọn lórí níbẹ̀ yẹn ni pé ẹ ṣe ẹ̀tìzáàlù pé ìmọ̀ ṣe jìmáàlù ìmọ̀ ní àjọṣepọ̀ tí máa ń dọ́mọ pẹ̀lú wọn ìlọ́lọ́run bàlẹ̀ kẹlẹ́ ní kẹsíkẹ́ni àdìtì ilé kọ́kọ́ gbé wá pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ eré ànábì tó wá sí pẹ̀lú iṣẹ́ fún wa ó ní àdìtì Aisha tó wá kà yẹn Aisha radiyallahu anha ó ní tóun bá ń ṣe háìbọ̀ lọ́wọ́ ànábì sallallahu sallam ya'muruni ànábì ó wá pa mí láṣẹ fa àtẹ́zìrù màá wá lọ́rọ́ ìzáàrù kí náà pè ní ìzáàrù òun náà ni ìró tí ẹ̀ máa ń ró náà pè ní ìzáàrù sẹ́ pé ẹ̀rí oríṣi àdìsí ànábì pé ànábì ní izarul mu'min izratul mu'min ila ansafi saqai àbí so in tán pè ní izaru ní ìró ànábì wa pa mí láṣẹ pé kí n lọ ró ìró sí ara mi ànábì sallallahu alaihi wasallam máa bá mi ṣeré ẹnu mọ́ ni pé di ọmọ anabi ń fi ìṣesí yẹn jẹ́ kó yẹ pé tóbìnrin wọn bá ń ṣe haizọ̀ lọ ẹ̀yẹ mẹ́jọ àwọn yahudi ànàsọ́rọ̀ ẹni bá wọn sí rí ẹni gbogbo eré tó bá dìbò yẹn lè lè ṣe nǹkan ní ẹ débẹ̀ òun náà ni pé ẹ má sọmọ wọn ní sọmọ tí máa ń dọmọ lànàbì sallallahu alaihi wasallam nítorí pé lè bá ní kápá lórí ara rẹ̀ àti kí ìyàwó ayé lè ní kápá lórí ẹ̀ lànàbì fi ní mọ̀ síra lẹ̀ lọ́ọ́rọ́ ìró tó yẹ sí pé yọ kọ dí fún mi ẹlẹ́kùnrin àti obìnrin tó bá ti róró tí èèyàn lè súnmọ́ obìnrin lásìkò tí máa ń dọmọ láti inú òru nǹkan tá ànàbì sọ nìyẹn ó ní ànàbì máa ń pa mí láṣẹ kí n lọ ró ìró ìtìzáàrù tí anabi wa táyínṣà wa nù yẹ pé pé anabi wa fa àtẹ́zìrù kí n lọ ó wá ní ìyẹn ni pé o kíyàn ro ìzáàrọ̀ nígbà tí mùdírù ó tu ó rà anabi wa pa pé kí n lọ tábà anabi wa ń súnmọ́ mi ṣé tábà ni ìtìzáàrọ̀ torí ọlọ́run kò síbi tí kéwú náà wọ̀ ayé kò síbi tẹ́tí sọ tẹ́tí tú ọbẹ̀ kó àlébù bá hadithu Bukhari tàbí wá máa ní iyèméjì pé a ah, àṣádìsì rẹ̀rẹ̀ ni Bukhari máa ń gbà wá pé anẹ́bí wá ní kóhun lọ tábà fa àmọ́rọ̀ ni káàrin múrù ni fa àtẹ́zì anẹ́bí ó pa mí pé kí n lọ ró ìró ọmọ anẹ́bí ó pa kí n lọ tábà anẹ́bí ó wà ní báyìí ibi tó yìí sọ̀rọ̀ jákujàkun yẹn wà ní báyìí subhanallah ẹwùn kan kí ló nítorí pé ó fẹ́ kó àbùkù bá ìmáàmù Bukhari pé hadith ìmáàmù Bukhari máa ń gbà wá o hadith tí ò yanjú ni tó bá ti lè ráyè ṣe bẹ́ẹ̀ à ní ní ìfọ̀kànbalẹ̀ sí hadith sọ̀rọ̀ Bukhari ma tó sì jẹ́ kí gbogbo àlùmọ̀ yìí pátápátá ní ẹnu kò lórí wípé alimamu Bukhari rahimahullahu ta'ala tíra rẹ̀ ló lálàáfíà jù lẹ́yìn alukur'an tíra alimamu Bukhari ló ní àlàáfíà jù òun sì ní ìmáàmù gbogbo àwọn àfáwọn ní hadith nínú àlùmọ̀ yìí lẹ́yìn Abu Hurairah ẹni tó tún kàn tí gbogbo àwọn àyíma yòókù náà tí wọ́n gbà fún àti imam malik ni o àti imam shafi ni o àti imam ahmed ni o àti gbogbo àwọn àyíma ayé pátápátá sufiyanu thawri ni tí wọ́n gbà yí pé àgbàfà gbogbo ayé nípa ìmọ̀ hadithu yẹnyẹn àti imam bukhari ni tíra ìlú sì lálàáfíà jù nítorí ẹ̀ tó bá fi lè rọrùn fún láti kó àbùkà bá imam bukhari sẹ́ni pé kódà gbogbo àlùmọ̀ yìí kódà ń lọrin wọ́n sọ pé àríyìn ah, tó fọkàn balẹ̀ tó àríyìn nù bukhari àríyìn ẹ̀kọ́ ni wọ́n lẹ́yìn lè tó nù muslim òun ti jẹ́ kó rẹ pé kódà náà àdìsí ọ̀fọkànbalẹ̀ jùlọ wà ń sìn ẹ̀dàkùn nígbà téèyàn bá ti kọ̀ndẹ́hùn Bukhari ẹ̀dàkùn kí ni Muslim ń ṣe ta ló tún kù mọ́ nítorí pé in tó lágbára jù ló ti kọ̀ndẹ́mù yẹn gbogbo wọn tí ò lágbára tí ò tó kí láwọn máa ṣe wọ́n palẹ̀ ẹrù wọn mọ́ ni ìtọ́fẹ́ ṣe nìyẹn ló fi jẹ́ pé àti ọ̀dọ̀ Imam Bukhari ló ti bẹ̀rẹ̀ kò dé sí nǹkan tó fà tó fi ń kọ̀ndẹ́mù Bukhari tó kọ́ fẹ́ kọ̀ndẹ́mù hadith anabi gangan ni kò fẹ́ ká lo hadith anabi mọ́ kí lẹ́lẹ́kejì tó mú wá ó ní Imam Bukhari yín tẹ̀ ń wíhun náà ṣé bọ́n náà lọ gba hadith wá pa nẹ́bì rẹ̀ a'udhu billah kí wọ́n máa fi irú àwọn ọ̀rọ̀ báyìí kí wọ́n fi kàn nẹ́bì a'udhu billah ó ní torí pé Bukhari gbà wá nínú sọ̀híhù rẹ̀ wípé anábì sallallahu alaihi wasallam ń lọ níjọ́ kan àbí insha Allah ta'ala ọ̀rà pásìkò ti tó ọjọ́ mẹ́jọ nígbà bá ń ṣàlàyé eléyìí báyìí papọ̀ mọ́ àwọn tó máa ń sàlàyé hadithul ahad naam káwọn kátẹ̀síwájú àbí. ẹ̀rọ pé tí twelve náà kọ́ ni. ẹ̀rọ bá ń torí ìbéèrè àti ìdáhùn àbí. so inshallah ta'ala eléyìí báyìí ọ̀nà ní táwọn èèyàn máa ń lò láti fi tako hadith anabi sallallahu alayhi kò sí nǹkan kan kò sídìí méjì ju wípé hadith anabi kankan ló fẹ́ takò lọ so ó ti mọ̀ pé àwọn òun náà wá gba hadith anabi wá fún wa ṣé ẹ mọ̀ pé nísìnyí kò sẹ́ni kankan tí ó rí hadith anabi ń sìn tí ì bá ṣe pé true àwọn imam bukhari muslim eh, abu dawud tirmidhi nasai ibn majah ṣe pé bẹ́ẹ̀ láti rí hadith anabi àwa yìí ń sìn àwọ̀ báwọn sọ̀hábà láyé a sì gba ọ̀rọ̀ látọ̀dọ̀ wọn síbẹ̀ nísìnyí so àwọn tí wọ́n gba ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn tó gba lọ́dọ̀ àwọn sọ̀hábà tó gba tó gba tó gba òun náà làwọn bukhari àwọn náà wá kójọ sínú tíra ilé tó yẹ sí pé pẹ̀lú pàwọn kójọ yẹn làwa fi máa ti ń jẹ́ hadith anabi lónìí ìlàwá sì fi ń rí ìdájọ́ ẹ̀sìn mú pé ah, hadith yìí ó wà nù Bukhari ó sì lálàáfíà gbogbo ayé sì gbà ni so nítorí hadith yìí láti gbà so ó ti wá wò wípé àwọn ọ̀nà wo làwọn lè gbà láti hadith anabi táwọn òfin ní rí hadith lò òun náà ni pé àwọn tó ń gba hadith wá fún yín tán kọtíra hadith tẹ nífọ̀kànbalẹ̀ lórí wọn yẹn tẹ́mi yín balẹ̀ lórí wọn tẹ́ ń lo ọ̀rọ̀ wọn yẹn ẹja kọ́kọ́ ń dẹ̀mù wọn náà ká sọ wọ́n dẹ̀yìn yẹ̀yẹ́ ẹ pé kí ìgbà tó kọ́ ni pé ó ní Imam Bukhari ó ní kì í sòun lọ́kọ́ Sahih Bukhari kò sẹ́ni tó sọ orú ẹ̀rí láyé ó ní kì í sòun lọ́kọ́ Sahih Bukhari ó ní kódà ọgọ́rùn-ún ọdún lẹ́yìn ikú Imam Bukhari náà tó kọ́ Sahih Bukhari Imam Bukhari ọ̀mà sí a'udhu billah ní Sahih Bukhari látọ̀dọ̀ àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ ìmáàmù bukhari tó fi lọ́dọ̀ ìmáàmù bukhari pàápàá jùlọ ẹni ọmọ kéwú ìmáàmù bukhari kan bẹ̀ tọ́jú ọmọ kéwú àgbà à ń pè ní alfirabriyu ó jẹ́ kó yé wa wípé gbogbo hadithọ yìí bukhari pátápátá ìmáàmù bukhari ló kọ́ látọjú ayé wọn àwọn sì gba látọ̀nu ìmáàmù bukhari àwọn gba sahih bukhari látẹnu wọn from láti pálí tó pálí ni ẹni yìí sọ pé ìmáàmù bukhari kọ́ ló kọ́ sahih bukhari ó ní kódà lẹ́yìn hundred years lẹ́yìn kú ìmáàmù bukhari náà tó kó sahih bukhari jọ wọ́n kà gbé ọkọ̀ Imam Bukhari sí ni ẹ̀wọ̀ ọ̀rọ̀ burúkú ẹ wá pé inú tíra wo ló ti rí kìtàbù rásì inú agbárí rẹ̀ ló ti rí èṣù ló gbé wá bẹ́ẹ̀ kò síbi kankan tó ti rí ẹlẹ́ẹ̀kejì ó ní Imam Bukhari èsè lárúbáwá Imam Bukhari ọ̀gbọ́ lárúbáwá a jẹ́ pé bàbá rẹ̀ náà ọ̀gbọ́ lárúbáwá lò tó ní bàbá rẹ̀ náà ọmọ Yorùbá ni wọ́n àbí sẹ̀pá bẹ̀rẹ̀ látòrí bàbá rẹ̀ bàbá ó ti wá túbọ̀ sí pé èsè ó ti wá túbọ̀ pé èyí gbọ́ lárúbáwá salman salman salman alfarisi kìí ṣe lárúbáwá sọ̀hábí ànábì ni ṣé bá ní sìn yìí lárúbáwá ní sìn sọ torí bẹ́ẹ̀ kìí ṣe lárúbáwá bilal ló ṣe lárúbáwá ọmọ ethiopia ni bilal náà gbọ́ lárúbáwá bí subhanallah suhaibu rumi kìí ṣe lárúbáwá sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam ni òun náà gbọ́ lárúbáwá ah subhanallah síbàwéyìí àgbàfà gbogbo ayé nípa ìmọ̀ lárúbáwá ti fún tẹ̀rọ lárúbáwá tí àwọn bá lárúbáwá lónìí tó bá fẹ́ fi nǹkan kan rìn lẹ́nu pé kí ní ìwà ní èdè wọn wà ní gẹ́gẹ́ bí síbàwé ìṣe sọ pé síbàwé ìsọ báyìí sọ báyìí síbàwé ìtàn wíyè ṣe lárúbáwá àmọ́ gbogbo ọmọ lárúbáwá ayé pátápátá ẹ máa mú ìmọ̀ lárúbáwá látọ̀rọ̀ síbàwé yìí Zamakhshari kìí ṣe lárúbáwá àwọn àgbàfà nínú ìmọ̀ nínú ìmọ̀ gbogbo àwọn àyímọ̀ àwọn àgbààgbà fáànù àwọn ẹ̀tọ́ jẹ́ ọmọ lárúbáwá wọ́n máa ń ṣẹ́rí padà sọ́dọ̀ wọn ni pé ọ̀rọ̀ yìí o orin ilẹ̀ pé lárúbáwá máa ń gbà lérò pẹ̀lú nǹkan báyìí tán gbà lérò nítorí pé síbàwé ìsọ báyìí nínú tíra báyìí síbàwé ìsì lò kí ẹ̀ máa kóòtù síbàwé gẹ́gẹ́ bí rẹ́fúrẹ́nsì fèdè lárúbáwá wàláì síbàwé ìsì mọ̀lámà lárúbáwá àwọn ìmọ̀ náhù sọ́rùfù tá ń kọ́ lónìí látọ̀dọ̀ àwọn síbàwé ìlú ti wáyé wọ́n yẹ sọ ọmọ lárúbáwá subhanallah síbàwé yìí jẹ́ ọmọ kéwu alkhalilu bin ahmed alfarahidi Al-Khalil ibn Ahmad Al-Farahidi lárúbáwá lòun ọmọ kéwù rẹ̀ òun wá ní Sibawayh Sibawayh gan tó wá fẹ́ lè ju Khalil ibn Ahmad Al-Farahidi lọ nínú ọmọ lárúbáwá subhanallah kìí ṣe lárúbáwá so ẹ̀dàkùn sí àbùkù ní pé yẹn ṣe lárúbáwá nígbà tó yẹ pé ẹ̀dàkùn sí ẹ̀sìn tá ṣe ìṣẹ̀ṣẹ̀ lárúbáwá ni tọ́lọ́mọba lẹ́gbẹ́ pé inna akramakum indallahi atqakum ọlọ́run bá ní kílásí pé yá yọ lẹ́dínà amanu inna ja'alnakum yá yọ náàsù inna ja'alnakum ọlọ́run bá ní inna ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum inda Allahi atqakum ọlọ́run bá lójú pé òun dá wa ní shu'ub òun dá wa níranníran níta àárọ̀fù nítorí kẹrì bá máa mara yín ni pé lágbájá ọmọ yorùbá ni tàmẹ̀dùn ọmọ kìnnìkan ni nítorí tó wà fún nìyẹn kò sí nǹkan kan míì tó bá ti lé ń kọjá bẹ́ẹ̀ tó ti di pé ẹ àmọ́ wá bára wa sọ̀tá àbámọ́ bá wa sọ̀rọ̀ nítorí pé lágbájá lélédè mi ó ti di nǹkan burúkú ní islam níta àárọ̀fù bá máa dára ni inna akramakum àwọn tó bá jù ni àwọn tó bá páyọ̀ àwọn tó lápẹ̀rẹ̀ jù lọ́dọ̀ ọlọ́run bá nínú àwọn tó bá páyọ̀ ọlọ́run bá kódà kọjọ́ ọmọ yorùbá kódà kọjọ́ ọmọ fúlàní ló fi jẹ́ sí pé lásìkò ànẹ́bí sallallahu alaihi wasallam ìgbà tó sọ fún Bilal pé kò ní pèrun Bilal ọmọ Ethiopia dúdú ẹrú tán sọ di ọmọlúàbí tí àwọn sọ̀hábà ní òní pèrun tí wọ́n dìtẹ̀ mọ́ lọ́jọ́ náà lọ́hùn wallahi alazim Bilal ò pèrun àlùfájàrí òsì yọ àwọn sọ̀hábà wa kó sínú wàhálà ẹ mọ̀ pé ó tó kílẹ̀ mọ́ kílẹ̀ mọ́ mọ́ tẹ́gbẹ́ àdáwò ti dé nìyẹn wàhálà ti dé nìyẹn ìbẹ̀rù ti dé wọ́n lọ bá anábì sallallahu alaihi wasallam anábì ní bẹ́ẹ̀ jẹ́ Bilal pèrún alfajari ò ní yọ o subhanallah nítorí ké Bilal pèrún wallahi alfajari ọlọ́run bá ò sí yọ Bilal gòkè ó pèrún báyìí alfajari yọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni bilal anabi sallallahu alaihi wasallam ń gbóhùn ẹsẹ̀ rẹ̀ nínú àlìjẹ́nà anabi ní gbogbo àtòhun bá ti ń nínú àlìjẹ́nà báyìí òun sà ń gbóhùn bàtẹ́ ẹnìkan lẹ́sẹ̀ òun nígbà tó wẹ̀yìn báyìí òun bá bilal ni bilal wọ ibo tí ń bá wọ̀ ní bá mi wọ̀ anabi ní gbogbo bí kí tó ń bá wọ̀ báyìí sẹ́ àní ẹni tó ń rí lẹ́yìn pé ah, ta ni ń tẹ̀lé nìyí nígbà tó wẹ̀yìn báyìí bilal lọ jẹ́ bilal kí ọmọ ṣe bilal sọ fún anabi pé òun ò lè sàlọ̀ lákàn báyìí àfi kó yẹn náà fi látẹ̀lé nítorí òun ṣe náà tó fi di ẹni ńlá lọ́dọ̀ náà kì í ṣe lárúbáfà

yóò máa ṣe gbére nínú náà ọmọ tí èso lábáwá sì mọ wà jẹ́ náà àìbẹ̀ ẹ̀kọ́ ni àìmọye ọmọ lárúbáwá abúláàbí èso ọmọ lárúbáwá ni àbújá ni èso ọmọ lárúbáwá ni àbútọ́lì èso ọmọ lárúbáwá ni abdullahi ibn ubayi ibn salul èso ọmọ lárúbáwá ni àìmọye ọmọ lárúbáwá tó yẹ pé wọn ní àlùjánnà so àwọn ọ̀rọ̀ ìmọ̀ kan Imamul Imamul Bukhari òun kọ́ lọ́kọ̀ sọ̀yìn Bukhari Imamul Bukhari afọ́jú ni àwọn ọ̀rọ̀ tẹ́tì mọ̀ pé ẹni tí ń sọ̀rọ̀ olódù kọ̀mọ́bí tẹ́sì lórí kọ̀ Imamul Bukhari wò lájá fọ́jú yóò sì máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó dámà Imamul Bukhari ń tòótọ́ ńgbà tán bí Imamul Bukhari kò pẹ́ Imamul Bukhari fọ́ lójú àmọ́ wàláhì azim imam bukhari tí ìpọmọ ọdún méje tó jẹ́ ìfìlà padà ó láfọjú imam bukhari ọ̀dà abdullahi ibn abdullahi abdullahi ibn ummi maktum apẹ̀rún anabi afọ́jú lòun náà sọ parí sábọ́ ìyẹn jẹ́ afọ́jú sọ kábùkù báyẹn ni abdullahi ibn ummi maktum sẹ́ ìkan lára àwọn apẹ̀rún anabi òun ni máa ń pẹ̀rún ẹlẹ́ẹ̀kejì afọ́jú ni ni wọ́n fi sọ wípé ìdá advan bilal fakulu washrabu tí bilal bá ti pẹ̀rún ẹ máa jẹ ẹ máa wa idha adhana ibnu ummi maktum fala ta'kulu wa la tashrabu tí abdullahi ibnu ummi maktum bá ti wá lè pèrún ẹ má jẹun má ẹ má múrin má o fa innahu rajulun a'ma la yu'adhin hatta yuqal asbaht asbaht torí pé afọ́jú ni kò ní tí pèrún ẹlẹ́ẹ̀kejì táwọn fi sọ fún pé alifájàrí ti yọ o àsùbá àti tó àsùbá àti tó ìgbà yóò tó wà lọ pèrún ó jẹ́ kó yọ ámì pé apèrún ànábì ti máa ń pèrún ẹlẹ́ẹ̀kejì kódà ẹni tó fọ́lú jù ni tòun ti bẹ́ẹ̀ òun lọ́lọ́wọ́ bá lè káyàrí lórí ẹ̀ tó fi bá nẹ́bì wí pé àbàsà wàtàwálà àǹjá àhùl àmà wà máa yù dèrí kàlà àlàhù yà zaka tọ́lọ́wọ́ bá lè káyàrí torí ẹ̀ bá nẹ́bì wí nígbà tánẹ́bì sallallahu alaihi wasallam tó wá tí ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n á fẹ́ kọjú sí nítorí pé ògbóǹtarìgì kèfèrí kan wá ànẹ́bì wọ́n á fẹ́ sojú kòkòrò pé báyẹn ni ó tètè mọ̀nà ó wá pa Abdullahi ibn Ummi nẹ́bì wí ìyá wa akílókò ìyá yìí ah, ó ti fẹ́ sápá mi lórí ó súnmọ́ kí n padà rántí sí máa ń ka hadithu ìyá yìí ah ìyá yìí náà ti ẹ̀kọ́ Abdullahi ibn Ummi Maktum náà ni ìgbàtí kan nínú àwọn ìyàwó àwọn ìkan nínú àwọn ìyàwó sọ̀hábì kan tó yọ ọkọ̀ lẹ̀ wọ́n fẹ́ ṣe ìdá ẹ̀yìndà tí èyàn lè ṣe ilé ọkọ̀ mọ́ni Ànábì sallallahu alaihi wasallam ọwá ní kọ́lọ ṣe ọwá ní òfẹ́rọ ṣe ìdà ní ọ̀dọ̀ ẹnìkan Ànábì sallallahu alaihi wasallam sọ pé à lọ́dọ̀ ìyá kan wọ́n pè ní Ummu Hani Ànábì wá ní à tilka tilka al-mar'a taghshaha ashabi sórí obìnrin tó sọ pé ó fẹ́ lọ ṣe ìdà lọ́dọ̀ rẹ̀ yẹn àwọn sọ̀rọ̀ àbàmí máa ń pò ilé rẹ̀ gan-an ìyá àgbàlagbà ni àwọn sàhábà mímọ́ ń lọ́dẹ rẹ̀ gan so tó bá lọ sí ìdá lọ́dọ̀ rẹ̀ ó súnmọ́ káwọn sàhábà tó bá tí wọ́n bá ti wà lọ́dọ̀ rẹ̀ àwọn sàhábà bá ń wá ẹ̀mọ̀ disturb ara yín mọ́dọ̀ sí ibẹ̀ anabi sallallahu alaihi wasallam pé i'tadi lọ sí ìdá rẹ̀ lọ́dọ̀ abdullah ibn ummi maktum fa innahu rajulun a'ma tad'una thiyabak la yarak tó pé ọkùnrin afọ́jú ni kódà àtọ́bá bọ́ hijab lẹ̀ kò lè rí ọ lọ so kí mọ́mù Bukhari gan kó wa wá fọ́ lójú láti bẹ̀rẹ̀ ayé ẹ̀gbẹ́ tó fi kú gan ẹ̀dá kò tó kábùkù bá tí ẹ bá ṣe àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ náà tí ẹ bá ṣe pé kíyàn ti kíyàn ti sọ tọ́ kíyàn má rí nǹkan tó da sọ lẹ́nu mọ́kọ́ máa wá wá wí Imam Bukhari afọ́jú ni ìtànjẹ́ kó yé wa gan ike Imam Bukhari wallahi Imam Bukhari ìpọ́n ọdún méje tó ju wọ́n fi là pẹ̀lú pé ìyá wọn bẹ lọ́wọ́n ba pé owó ọmọ yìí òun fẹ́ jẹ́ kọ́ ọmọ yìí kó di nǹkan nínú Islam pẹ̀lú bójú ẹ̀ sì ń sọfọ́ yìí ó súnmọ́ kọ́ máa achieve nǹkan tó ń fẹ́ kọ́ achieve kọ́ lọ́wọ́ bá lè kílákọ́ bá bàbá Imam Bukhari ti kú láti kékeré ni so ìyá ìwá ní ìyá ìwá bẹ̀rẹ̀ náà ìyá ìwá sún ọwá lálà ọwá rí ànábì Ibrahim alayhi salatu wasalam ọ̀rọ̀ tí mo ń sọ wà nínú síyáru àìlámi nùbàlà títí alimamu Dhahabi bákan náà wà nínú sẹ́hìwò ó wà nínú níbi muqaddima sẹ́hì Bukhari tí àwọn pè ní Fathul Bari títí Ibn Hajar ìyá ìwà lálàwárí anabi ibrahim aleyhi salatu salam anabi ibrahim wọn sọ fún wọn pé wọn sọ fún ìyá pé ìyá yìí eré obìnrin yìí máa dunú ọlọ́run balẹ̀ kí láti dá ojú ọmọ rẹ padà fún ìyá yìí yajú báyìí láàárọ̀ ọjọ́ kejì báyìí ọba imam bukhari lẹ́ni tójú rẹ ti là ní Allahu akbar so imam bukhari bí imam bukhari ṣe rí náà nìyẹn títí fatima bukhari fi kú kódà ojú ògùn wọn rí gbèlékún àfọlójú àwọn ọ̀rọ̀ jákujàku Imam Bukhari fọ́lójú eh, Imam Bukhari ṣe lárúbáwá ẹ̀wọ̀n Imam Bukhari ọgọ́rùn ọdún lẹ́yìn ọgọ́rùn ọdún tó kú lẹ́tọ́ kó Bukhari eh, kó sọ yé Bukhari jọ eh, Imam Bukhari Imam Bukhari gba àdísì tí ń takọ̀ àdísì anẹ́bì wá Imam Bukhari sọ pé anẹ́bì rèpù ẹni kan àwọn òkìkí ni àwọn ọ̀rọ̀ jákujàku kò dẹ̀ sí nǹkan anabi sallallahu alaihi so àwọn wọ̀nyí làwọn èèyàn àwọn aláìmọ̀ kan tí ń ṣe dáwà fáwọn èèyàn láwùjọ ilé tó wá dunni jù ní àwọn tí wọ́n wá kó tìrọ náà wọ́n máa pariwo wọ́n máa hó wọ́n máa pàtẹ́wọ́ lé wọn lórí ṣé bá ní bí ìgbà wípọ̀ ọ̀rọ̀ gidi ni wọ́n sọ yóò jẹ́ kó yíyan ibi tí láàkáyà àwọn èèyàn ibi tó mọ àti sallallahu alaihi wasallam so gbogbo ọ̀nà téèyàn bá máa láti máa fi gbógun ti ẹ̀sìn ọlọ́run bá àlékẹ́lá abẹ́lọ́run bá àlékẹ́lá kọ́lọ́run bá kí ó là wá kún bẹ̀ àwọn tí ń sọ àwọn ọ̀rọ̀ jákujàku iná abẹ́lọ́run bá àlékẹ́lá kọ́lọ́run bá àlékẹ́lá kọ́ bá wa dá wọn padà kọ́lọ́run bá kọ́ bá wa la ojú wọn kọ́lọ́run bá kó jẹ́ kí wọ́n túbá pípé òun ló lóore fún wọn òun ló fáwa náà àti kéènì wọn ni àti kéjì wọn ni tọ́ra àwọn méjì náà náà fẹ́ ya wèrè jù báyìí nílẹ̀ Yorùbá báyìí Habibu àti oníkíjìpá àwọn méjèèjì wọn so wàláhì làwọn wọn ń gbé ogun tí ẹ̀sìn gan abẹ́lọ́run bá kọ́lọ́run bá kọ́ bá wa sànú wọn tí bá ń bá kọ́ bá wa fi wọn mọ́nà la ilaha illallah tọ́nà ọba àdékẹ́lá bá ti wá kádàrà pé wọn ní mọ̀nà láyé tọ́nà ti kádàrà pé tọ́nà ti ká orí bú mọ́ wọn abẹ́lẹ́ ọba àdékẹ́lá kọ́nà ọba àdékẹ́lá kó ìjọba kọ́ ìjọba wa lálà sí wọn kọ́nà ọba àdékẹ́lá kó ìjọba wa yanjú wọn kọ́ mọ̀jẹ̀ kan kó fìtínà mẹ́sìn àmọ́ à ń bẹ náà ọba kọ́nà ọba kọ́ mọ̀ sí wọn nínú àwọn tí ó jù lórí bú kọ́nà ọba àdékẹ́lá kó sí wọn nínú àwọn tí ó mọ̀nà ni ilé ló wù wá sọ́dọ̀ la ilaha wa atubu ilaik nìkan náà ni ó ka àdìsí kan fún ní tí a bá ń kírun lọ́wọ́ tá ń kírun lọ́wọ́ so tí mo bá ń ka ṣúwàtò fàtíà kíkà àtà lẹ́yìn náà ìdákẹ́ àmọ̀ ka ṣúwàtò fàtíà so ní tó ti dà wọ́n lójú ni pé ẹgbẹ́ tí wọ́n bá kí zuri àti asuri àdìgbọ́n tí ń wí láti lẹ́yìn wípé lágọ̀ọ́ ètè ni ìmọ̀ bóyá bẹ́ẹ̀ lọ ṣe lóde ìbéèrè èmi máa ń ka bẹ́ẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ èmi máa ń ka bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n bá ń ka àwọn bóyá bíi àti Maghrib àti ṣáì àwọn rákà méjèèjì yẹn tí wọ́n bá ń ka sókè pẹ̀lú ti dàrú pé ṣé èèyàn ló máa mú kéèyàn tẹ̀lé máa mú mi àbí yóò dá tẹ́lẹ̀. so okay ẹlẹ́kejì ni pé ipa pé ari ànábì ara ẹ̀yìn máa gbẹ̀gbà wá pé ànábì fi ọwọ́ jẹun so tí ó bá wúyẹn náà tó tọ̀ èmi náà fẹ̀rẹ̀ fọwọ́ ìjẹun tẹ̀sí ṣàlàyé pé kò ń ṣe súnà kẹta ànábì kan nípa ni kéèyàn fi ọwọ́ jẹun tó bá wúyẹn pé tọ̀ èmi náà fẹ́ fọwọ́ ìjẹun ọ̀rẹ́ ṣé ó ní ládà kan tí èyí ó níbẹ̀ àbí ó lẹ́sẹ̀ ní gbogbo àbẹ̀ ẹ bá sàrà lóye náà. naam alhamdulilayi wa salatu wa salam ala rasulillah abad so ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé nípa ìmọ̀ kéwú tẹ̀lé ìmáàmù lẹ́yìn nígbà tí ìmáàmù bá ń kéwú jákè pàápàá jùlọ suratul fatiha òun gánà lọ́rọ̀ wà lórí ẹ̀ gbogbo àwọn sọ̀rọ̀ yòókù tí ìmáàmù bá fi lé suratul fatiha kò sọ̀rọ̀ lórí pé káka yóò tẹ̀lé àmọ́ suratul fatiha nítorí ẹ̀rí tó wá fún méjì òun náà ni àwọn afá pín sí lórí ọ̀rọ̀ yìí tàbá sọ pé àwọn afá pín sí méjì lórí ọ̀rọ̀ mas'ala kan nítorí ẹ̀rí ni kì í pẹ̀lú ìfẹ́nu kì í pé bóyá àwọn ẹ̀rí wá wà àwọn kan wá ń takẹ̀rí àwọn náà wá yapa no kò sí afá súnnà kan tó yẹ bá ní sìn tí ọmọ yapa lórí ìfẹ́nu ó ní ẹ̀rí kọ̀ọ̀kan tó ń kálukú wọn gbára lé tàbí ń gbà mí kọ́ pé ẹ̀rí kan náà làwọn méjì jọ ń gbọ́ yé àgbọ́yé wọn lọ́wọ́ àyàpá ibi tí wọ́n gbọ́yé sí ni ibi táwọn tọ̀hún gbọ́yé sí lélẹ̀ ó yé báyìí nìsín náà mo ní àwọn afáà yapa lórí ọ̀rọ̀ pé ṣé a máa ké tẹ̀lé màmù lẹ́yìn suratul Fatiha ni àbí àdàkẹ́ àwọn tó láàrín máa ké tẹ̀lé màmù lẹ́yìn wọ́n ní ẹ̀rí tó lálàáfíà òun náà ni hadith anabi sallallahu alaihi wasallam tó sọ pé la salata liman lam yaqra bi fatihatil fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ké suratul Fatiha lórí ọ̀rọ̀ ẹjẹ́ kí n sáré pé wá sákèsí kan bíbá ilé ìjọ pé àwọn èèyàn kí ń sábà sákèsí ẹ̀ orinlẹ̀ orinlẹ̀ dáadáa láìsí iyèméjì mẹ́fẹ́ gbogbo ẹnikẹ́ni tí ó bá ké suratul Fatiha lórí ọ̀rọ̀ kò ní ọ̀rọ̀ nítorí pé suratul Fatiha rúkúnù lọ́jẹ́ orígun lọ́jẹ́ lórí ọ̀rọ̀ tó jẹ́ sí pé kódà béèyàn bá gbàgbé tí ò bá sùjúdù sáwí kò gbé ẹ padà síbẹ̀ ni ẹ padà fún bí àpẹẹrẹ ńsìn mò ń kírun lọ́wọ́ yìí nísìn mo kí rọ́ọ̀kà aláwọ̀ kan mo kí fatiha mo kí rọ́ọ̀kà ẹlẹ́ẹ̀kejì mo kí fatiha rọ́ọ̀kà ẹlẹ́ẹ̀kẹta ìgbà tí mo wá kírun tán mo wá wò pé ah tí mo kí fatiha mi rọ́ọ̀kà ẹlẹ́ẹ̀kẹta bá bí nkẹrẹ fatiha báyìí ń padà sí rọ́ọ̀kà ẹlẹ́ẹ̀kẹta yẹn mà wá ẹsẹ̀ tó rọ́ọ̀kà ẹlẹ́ẹ̀kẹta yẹn kí pẹ̀lú fatiha mà wá fẹ́rẹ̀ kẹrin lé ẹlẹ́ẹ̀kẹta mo ti ń dá òtún máa wá gbẹ̀rù dìde padà máa wá bẹ̀rẹ̀ láti orí ẹlẹ́ẹ̀kẹta yẹn tó bá yẹ pé kò tí ì pẹ́ púpọ̀ ní ìṣọ́rẹ́ tí àmọ́ tó bá yẹ kó ti pẹ́ gan-an ń torun yẹ kí completely tí o bá sì pẹ́ máa wá bẹ̀rẹ̀ láti orí ẹlẹ́ẹ̀kẹta máa wá kí o bú lọ bẹ́ẹ̀ sùjúdù sáwí ò gbé àbí báyà mo ti wà lórí ìrùkú rẹ̀ nísìn mo ti wà lórí ìrùkú fún àpẹẹrẹ márùn pé ah ṣé mo ké fatia báyìí ń dìde padà ń wà kí fatia so gbogbo bí kíbi téèyàn bá ti rántí pé òun ti ké sọ lọ́tò yóò padà sí ìbẹ̀rẹ̀ sú ìbẹ̀rẹ̀ irun yẹn yóò àmọ́ bí tí fati alágbára dé sẹ́wárí kìíní kan máa ń bẹ táwọn èèyàn kì í sábà fura gbogbo ẹnikẹ́ni tí ò bá ké bísímìlá níbi tí bá ti bá ń ké fatiha kò ní ẹ̀wọ̀n torí pé kò ké fatiha àwọn èèyàn kì í fura sí gbogbo àgbà tí èèyàn bá fẹ́ kírun rákan alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ kan ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ kan ẹlẹ́ẹ̀kẹta o èèyàn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá ni nítorí pé bísímìlá òun ni sóró alákọ̀ọ́kọ́ nínú suratul fatiha òun ni àyà alákọ̀ọ́kọ́ nínú suratul fatiha gbogbo Quran tá a bá gbé ẹjẹ́ àlọ́ yẹ̀wò ẹ rí i pé bisimilahi níbi suratul fatiha òun ni wọ́n nọ́mbà pé aya alákọ̀ọ́kọ́ ni wọ́n nìyẹn àwọn èèyàn sábà ń kíyèsí àwọn èèyàn sábà máa ń bẹ̀rẹ̀ láti di alhamdulillahi rabbil alamin wà kí n ké bisimilah so ẹ ká lọ fi sọ́kàn a máa ké bisimilah so ibà nísìnyí so lára gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ké bisimilah irú ẹni bẹ́ẹ̀ ò ké fatiha ok ọ̀dà inshallah. Ah, náà ni. lórí fásitì ààrẹ ti ẹrù kù tí wọn bá sókè. tí ìgbọ́n bá ka sóra tó gbọ́n ilé sóra sẹ́yìn yóò lọ so inshallah màmá tí ti ń débẹ̀ màmá yà síbi ẹ̀yọ kọ̀ọ̀kan náà ọ̀rọ̀ àti wàá mọ̀ pé a Fatiha lori a fi bismillah sí ọ wá kú wípé tá a ṣé ọ̀ràn yẹn náà ní kí n ka suratul Fatiha nígbà tí ìmáàmù náà bá ti ń kéwú sókè sẹ́rí ibi tí mo bá ti ń kéwú jẹ́jẹ́ kò sí apá láàrin àwọn afáàkó ń kálukọ́ ka suratul Fatiha tiẹ̀ tó bá yẹ pé ìran zuhuri lanki àbí ìran asr àbí àwọn magrib àbí ìṣá yìí àwọn ilé tí wọ́n kéwú jẹ́jẹ́ níbi nígbẹ̀yìn rẹ̀ yẹn tó yẹ bá ní sìn gbogbo wa náà á kè suratul Fatiha ibi tí ìyapa ti lọ́dọ̀ àwọn afáà ní ibi tí mo bá ti ń kéwú sókè sáwọn náà kè suratul Fatiha àbí suratul Fatiha tí màá bá ti ń kéèyàn òun náà máa tẹ́tí gbọ́ so àwọn tí wọ́n ní àkè ẹ̀rí wọn tó mú dání òun náà ni hadith tí mo sọ wọn pé anábì ní kò sí òun fún gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ké suratul Fatiha àtàwọn àhadith mi so ibà nísìn tó yẹ sí pé ó ń fi ìyẹn náà rinlẹ̀ bẹ̀tẹ̀ àwọn tó ń là níke tí ìmáàmù bá ti ń kéwú sókè ní o pé à níke àwọn náà wọ́n gba ẹ̀rí yìí náà wọlé àmọ́ àwọn tó wá mú ẹ̀rí mi wá láti ṣàlàyé ẹ̀

ẹ̀yìn ìmáàmù láti ń kírun tí màmú bá ń kéwú sókè á ṣe kíni o á dákẹ́ á ó máa gbọ́ ni wọ́n lé àrí alákọ̀ọ́kọ́ nìyẹn wọ́n dé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba àdékẹ́lá sọ nínú alukur'an ọlọ́ni fa idha quri alukur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun gbogbo àkígbà tó bá ti ń kí alukur'an fa idha quri alukur'an gbogbo àkígbà tó bá ti ń kí alukur'an ọjọ́ orí ìran ni kìí sórí ìran ni fastami'u lahu ọlọ́ni ẹ̀yẹ tẹ́tí

sọ̀hábì wá ní èmi ni anabi sallallahu alaihi wasallam ní má ṣe bẹ́ẹ̀ mọ́ láyé anabi ní má ṣe bẹ́ẹ̀ mọ́ tí ó bá ní sìn so pé kọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ so wọ́n mú yẹn náà pé ajẹ́ sí pé tó bá yẹ pé ó tọ́ òun náà ni so anabi sallallahu alaihi wasallam bá ti sọ pé kọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ so ala kulli hal àwọn tó wá ní àmọ́ ké suratul fatiha náà àwọn náà rí ẹ̀rí látọ̀dọ̀ Abu Hurairah tó yẹ níjọ́ kan ẹnìkan náà ń kírun ànábì ń kírun bẹ́ẹ̀ náà tó tọ́ ẹnìkan wá ń kéwu kéwu rẹ̀ tí wá ń kéyẹ lẹ́yìn ànábì náà ẹ wá fẹ́ máa kó ròyìnrò ìbá ànábì ó fẹ́ máa da kéwu mọ́ ànábì lójú ànábì sallallahu alaihi wasallam wá sọ pé la'allakum taqra'una ba'di ànábì náà dáyé pé mo gbọ́ pé ń ké ẹ̀ ń kéwu lẹ́yìn mi wọ́n ní bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam sọ pé la taf'alu illa fatihatal kitab ẹ gbọ́dọ̀ máa ṣe àyàfi suratul fatiha nìkan ṣé báyìí nísìn so níbi ẹgbàá ẹ má máa ṣe bẹ́ẹ̀ ilà hadhan àfi ní jẹ́jẹ́ tí ò ní máa tí màmú ní máa gbọ́ so ṣé ní gbogbo àrífù yìí àwọn akáwà wá jẹun papọ̀ mọ́ra wọn wá wò lọ wọ́n wò bọ̀ ibẹ̀ làwọn kan ti dún pé ah èyí ò kè fatiha dandan ni èèyàn bá wà lẹ́yìn imam àwọn kan ní à kò nídìí kéèyàn ké suratul fatiha èèyàn máa gbọ́ nǹkan tí wọ́n bá ń ké ni so ibà ní sìn pẹ̀lú àwọn ẹ̀rí àwọn ẹ̀rí àwọn ẹ̀rí àwọn ẹ̀rí báyìí so eléyìí tí ọlọ́wọ́n bá ní kó hàn sí mi bá ní kó hàn sí mi báyìí tó fẹ́ fi mí lọ́kàn balẹ̀ jù báyìí nígbà tí mo gbé ẹ̀rí àwọn alákọ̀ọ́kọ́ àtàwọn ẹ̀rí ẹlẹ́kejì wọn òun náà ni pé èèyàn máa gbọ́ ọ̀rọ̀ lékè tó bá yẹ pé máa ba ń ké sókè eléyìí tọ́lọ̀ ní kó fi mí lọ́kàn balẹ̀ tí mo rí pé nígbà tí mo gbé ọ̀rọ̀ àwọn méjèèjì yẹ̀wò nìyẹn tó rọrọ̀ àwọn méjèèjì kò sí èyí tí ò ní ẹ̀rí tó lálàáfíà kò dẹ̀ sẹ́ni tí ò ní àwọn ágímẹ́ǹtì tí ó ní kì láti bọ̀tírẹ́sì nǹkan tó ń sọ so bẹ̀tí àmọ́ pé kò sí pé mo ṣe sọ̀rọ̀ ńgbà míì ẹ̀ padà wá fẹ́ rí pé ọ̀dà ìpọ̀rọ̀ ẹni ìfẹ́ ní gráfítì ju ọ̀rọ̀ ẹni lọ so ibà ní ṣe so ilé tèmi sì rí pé ó fẹ́ ní gravity jù táwọn afáàṣe sábà máa ń ní méìlù lọ síbẹ̀ jù òun náà ni pé kí èèyàn máa ké nígbà tí mo bá ti ń ké sókè kí èèyàn máa ké jẹ́jẹ́ àmọ́ ẹni tọ́nà ọba ní kílábà wá sọ wípé torí pé ó ti àwọn táìmù kan náà ti bẹ̀tọ́ pé mọ́kìfù tèmi wà òun náà ni pé èèyàn máa ké lẹ́yìn máàmù náà ni so ibà ní ṣe bẹ̀tìgbà tí mo padà tún revisit tí mo tún padà tí mo review rẹ̀ tí mo tún yẹ̀wò yẹ̀wò so ìgbà tí mo tún wọ àwọn nǹkan míì nǹkan míì nǹkan míì so mo padà wá rí i pé ó dàbí pé àwọn tó là ní máa kí yẹn ó dà pọ̀ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ ní gravity ju àwọn the other party lọ àbẹ̀tì tó bá jẹ́ sí pé ẹni tó bá yẹ pé ọ̀rọ̀ the other party yẹn ló bá ní gravity lọ́dọ̀ tiẹ̀ pẹ̀lú sincerity tó dẹ̀ rí pé ó dàbí pé ilé ìbáyé lòun lè fi sin lọ́rùn ọba tó ń mọ̀ pé ẹ̀rí tiẹ̀ dájú jù báwo ló ṣe ṣe sọ pé ìyẹn fẹ́ kéwú tẹ̀lé máa mú un sìn ìyẹn fẹ́ kí suratul fatiha báwo ló ṣe ṣe tí yóò ní sùúrù tí ìmáàmù fi parí suratul fatiha tán ni sàpé ó ti wà lára àwọn ìdáta bẹ̀rẹ̀ tí yóò ní sùúrù tí ìmáàmù fi parí suratul fatiha ìgbà inú wa ṣe bẹ̀rẹ̀ ni ní ṣe bẹ̀rẹ̀ ni àbí tí ìmáàmù bá ti ń kí àyà kọ̀ọ̀kan òun náà mà kí àyà tí ìmáàmù bá ti ń kí. alimami bukhari rahimahullahu ta'ala wọn dìde sí oríjì àkàtàkì alqira'atu khalfa al-imam báwo la ṣe máa ń kéwú lẹ́yìn imam wa mórísí sí àwọn ọ̀nà wa ọ̀nà báyìí ọ̀nà báyìí bẹ̀tọ̀ ọ̀nà tán fẹ́ fi rinlẹ̀ jù wípé ó dáa jù ni pé tí mọ̀ bá ti lè kí àyà kan àwa náà kí àyà yẹn nítorí pé kìrọ́ ànábì tánàbí bá ń kírun bá nàbí ṣe máa ń ṣe ni pé tánàbí bá ti dé ìgbẹ̀yìn àyà kọ̀ọ̀kan ànábì máa ń dúró tánàbí bá ti alhamdulillahi rabbil alamin ànábì odò ànábì onímọ̀ alhamdulillahi rabbil alamin arrahmanir rahim mari kọ́ àmàjù bẹ́ẹ̀ hmm. ànábì odò sẹ́ni ayé àlàfo bá nàbí ṣe dúró yẹn àwọn tó wà lẹ́yìn ló ti ṣe alhamdulillahi rabbil alamin arrahman rahim àwọn ibi sí arrahman rahim maliki yawmiddin àwọn ibi sí maliki yawmiddin tí wọ́n náà so àyè tánà ibi tí ń pọ̀ sí yẹn so ibà nísìn so àwọn yòókù náà máa àwọn náà máa sáré tètè wọn bẹ́ẹ̀ so tó bá jẹ́ pé ìmáàmù tí ń kírun fún wa tó bá jẹ́ pé rúkẹ̀ ọ́ àyẹn lòun náà bá ń kà tí ń dúró bẹ́ẹ̀ báwo sì máa ṣe nìyẹn so tó bá wá débi ìparí nǹkan tó wá àgbọ́yé kan tó wá wà ń bẹ̀ àgbọ́yé tó wà ń bẹ̀ ìparí ni pé sẹ́wọ̀n pé téèyàn bá débi ghayril maghdubi alayhim waladdallin yóò ṣe àmín àbí àmì yẹn ìjà ṣe papọ̀ pẹ̀lú ìmáàmù ni àbí ìmáàmù ọkọ̀ ṣe tiẹ̀ ká tó ṣe tiwa eléyìí tó lálàáfíà jù òun ni pé a ṣe papọ̀ pẹ̀lú ìmáàmù ni tó lánàbí sallallahu alaihi wasallam sọ pé anábì ni wa idha qala ghayril maghdubi alayhim waladdallin faqulu àmín anábì ni tí imam bá sọ pé ghayril maghdubi alayhim waladdallin faqulu anábì ni gbogbo yín lápapọ̀ ẹ sọ pé àmín torí pé faman wafaqa ta'minuhu ta'min al-mala'ika ghufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹnikẹ́ni tí àmì tiẹ̀ tó bá ṣe kòǹgẹ́ àwọn màláíkà tó ráwọn màláíkà náà sàmì anábìnrin tí àmì tiẹ̀ tó bá wá ṣe kòǹgẹ́ pẹ̀lú tàwọn màláíkà tẹ́ ṣe ń gbà kan náà ọlọ́run kúló fi gbogbo orí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn ọlọ́run kó fi jẹ so ẹ̀rí yẹn ló gbé wáyé pé àṣé àti àwa o àti máàmù o gbogbo ayẹ kánà láti kéde o lájọ sí àmì so ibà nísìn so sẹ̀mọ̀ pé mo bá wá ṣe ghayril maghdubi alayhim wala ddallin sẹ̀pá wa náà bẹ̀ ṣe ghayril maghdubi alayhim wala ddallin tiwa síwájú ká tó ṣe ìmáàmù ṣe sáré ti ṣe àmín mọ́ wa lọ́wọ́ ṣé bá nìyí tó bá ti wá dé parí yẹn so a máa sọ ìmáàmù pé ghayril maghdubi àwọn náà ní ghayril maghdubi àníjó sì land wala ddallin wala ddallin tiẹ̀ náà àjọṣe papọ̀ ni a ní ní sùúrù pé kó ń parí rẹ́rí magdubi alẹ́wàlá dọ̀lí ìtẹ̀ torí pé tó bá ti parí yóò ṣe àmẹ́ni kò ní dúró níwà kò sí dẹ̀lú pé kó wá parí sọ́rọ̀ tẹ̀ fàájì àkọ́ máa retí tó yẹ bá ní sìn so a sọ débi pé àbẹ́yà kálímà kan tó bá wí àbánà sáré rí kálímà yẹn tẹ̀lé lẹ́yìn so kálímà ẹlẹ́kejì sí wí báyìí yóò wí báyìí àbánà wí àjọ ṣe àmẹ́ni papọ̀ ni tó yẹ bá ní sìn so so àwọn tó wáyé pé ìmáàmù ti ń dagbẹ̀ papọ̀ ni kò sinmi rárá ó ń ké wá sílù kò dúró níparí àyà so ibà ní sí bí bá ṣe ń kírun àwọn náà máa ké tẹ̀lé bẹ́ẹ̀ ni so ibà àwọn náà máa ṣe kí ni a máa ké tẹ̀lé bẹ́ẹ̀ tó bá jẹ́ sí pé imam tó bá yẹ pé ó ń da gbogbo ẹ̀ papọ̀ ni fine so nínú àwọn nǹkan tó wá béèrè lórí ẹ̀ òun náà ni pé ọ̀dà pé ọ̀dà pé mo jẹ́ sí dáhùn pẹ̀pọ̀ náà papọ̀ àbí. tí wọ́n bá fẹ́ tí wọ́n fine ẹni tó bá fẹ́ ẹni tó bá báyìí ọ̀run fún bí àpẹẹrẹ ńsìn òbéèrè yẹn padà pé méjì pé ibi tí ìmáàmù ti ka sọ́rọ́tò Fatiha tán wọ́n ti ń kéwú lọ kóhun tó wọ̀rùn ṣé òun wọ́n sì ka sọ́rọ́tò Fatiha rẹ̀ ni àbí kò níka bákan náà náà ló tó wá bí pé wọ́n ti wá ka sọ́rọ́tò Fatiha tán kódà wọ́n ti kéwú tán wọ́n ti wá lọ rùkú ẹ̀ ṣé rẹ̀ níbẹ̀ tó wá fẹ́ wọ̀rùn ṣé yọ ka sọ́rọ́tò Fatiha ni àbí yọ lọ bá wọn lórí rùkú ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá yẹ kí wọ́n ti ké sọ́rọ́tò Fatiha tán síwájú kó tó wọ ìran ó wá bá ìmáàmù lórí pé ó ń fi sóra lé lọ́wọ́ ni kò ní ké suratul Fatiha mọ́ kí ni ó ṣe ó ti dọ̀ràn yẹn fún kọ́ ọmọ tẹ́tí gbọ̀n kan tí màmú ká ń gbà yẹn nítorí pé sàn pé ọ̀rọ̀ Fatiha nìkan la sọ yí pé yí pé èèyàn máa ké ìyapa sì wà lórí ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ sóra tí yóò fi lé kò sí ìyapa lórí pé ẹ̀ tẹ̀tí ẹ̀ máa gbọ́ ni nígbà tí yẹn bá wá jọ ìrun ìmáàmù ti ń ké sóra definitely ní tí màmú ń ké lọ́wọ́ yẹn ò ní gbọ́ ní tí wọ́n ń ké lọ ní wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ gbọ́ so ó ti dọ̀ràn yẹn kíkẹ́ nìyẹn nígbà tó ti lè bá àrùn yẹn ṣe bá ní sí kódà kò ní èdè du'a wuli siftah ma ọkà sí allah akbar sì máa fọkà bá ìmáàmù lọ níbi tí ìmáàmù bá dé so ṣe bá ní sí bẹ́ẹ̀ lẹ́ni tó bá ìmáàmù lórí rùkú rẹ̀ téèyàn bá ti bá ìmáàmù lórí rùkú rẹ̀ yóò ṣe allah akbar yóò sì lọ bá ìmáàmù lórí rùkú rẹ̀ ni kò yẹ ṣe ní ka suratul fatiha ma ṣe bá ní sí so torí pé eléyìí la ṣe rí bí anabi sallallahu kíní ayé pé wà dúró wà ká sọ́rọ́ tó fàájì àtẹ̀mí tán ìmáàmù ó ti dìde kó lórí rùkú gbà wọn tó ka tiẹ̀ tán kò sí ní bárọ́kà yẹn mọ́ so àwọn dẹ̀ fẹ́ ká sojú kòkòrò ká bárọ́kà yẹn tó pé man adọ́rọ́kà sajdatan qabla an tatlu'a ash-shamsu faqad adọ́rọ́kà subha wa man adọ́rọ́kà sajdatan qabla an taghriba ash-shamsu faqad adọ́rọ́kà al-maghrib gbogbo ẹnikẹ́ni tó bá bá rùkú ẹ̀ síwájú kóòrùn tó yọ bó ṣe rùkú tán báyìí ó ti bá rùkú tán báyìí lẹ́yìn ẹ̀lòrún ni fájìrò wa yọ àlòrún wa yọ irú ẹni bẹ́ẹ̀ ó ti bá ṣubhi nìyẹn fún so mo wá bá wọn lórí rùkú mo ti wá bọ́ sórí rùkú yẹn tán mo bọ́ sórí rùkú tán báyìí òórùn kan yọ ni irú ẹni bẹ́ẹ̀ ti bá ẹ̀dàkùn tó wá dúró wípé òun fẹ́ ka ti fàtíà sí òun níbà níbi so ibà nísìn so bẹ́ẹ̀ náà ni maghrib náà tó bá yẹ bá fi lè bá rùkú ẹ̀ síwájú kó òun tó wọ̀ àmì síwájú kí bẹ́ẹ̀ ni asiri jàre tí ẹ bá fi lè bá rùkú síwájú kó òun tó wọ̀ ìyẹn rùkú tí wọ́n bá ìdòrún wọ̀ báyìí ó ti bá asiri nìyẹn àní sọ pé asiri bọ́mọ́rú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ó ti bá nísìn so torí pé síwájú kó òun tó wọ̀ ló ti bá àmọ́ ìgbà tó padà rùkú tán ó ti rùkú tán kó òun padà tó wọ̀ ó bá asiri nìyẹn so ibi tá a bá bá ìmáàmù lórí rùkú á jọ ìní rùkú yẹn náà nísinsìnyí kí suratul Fatiha pẹ̀lú ìjìmáà gbogbo gbogbo àfa mùsùlùmí láì sí ìyapa ńbẹ so ìbáni sí pé kò sẹ́yìn kan tó yapa pé a ah, kafa tí àná ká tó lọ bá ìjìmọ̀ òun ni pé torí hadith tó wá fún àlọ́bá ìmáàmù lórí ìkú náà ìwọ̀nba wà náà so ẹlẹ́ẹ̀kejì wọ́n bèèrè nípa pé pé bísímìlá pé àwọn ni ṣé èyí ó ṣe jẹ́jẹ́ ni àbí èyí ó ṣe sókè naam ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ pé ìjàpá wà lórí ẹ̀yìn lọ́dọ̀ àwọn afá pé ṣé masala yìí òun ló sì lágbára jù lọ́dọ̀ àwọn afa tí mo pẹ̀lú kó lágbára ni pé masala tó ń ìṣèhàdíyà ni masala tó yẹ pé àwọn afa gbìyànjú gan bẹ̀tí mọ́ sí gbìyànjú tó nǹkan táwọn afa sọ ni pé ẹ fún kálukú lẹ̀ kó ṣe nǹkan tọ́lọ́run bá àlekẹ́lá bá ní kí ó hàn sí kí ló fà á torí pé méjèèjì lẹ̀rí wá fún ẹ̀rí wá fún pé yóò ṣe bísímílà sókè ẹ̀rí sì wá fún pé yóò ṣe bísímílà ìjẹ́jẹ́ so àwọn afáwa gbé gbogbo ẹ̀rí yẹn wọ́n gbé yẹ̀wò lọ́tún lọ́sì wọ́n gbé yẹ̀wò gbogbo ẹ̀ ló sì lálàáfíà so ibà ní sìnyí so ló fi jẹ́ sí mazhab Imam Shafi'i nínú mazhab tí wọn èyí ó ṣe bismillah sókè bet mazhab yòókù èyí ó ṣe bismillah jẹ́jẹ́ ni so ibà ní sìn torí àwọn méjèèjì náà sì lẹ́rìí tẹ́tẹ́rẹ́ sáà so ìgbà míì masala méjì masala ìyapa máa ń bẹ nínú ẹ̀sìn tẹ́kẹ́ méjèèjì náà kò sí kàtí ò sí lẹ́rìí nínú méjèèjì so ibà ní sìn fine so tó bá wùyàn téèyàn bá àmẹ́lì táwọn afá ní ó wà rọ́ọ́jì jù tó tẹ̀sùn wọn jù òun náà ní pé kéèyàn má ṣe sókè kí ló fà wọ́n ṣe tẹ̀rjíì tẹ̀rjíì tán ṣe ni pé hadith tó ní ká má ṣe ká má ṣe bismillah sókè òun wá nínú sahih bukhari àti muslim àwọn ilé tó ní ká ṣe sókè àwọn wá nínú sunan hadith tó lálàáfíà ni wọ́n náà o bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ jihad tí ọ̀rọ̀ bá rí bẹ́yẹn nínú àwọn ọ̀rọ̀ nínú àwọn ọ̀nà táwọn gbà mọ́ ń gbà fi nǹkan kan rinlẹ̀ lórí ìmí ni pé ilé ó wá nínú sahihan a jẹ́ pé ó wà rajihu tó yẹ báyìí nísìn jù àwọn afọ wa ní tó gbogbo ẹnikẹ́ni tí a bá wá rí tó bá ṣe ẹlẹ́ẹ̀kejì àbóṣe kan ló kíní kejì ẹ má takò o tó yẹ báyìí nísìn yìí ẹ má lọ ṣe ẹ má lọ ṣe kan o so nǹkan tóun náà ṣe nǹkan tó lẹ́rìí ni o àmọ́ tó dáa jù kan ni pé kí ẹ máa ṣe jẹ́jẹ́ ẹgẹ́ bí madhab imam malik àti madhab imam ahmed gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé ṣé ìbáni ṣoṣo ní jẹ́jẹ́ ṣé ìbáni alexander no ó kẹ́lẹ̀ kejì béèrè so ìbéèrè afá ilẹ̀ kejì ni pé nígbàtí a ti rí hadith anabi tí ó fi hàn wá pé anabi sallallahu alaihi wasallam máa ń jẹun pẹ̀lú ìka mẹ́ta pé àlàyé tó kàn wá ń bẹ̀ ni pé kì í ṣe pé ó jẹ́ súnà tí anabi sallallahu alaihi wasallam tó fún ní ọlá àbí tó fi jọ́sìn fọ́nà ọba tó ẹni tó bá wá tó bá wá ṣe pẹ̀lú àníyàn èmi náà sì fẹ́ràn fìkà mẹ́ta jẹun ṣé ìbáyìí ní ìsìn torí kí wọ́n sáré pàdánù fìkà mẹ́ta jẹun ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣé ṣé dáadáa lásọpọ̀ ṣe ni àbúṣà ìdàrí fine sẹ́rí tẹ̀yìn bá ṣe bẹ́ẹ̀ dáadáa lásọpọ̀ ṣe ìgbà míì iṣẹ́ lè mẹ́jọ ìbáadà àmọ́ èèyàn máa gbalada lórí àníyàn ẹ̀ tí wọ́n dá sáà èèyàn lè má gbalada lórí iṣẹ́ àmọ́ èèyàn máa gbalada lórí àníyàn gbà míì ẹgẹ́ bí yẹn sí ní máa jìyà lórí iṣẹ́ ńgbà mi tí ó sì máa jìyà lórí àníyàn tó fi ṣe ẹ tí wọ́n lọ sáà kí làníyàn ni pé mo mọ̀ pé kíní yìí kìí ṣe kí mo pè ní súnà o mi sì ní tí n bá ṣe máa ń ládàá mi ní kíní kan bẹ́ẹ̀ tí ah, mo sáré pánẹ́lì nǹkan mẹ́ta jẹun ẹ tí wọ́n lọ sáà máa ń sìn so ah, ó wù mí láti máa ṣe bá nàbí ṣeṣe kódà kọjá pé ti ti gbé sí ayé náà ni tí n bá sá ti sọ pé ẹ̀sìn ni tí sì takọ ẹni tí ò fi ká mẹ́ta jẹun àmọ́ wù mí lọ́kàn pé mo ti fẹ́ máa ṣe nìyẹn so irú àwọn afáà ni wọ́n ní irú àníyàn yóò gbalada àníyàn pé ó nífẹ̀ẹ́ ànábì ẹ̀ tí wọ́n sàn pé ah kí yẹn nífẹ̀ẹ́ ànábì ni pé kódà irú ẹ̀ ní ibùdó márùn máa ń ṣe tẹ́bálá ànábì ń lọ́jọ́ kan ànábì wá kọjá níbì kan ànábì wá bẹ̀rẹ̀ tí ibùdó márùn bá débẹ̀ yọ bẹ̀rẹ̀ o tí wọ́n sàn máa ń ṣe yọ bẹ̀rẹ̀ ọmọ ẹgbẹ́ kìí ṣe ìbáàdà o bẹ̀ sànàbì sànàbì bẹ̀rẹ̀ ń bì ẹ̀yìn mi náà bẹ̀rẹ̀ ń bẹ̀ ṣé bá ní sí pé so wọ́n ní téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ pé ah mo gbọ́ pánẹ́bì máa níwé láwà ni èmi náà wá láìkì láwà nítorí pé mo láìkì ànẹ́bì ti ń wé ní ẹ̀sìn ni o ìsìn ní ẹ̀sìn bá wà láàyàn gbalada o àmì mi náà mo sáfẹ́ mọ wé láwà nítorí pé mo gbọ́ pánẹ́bì gbẹ̀ ìfẹ́ ànẹ́bì lọ́wọ́ yóò gbalada àníyàn kò ní gbalada lórí iṣẹ́ ẹ̀ ọ̀nà sábà ń ṣe so ìgbà míì yẹn máa ń gbalada lórí àníyàn àmọ́ tí ò ní gba ládàá lórí iṣẹ́ gangan so àníyàn tọkàn ìfẹ́ ó nífẹ̀ẹ́ ànẹ́bì ẹ̀rọ ọ̀dẹ́sàmáyìsì ní ọkàn máa wá pé ọlọ́run so àkíyèsí tákàn pè wá sí ni pé ìdí ìbá ti sẹ́sìn ká má sọ di ẹ̀sìn táwọn àti tó yí bẹ́ẹ̀ káàtẹ̀ tó máa máa kàfàrọ̀ àwọn èèyàn pé kí n lágbájá kó sí invisibi jẹun ni wàbí táàdì ó ti di kèfèrí kése mùsùlùmí mọ́ àní kí n lẹ́yìn rẹ̀ àbí kí n kàkí lóde invisibi jẹ ah, yìí ní tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ nípa pé mímọ̀ kírun mímọ̀ sàlá àgbà lẹ́mẹ̀ẹ́sẹ̀ rùn bí ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ pé dọ̀yìn fún gbogbo àdìsí tó wà gbà pé ànábì máa ṣe bẹ́ẹ̀ bọ̀yìn rí tẹ̀lú ní pé ní ara ẹ̀mọ̀ sọ̀hábà tó ṣe pé àwọn sọ̀hábà tí ó ṣe ń sojú rẹ̀ pé òun sọ̀rọ̀ pé ìdágbé ànábì sí ní ìrẹ̀ ní yín tẹ́lẹ̀ máa sọ pé ìyàtọ̀ sùn ọ̀gbọ̀n àǹfààní tí ó sọ ìrún jímọ̀ ní méjì pé àwọn sọ̀hábà àgbà ẹ̀ náà ń so àlàyé ò ní ẹgbẹ́ bá a ṣe síbẹ̀ ṣé àwọn ìpinnu jimá náà lẹ́ẹ̀mejì ni àbí bá wọn àlejò ẹni tí bá ń pe ìrun yídì tí ń ṣe ọ̀pẹ́ fún bídíà ni. naam ìmọ̀rú ilé tí ìmọ̀rú ilé tẹ gbọ́ mẹ́tọ́ báyìí pé lè tí mo ṣe ní Ìbàdàn ni sọ̀tọ́ báyìí pé òun lẹ gbọ́ so ibà ní sèyí mo ṣe àwọn àlékún ọ̀rọ̀ kan bẹ̀ àwọn àlékún ọ̀rọ̀ tí mo ṣe ni pé àwọn hadith tó wá nípa nàbí sallallahu alaihi wasallam ó máa ń ṣe kábàrà méje lákọ̀ọ́kọ́ ó máa ń ṣe kábàrà márùn lẹ́lẹ́kejì so mo ṣàlàyé pé hadithu yẹn àwọn afá pín sí oríṣi méjì wọ́n pín sọ́nà méjì nípa hadithu yẹn àwọn tó sọ wípé gbogbo hadith tó wá o wípa nàbí sallallahu alaihi wasallam máa ń ṣe kábàrà méje lákọ̀ọ́kọ́ márùn lẹ́lẹ́kejì wọ́n ní gbogbo ọ̀lálàáfíà irú wọn ni Imam Ahmed rahimahullahu ta'ala so ibà nísìn so àtàwọn tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà Imam Ahmad nípa hadith yẹn wọ́n ní kò sí nǹkan tó lálàáfíà bẹ́ẹ̀ bẹ̀t a rí nínú àwọn àyíma nínú àwọn àgbà òní hadith táwọn sì gbìyànjú tó sọ wípé o nínú ẹ̀ àrílẹ̀ tó lálàáfíà nínú ilé tó yẹ pé ọ wá látọ̀dà nẹ́dì gangan yàtọ̀ káàkiri mọ́tì sọ tàbí òhòrè ẹ̀rọ ilé tó wá látọ̀dà nẹ́dì wọn lára ilé tó lálàáfíà ń so yí bá nísìn so inú wọn Imamu Bukhari àwọn náà wà ń inú wọn Alimamu Tirmidhi sẹ́ńpẹ́ àgbà wọn àgbà fáwọn aládìsí náà là ń yẹn nínú wọn alimamu nasa'i nínú wọn alimamu zahabi àwọn náà gbà yí pé àwọn hadith tó lálàáfíà látọ̀dọ̀ ànẹ́bí pánẹ́bí máa ń ṣe méje láwọ̀kọ́ ó máa ń ṣe márùn lẹ́ẹ̀kejì nínú àwọn ahadith yẹn ilé tó lálàáfíà mẹ́mẹ́ pàápàá jùlọ ilé tó yẹ pé alimamu Tirmidhi gbà wá tó jẹ́ riwaya amurubun shuaib riwaya amurubun shuaib yẹn ó lálàáfíà Sheikh Al-Albani sì ṣàlàyé nínú al-irwa wọ́n ṣàlàyé báwo ni hadith yẹn ṣe lálàáfíà nítorí pé wọ́n gba ẹgbà wá yẹn látọ̀dọ̀ àwọn kan látọ̀dọ̀ ẹnìkan nínú àwọn kan tá ń pè ní àbádìlà àwọn abdullahi márùn kan mẹ́rin kan bẹ márùn àwọn abdullahi márùn kan bẹ àwọn abdullahi márùn yìí so ẹni tó wà nínú hadith jẹ́ pé tó bá jẹ́ pé ọ̀tọ̀dọ̀ ìkan nínú àwọn abdullahi márùn yìí mo ti gba hadith wa ẹ fọkàn balẹ̀ nípa hadith bá gbà wá látọ̀dọ̀ wọn wàbítálí nígbà tá a fi wáyà Amr ibn Shu'ayb a rí wípé wọ́n gbà wá látọ̀dọ̀ abdullahi ibn Muqri ìkànnì àwọn àbádìlà márààrún yẹn ni pàbítálí intan sá fún ó ti padà lọ so hadith yẹn lálàáfíà imam bukhari náà dẹ̀ jẹ́ pé wáyé pé òun ló wà asah nínú báàbù yẹn pé tábà gbogbo àdìs tó wá látọ̀dà nẹ́bí bá nẹ́bí mọ́ sí kábàrà méje lápò márùn lẹ́lẹ̀kejì tábà yẹ gbogbo àdìs yẹn wò àdìs amúlùmọ̀ ṣáàbù ìlọ́fẹ́ lálàáfíà ju gbogbo wọn so ibà ní sèyí so wàbí so mo fi sọ pé mo ṣàlàyé ní kí sẹ́ẹ̀tì tìbàdàn yẹn pé ọ̀rọ̀ hadith pé hadith yìí lálàáfíà kò lálàáfíà ọ̀rọ̀ ọ̀rọ̀ tí yorùbá ó dàbí ìlú gẹ́gẹ́ ni tó yẹ pé tó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ni ọkọ̀ sẹ́lómi ìgbà míì ìgbà kan ìgbà àwọn ìgbà àwọn àwọn èèyàn míì bẹ́tọ́ pé wọ́n lè ṣe research kan sì gbìyànjú kan ní bí hadith lálàáfíà àbí hadith yóò lálàáfíà táwọn ìlú bá tún padà carry research níbi táwọn tó ń parí sí tán bá tún gbé níbẹ̀ àwọn ilé padà wá sí research kan ní àà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ research wa padà rí pé so a wá wo kí present ẹni tó ní ò lálàáfíà kí ló present tó fi ní ò lálàáfíà ṣe pé ọ̀rọ̀ ẹ̀rí ni ọ̀rọ̀ pé ah, in tí mo rí tí mo rí tí mo rí tí mo fi ní ọ̀la èrè dédé sọ pé àdìsí ọ̀lálàáfíà àfi kó ní nǹkan kan tó gbára lé àbẹ́ ẹ̀kọ́ ni èrè dédé sọ pé àdìsí lálàáfíà àfi ní àwọn nǹkan kan tó gbára lé àwa ní ìwọ present tó gbára lé fún wa tó fi ní kọ̀ lálàáfíà ó present àríkà wọn náà present tiẹ̀ fún wa arin tó present òun náà ríkà àwa rí pé ah wọ́n dàbí pé ibi tí ìwádìí tiẹ̀ parí sí ni tẹ́ni ti bẹ̀rẹ̀ o wọ́n dàbí pàwọn nǹkan tí wọ́n ò rí torí pé kò sẹ́nìkan tá a sọ pé ó rí gbogbo nǹkan kan rí láyé àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n dàbí pàwọn nǹkan tí wọ́n ò rí nípa nǹkan báyìí nípa nǹkan báyìí ẹni rí o so ibà nísìn so a pẹ̀lú ògùn ọlọ́run ọba rìwáyà méjì kan bẹ̀ tó yẹ sí pé Sheikh Al-Albani jẹ́ kó yọ pé àwọn rìwáyà méjèèjì yẹn wọ́n lálàáfíà tó sì jẹ́ marfu'u lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ti ẹ̀ jẹ́ sí pé Sheikh Amr Abdul Munim Salim àwọn sì wà láyé dìsìn àwọn tó takun Sheikh Al-Albani so yí pé nǹkan tí mama ahmad sọ yẹn náà lọ́rọ̀ pé kò sí nǹkan tó lálàáfíà ń bẹ àwọn náà sì present àwọn hujjaj wọn so yí báyìí ní ìsìn tí ò fi lálàáfíà ààbẹ̀ tí téèyàn bá gbé méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹni mo dẹ̀ ṣe níbi ti Ìbàdàn yẹn because mo dìdí yẹn ju àwọn àdìsí yẹn gan ni níbi tí ìbàdàn yẹn so ní mo sọ pé yìí máa ilé ìtẹ gbọ́ ní bàbá tí ìbàdàn yẹn náà lẹ gbọ́ sí ìbàdàn yẹn náà ni. mami ò lè sọ̀rọ̀ èyí tẹ́ ẹ sọ yìí ẹ̀ ń ka pé ara àwọn bídẹ́ àti ṣéèkù. ah ok ah mo briefly kan náà ah mo dìdí ṣe odidi lecture kan nìbàdàn lórí ẹ̀ gangan so bí mo ti ń ka ara àwọn bídẹ́ àyẹ̀mọ́ kan mo kàn yẹn yẹn ẹ̀ tí n bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ kábàrọ̀ yẹn ọ̀rọ̀ gbogbo àwọn hadith tó wá fún gbogbo àwọn ìgbìyànjú táwọn afá ṣe lórí ẹ̀ àwọn tó lọ́wọ́ da'if àtàwọn tó ní kò wà da'if tí bá fẹ́ ṣàlàyé ẹ̀ ó lè má gbà mí less than three hours fún ma fi ṣàlàyé ẹ̀ tí àwọn ọ̀rẹ́sà máa ń sìn mo fi sọ pé mo fi ń béèrè pé ìwé lẹgbọ́nu méjèèjì tó bá yẹ pé tó wà brief yẹn ni ẹgbọ́ gbogbo àwọn àlàyé yìí ṣe bẹ́ẹ̀ mo fi máa ń béèrè pé àmọ́ tó bá yẹ pé tí mo dìdí ìṣe lórí ẹ̀ ni mo sa àwọn àlàyé yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ibi tẹ́lẹ̀ tó wà brief yẹn mo kàn lọ bí kókó ni pé káti ẹ̀wá sọ wípé sẹ́n pé a ti ní hadith àwọn kan lọ sọ híhù sí àwọn kan ní kò sọ híhù àbí káti ẹ̀wá sọ pé wọ́n fara mọ́ àwọn tó ní kò sọ híhù àbí pé ìwọ́n fara mọ́ pé Imam Ahmed àtàwọn yòókù tán ní kò sáàdì kankan tó sọ híhù ń bẹ̀ a ní ní tí wọ́n fara mọ́ tó fọ kan tiẹ̀ balẹ̀ nu ọ̀dà Imam Ahmed náà fúnra ara rẹ̀ àti gbogbo àwọn ayé mọ̀ yòókù pátápátá gbogbo wọn wá gbà wípé tóun ti bẹ́ẹ̀ o ìtàn pè ní tó jẹ́ ajẹ́ sí pé ọ̀tọ̀ ni tó ń wí ọ̀tọ̀ ni tí wọ́n ń wí ẹ tí ọ̀nà sábà yín sìn so ìwọ ti yapa ó kàn ń lo ọ̀rọ̀ àwọn àfáà yìí gẹ́gẹ́ bí ìrújú ni tó láwọn àfáà yìí padà kí ni wá ní hadith tí wọ́n lò tó yìí fèrè lẹ̀ yìí pé tó ń tí báyìí sọ pé gbogbo hadith tó wá látọ̀dà nẹ́bi pé ká ṣe méje láàkọ́ márùn lẹ́kẹ̀yì ta ní kọ̀ lálàáfíà yìí o hadith wọn náà gbára lé tẹ́fọ́ wá sọ pé àmọ́ o súnà náà ní ká padà kò sí ẹni náà tó yapa pé súnà ní pé ká méje láàkọ́ márùn lẹ́kẹ̀yì kí ló fà wọ́n gbára lé ni mo fi wá mẹ́nu bà atharu àbí òrérọ̀ Abu Hurairah radiyallahu anhu a orinlẹ̀ tí ò dẹ̀sẹ́ nìkan tó takò tí gbogbo àtàfà tó gbà pé ọmọ ṣe kábàrà yọkan ní ìdí náà òun náà gbà pé àdìs tó lọ́la aráfà tó lọ́la fi àdìs Abu Hurairah ọmọ ń ṣe méje lákọ̀ọ́kọ́ ọmọ ń ṣe márùn lẹ́ẹ̀kejì náà nínú mustalah hadith nínú ìmọ̀ hadith wọ́n pè kíníkà ní al-marfu' hukman àwọn hadith tó ń pè mawqufu ni sọ̀hábí ló ṣe sọ̀hábí lọ sọ àmú ti mú dájọ́ marfu pé ànábì sallallahu alaihi wasallam mọ̀ sí pé ànábì sallallahu alaihi wasallam ló ṣe ohun àdífi tán almarfu hukma yìí ìdájọ́ kankan náà ní pẹ̀lú marfu ti ti ilé tó wà sọ̀rí ẹ̀ kò yé báyìí nítorí pàdánù gẹ̀gẹ̀ lọ sọ gbogbo tí sọ̀hábà bá sọ pé umirna wọ́n pa wá láṣẹ sẹ̀ǹpé sọ̀hábà ló sọ̀rọ̀ yẹn ìdájọ́ marfu nítorí kò sẹ́ni tí ń pa wọ́n láṣẹ jà nẹ́bì lọ àbí sọ̀hábà bá sọ pé nuhina wọ́n kọ̀ fún wa ta ní kọ̀ fún wọn sọ̀hábà lọ́sọ̀rọ̀ yẹn o sọ̀hábì lọ́sọ̀rọ̀ yẹn ọ̀bẹ̀ta ṣe gbọ́ yé pé màrúfù ó ti mú dájọ́ màrúfù torí kò sẹ́ni tí ń kọ̀ fún wọn ju kànábì lọ àti àbẹ kúnnà naf'alu kadha fi ahdi nàbì àmọ́ sí nǹkan báyìí àwọn olórí àwọn máa ń ṣe àwọn sọ̀hábà láyé ànábì mawqufu ni pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn bẹ̀tì màrúfù hukman ni ó túmọ̀ sí pé láyé ànábì ní tó túmọ̀ sí pé ó túmọ̀ pé ànábì rí wọn kọ̀ tako wọn bẹ́ẹ̀ náà ni nínú àwọn àpèjúwe màrúfù hukman òun tí sọ̀hábì bá ṣe nǹkan kan nínú àlámọ̀rí ẹ̀sìn téèyàn ò lè ṣe ìṣèhàdù lórí ẹ̀ téèyàn ò lè gbìyànjú ṣe láíláí tí sọ abẹ́ fi lè ṣe mọ̀fí òhùnkúnmá ni nínú àwọn àpéjúwe tán máa ń mú wá lórí ẹ̀ òun gẹ́gẹ́ ni hadith tàwa ń bẹ̀ pé àpéjúwe lórí pé sọ hábíbá ṣiṣẹ́ kan tàwa rí pé ìṣẹ́ yìí ó lé sí ìṣe hádùn iṣẹ́ yìí ó ní iṣẹ́ tábùrù rẹ̀ rọ̀ sí pé ó ṣe méje lákọ̀ọ́kọ́ márùn-ún lẹ́lẹ̀kejì ilé tí o fi ṣe méje láàkọ́kọ́ kó ṣe méje lẹ́lẹ̀kejì tí o ṣe márùn láàkọ́kọ́ kó ṣe márùn lẹ́ tó yẹ pé kò sí adàjù kankan náà tó yẹ pé adàjù tó ṣe láàkọ́kọ́ yàtọ̀ fara tó ṣe lẹ́ẹ̀kejì èyí ọgbọ́n ṣe wíìchì hàbẹ́ ẹ̀ tí ọ̀nà sáà máa ń sìn yóò di bídí àtàrà kó jẹ́ pé méje lákọ̀ọ́kọ́ márùn lẹ́ẹ̀kejì kò sí nǹkan kan náà wá sí tó yàpá fúnra wọn wọn ni ó túmọ̀ sí pé orí lẹ́sí látọ̀jú ànẹ́bí sallallahu alaihi wasallam lójú ayé ànẹ́bí orí pàánẹ́bí máa ń ṣe bẹ́ẹ̀ ló fi ṣe wọ́n lẹ́lẹ́kejì ni pé ẹ má jẹ́ ká gbà yí pé Abu Hurairah kírun jímà ó kírun yìí lẹ́yìn ànẹ́bí tánàbí fi kú ni o ìrun yìí kíkí ànẹ́bí ò lè pamọ́ fábù Hurairah o tí náà tó fi ṣe nǹkan yẹn ó túmọ̀ sí pé nítorí látọ̀jú ayé ànẹ́bí sallallahu alaihi wasallam tán máa ń ṣe ni wọ́n ní ẹlẹ́kẹta ó ní pé nígbà tó ṣe yìí iṣẹ́ tó ti ṣe ìgé iṣẹ́ tí èèyàn máa ń ṣe ń kọ̀rọ̀ tábìsọ pàwọn sàábà yòókù òre ni iṣẹ́ ẹ̀yìn dì ni iṣẹ́ tó yẹ pé kódà àwọn obìnrin tí ò lẹ́tọ̀ àti kírun gbọ́dọ̀ lọ́gán téèyàn kankan gbọ́dọ̀ sẹ́kùnlé ṣé bá ní sìn yìí àwọn sàábà kànrin kànrin sì ń bẹ láyé ńgbà yẹn Abdullahi ibn Mas'ud ń bẹ láyé Abdullahi ibn Umar ń bẹ láyé Abdullahi ibn Abbas ń bẹ láyé kí náà ń pè Abu Musa al-Ash'ari ń bẹ láyé Aisha ń bẹ láyé Anas bin Malik ń bẹ láyé gbogbo àwọn sọ̀hábà ipá wátá ni wọ́n bẹ láyé Madina sí nìkan ẹ̀dí ṣẹlẹ̀ níbi tó yẹ pé àwọn sọ̀hábà tí wọ́n sodo sí gbogbo wọn iná sì kírun ẹ̀yà Abu Huraira tó bá jẹ́ sí pé wọ́n Imamu Shafi'i Imamu Shafi'i wá sọ̀rọ̀ Imamu Shafi'i ní tó bá jẹ́ sí pé nǹkan tábù ni tó bá yẹ ni gbogbo àwọn sọ̀hábà ìwọ̀n bá tako ṣùgbọ́n àwọn sọ̀hábà ò ní dákẹ́ lórí bápẹ́lì nígbà tí wọ́n rí Marwanu tó ṣe bídíà Abu Sa'id Khudri tako àbí wọ́n tako wọ́n tó bá yẹ pé nǹkan tí àbúrò ìrọ̀rùn bá ṣe tó bá yẹ kó bá yapa sí táwọn náà mọ̀ látọ̀dọ̀ ànábì ni wọ́n tako ìmáàmù ṣáfì ní nígbà tí wọ́n tako yẹn ó jẹ́ kó yé wa wípé nǹkan yìí súnà ni ẹ ti ọ̀nà sáà ìmáàmù ṣáfì ní lẹ́nu fi kò wípé hadith yìí o marufu hukman ni ṣe ọ̀nà sáà so hadith àbúrò ìrọ̀rùn yẹn ó yanjú bàjẹ́ kódà sheikh amr abdulmunim selim ta kọ tírà gan lórí ọ̀rọ̀ hadith méjèèjì yìí gan àwọn gẹ́jẹ́ kó wáyé pé súnà o òun ni ká marufu nígbà tó ń ṣe sẹ́rùfù tíra kan tán pè ní nuz'atul nazar tó yẹ báyìí nísìn tó ṣe sẹ́rùfù nukhbatil fikri ti eh, ti múnà hajar al-asqalani ọwọ́ akú orí ọ̀rọ̀ títí pété abá tí wọ́n sọ pé àwọn sọ̀rọ̀ wọ́n rí wọn tako nítorí ẹ̀ láti sọ pé sunna ni ok iṣẹ́ wọn fún mánú ńkọ́ tóun náà ṣe adhan láyé ànábì sallallahu alaihi wasallam tó bá fẹ́ kírun juma ìrun ẹyọkan adhan kan náà máa ń ṣe adhan ẹyọkan náà máa ń pè bẹ̀t lásìkò Uthman Uthman sọ adhan yẹn di méjì tá a sì mọ̀ wípé lásìkò yẹn náà àwọn sàhábà ń bẹ láyé tí àwọn sábà yìí sìn táwọn sàhábà ò tí ì kú tán tí àwa rí wípé ẹnìkankan nà wọn ó takò Uthman sáwà sọ wípé nǹkan tí Uthman ṣe yìí náà ó ti di sunna ni àwọn afá pín sí méjì lórí ọ̀rọ̀ adhanu usman tó ń pè ní adhanu zawro ní wọ́n máa ń pè adhanu ẹlẹ́kejì àwọn afá pín sí méjì ara àwọn afáà kan tán ní nǹkan tí Usman ṣe yẹn ó ti di sunna ká máa ṣe méjì níbi ìjọ juma làwọn kan tẹ̀lé títí di sẹ̀ ṣé bá nísì a sì ráwọn kan tó sọ pé ah no a lè tẹ̀lé Usman lórí àdánù ẹlẹ́kejì yẹn tó pẹ́ yọ kan péré lànà bí sallallahu alaihi wasallam ṣe kí wá ní dẹ̀lú ìtàwọn tó sọ wípé àdánù Usman ó ti di sunna wọ́n ní alákọ̀ọ́kọ́ ni pé ká má gbàgbé pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé alaykum bi sunnati wa sunnati al ar-rashidi ọlọ́run bá anábì ní súnnà mi anábì dọwọ́ yìí o àti súnnà àwọn khulafáwù mi tí wọ́n jẹ́ ní ìmọ̀nà nínú àwọn khulafáwù rashidi tálẹ́lẹ̀ kẹta wọn Usman ibn Affan radiyallahu anhu wọ́n ní in tí àwọn khulafáwù rashidi bá ti ṣe ó ti di súnnà nìyẹn wọ́n ní wà fi táálí nǹkan tí Usman ló ṣe yẹn ó ti di súnnà nítorí pé anábì náà lọ sọ fún wa o àti súnnà àwọn al-khulafáwù rashidi so tí Usman so bóyá ẹ̀rẹ́ báwọn tí wọ́n ní irọ́ àlè tẹ̀lé Usmanu wọ́n lágbọ̀ọ́yé mi lórí hadith wọ́n ní sunna àwọn khulafa rashidun tó bá bá sunna nabi mu ni wọ́n sọ pé tó bá ti rí tako sunna nabi á fi sunna tí wọ́n lẹ̀ á lọ tẹ̀lé sunna nabi so ibà nísì so àwọn ní intanẹ́bì sọ ni pé sunna àwọn khulafa rashidun tó bá ṣe dìde pẹ̀lú sunna mi bẹ́ẹ̀ táwọn afáàjẹ́ kó yẹ wá pé àánú kò rí bẹ́ẹ̀ nítorí pé wáwù tó wà ń bẹ̀ ó túmọ̀ sí pé súnà ànábì yàtọ̀ fún súnà àwọn kùlà fáwọn rọ̀ṣìlúùn pé ànábì ti jókòó yọ pé n tán bá ti fún wa fún wa fún ẹ̀sìn ká mọ̀ yí pé òun ànábì sallallahu alaihi wasallam òun fọwọ́ sí nìyẹn nítorí wáwù tó wà ń bẹ̀ yẹn tó àtfù ni wáwù làátfù ni wà làátfù yẹtẹ́lì mọ̀gọ́yàrọ̀ ká sọ pé ọkùnrin àti obìnrin sẹ pé ó túmọ̀ sí pé ọkùnrin sì yàtọ̀ sóbìnrin nìyẹn tó bá ní tó bá ní kinní ilẹ̀ iná àti omi tí ó bá ń sìn ilé àti ìta so àti yẹn jẹ́ kó wáyé pé ìta yàtọ̀ sí ilé torí pé àtọ́fà rẹ̀ pé ṣókùn tí ilé bá fún wa náà ni ìtẹ́ òfin wa bẹ̀ tí ilé yàtọ̀ sí ìta wọ́n ní irú wáwò yẹn lọ́wọ́ àbẹ́ pé wà súnà tó bá yẹ pé súnà nẹ́bí náà ni súnà wọn ni kò ní ìdíkà nẹ́bí tó ẹ̀sẹ̀ dá súnà wọn yàtọ̀ lọ́tọ̀tọ̀ pé tó bá ti ní súnà mi láàmà tẹ̀lé àyẹ́ pé tó bá yẹ pé àwọn sọ àwọn khulafa ni àyẹ́ pé problem ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ká mọ̀ gbà pé pé alukur'an wíwọ́ o ká gbà fati àkẹsọ̀rọ̀ dó màtá fi sóra kúrán nìyẹn káńgbà fún wọn fi sí láyà nẹ́bí kódà wọn fi sí láyà Abubakar àti ọmọ ìgbà wọn náà fi sí àsìkò Usman sí bídí àlùhùn náà sí àwọn ọ̀dọ́sàbà yìí sìn wọ́n fi wọ́n fi wíwọ́ kí ló fà á ìgbà tó di wípé àwọn èèyàn àwọn tí èsì eléyìí lárúbáwá ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí wọnú Islam ìgbà tó wọ́n wọnú Islam ó wá di pé wọ́n wá mọ wọn mọ lárúbáwá sọ dáadáa wọ́n wá ń ka Quran ní kàkúkà ibi tí ó yẹ kan fún ní dúnmà wọ́n fún ní dúnmà ibi tó yẹ kan fún ní fata àwọn fún ní kẹsọ̀rọ̀ tó má lè fi lè ṣe bẹ́ẹ̀ yóò ba ìtumọ̀ Al-Qur'an jẹ́ so ibà dì sí yìí nígbà yẹn òun ni Osman wá sí kíni ló wá pe àwọn èèyàn jọ pé nǹkan tá a ṣe ni pé ẹ jẹ́ kí a kí a wọ Al-Qur'an Al-Karim ìgbà yẹn náà wọ̀ bákan náà sẹ́rí Qur'an ti ń bẹ lásìkò Abubakar Umar harufu méje ni Kùránì padà lọ́sọ̀kalẹ̀ lórí lọ́rọ̀ méje ni àmọ́ngbà tó yá ó di pé àwọn ìyapa ti fẹ́ máa ṣẹlẹ̀ nípa kíkà Kùránì tí àwọn àwọn tí wọ́n jẹ́ ará Kúfà tí wọ́n bá lọ sí Yemen tí wọ́n bá dé ọ̀dọ̀ àwọn ará Yemen bóyá ogun pa wọ́n pọ̀ wọ́n wá fẹ́ mùsùlùmí Yemen àti mùsùlùmí ará Kúfà bí bá sọ̀rọ̀ ogun pa wọ́n kan fẹ́ gbógun ti àwọn kèfèrí sẹ́kún wọ́n jọ papọ̀ dáhùn kèfèrí jà nígbà tí wọ́n bá jọ papọ̀ yẹn tí wọ́n bá ń ka Kùránì wọ́n rí kí báwọn ṣe ń ka Kùránì yàtọ̀ síra wọn

ní ibn ní Usman ibn Affan ló fi wá pé ló fi wá pé ó pé um, uh, kí là ń pè um, Zaid ibn Thabit radiyallahu anhu wípé kó wá kọ al-Qur'an ó wá sọ fún ẹ pé ó wá kó àwọn yòókù náà jọ papọ̀ mọ́ bí àwọn Ubay ibn Ka'b àti gbogbo wọn lọ ó wá ní famakhtalaftun fihi gbogbo tẹ́ bá ti lè yapa ń pé wọ́n ń kà wọ́n ń kà báyìí dá padà sí kìrọ̀ àwọn Quraysh ìgbà yẹn náà padà wá náà padà wá ní kùránì padà wá di ẹyọ kan tó fi di pé orí ẹyọ kan yẹn náà padà wá print gbogbo kùránì ayé lé lórí so ibà ní sìn so now. nípa yẹn ṣèbí usman àtàwọn sọ̀hábà yòókù ni wọ́n fi ṣe àfihàn now usman àti àwọn apá kan sọ̀hábà kéésì àwọn sọ̀hábà kéésì gbogbo àwọn sọ̀hábà torí pé àwọn àfáà máa ń ṣe fanfa lórí pé ìjìmá ìgbà wo ni ìjìmá end ṣé ìjìmá náà ó ń Osman ni àbí ostent kó láyé Osman tó bá yẹ pé ìjìmá la fẹ́ sọ ṣé bá ní yìí fine so n ta fẹ́ fàyọ́ mẹ́ tí mo fẹ́ fàyọ́ mẹ́ tí mo fẹ́ conclude sí gan ni pé Osman nígbà tí wọ́n kó tí wọ́n wọ alukur'an kìí ṣe wípé ẹ̀kọ́ ni àmì ìrùngbà yẹn òun ló ṣe kíni òun ló gbé nǹkan yẹn kalẹ̀ pé ẹja ṣe báyìí gbogbo àwọn tó sì pè fúnra ńgbà yẹn ó pè wọn ká bá wọn ni wọ́n sì ṣiṣẹ́ yẹn fún gẹ́gẹ́ bí àṣẹ irú nǹkan yẹn náà ló ṣe nígbà tó fẹ́ ṣe kíni nígbà tó fẹ́ sọ àdánù di méjì sẹ́wọ̀n sáà máa ń sìn ó gbé kalẹ̀ ni wípé nǹkan tí àdánù wà fún òun náà ni pé ká fi pe àwọn èèyàn ká fi ṣe ìlàm ká fi pe àwọn èèyàn torí tẹ bá wo bí àdánù ṣe wáyé bó ṣe nípa ń pè irun gan kò sí pa ń pè irun ní Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ but a fẹ́ hàn pé àwọn èèyàn wá bí kán a fẹ́ fún máa sọ nǹkan tó fi padà mọ̀ pásìkò irun fi tó ó túnbọ̀ pé ìlàm ìfún àwọn èèyàn ní information pásìkò irun ti tó ní àdánù àbí làwọn kan fi ní ẹja máa lu ago àwọn nasọ́rọ́ àwọn kan ní ẹjá máa lu ìlú bí àwọn yahudi sí àwọn tí a so kó tó wá di pé ọlọ́run bá lè kí lábá ní kí Umar ibn Khattab nínú ìwáyà kan so adam nínú adam kọ́ lálàá kọ́ wá kọ́lọ́run bá lè kí láti wá kọ́ wọn bó sì máa pẹ̀rún ní orí lórí ọlájàlá kí alábi tó ní kan lọ kọ́ bilal bin ba so in ta fa níbẹ̀ ni pé in tí adan wà fún ìlàm káṣe kájẹ́ káwọn èèyàn mọ̀ pé àsìkò orin tó usman wá ṣe ìṣìhàjì wípé lásìkò ànábì èèyàn mélòó ló ti gba islam lásìkò abubakri èèyàn tó pọ̀ sí àsìkò umar èèyàn tó pọ̀ sí ní àsìkò usman èèyàn wá pọ̀ buhari àdánù ẹ̀yọ pọ̀ tó wọn mọ́ ẹ jẹ́ ká ṣe àdánù lákọ̀ọ́kọ́ káwọn fi máa ṣe istindad káwá ṣe àdánù ẹlẹ́ẹ̀kejì pé lẹ́yìn àdánù ẹlẹ́ẹ̀kejì kótópọ̀ bẹ̀rẹ̀ ni nǹkan tí wọ́n mọ̀ pé ìgbà tó yẹ pé èyí táwà fún ẹni ìrìnlám káfíjẹ́ káwọn èèyàn mọ̀ pásìkò orin tó ní sọ pé àwọn èèyàn pín sí méjì lórí ẹ̀ pé ṣe bí àwọn yìí náà ṣe mọ́ ní súnà tiwọn tó jẹ́ sí pé tí anabi sallallahu alaihi wasallam ti sọ bẹ́ẹ̀ so tá a bá rí èèyàn tó yẹ pé bẹ́ẹ̀ ló wí so ibà nísìn bẹ́ẹ̀ a rí àwọn àfa kan náà o táwọn bá wọlé bẹ́ẹ̀ mo fẹ́ mọ kàn fi ta wọn yíwọ́ Kùránì yẹn mo fi bọ̀tírẹ́sì yẹn ni pé láyé Usman náà ni wọ́n ṣe ẹ̀tí ọ̀nà sáà máa ní tó ń ti bẹ́ẹ̀ ààrí sí bídá so láyé Usman náà ni pé wọ́n kọ mushaf ẹyọ kan so ibà nísìn yìí àṣírí sí bídá nítorí pé ẹni tó ṣiṣẹ́ yìí àtìmọ̀ yìí pé ó ibà nísìn ó fi sọ Al-Qur'an ni ọlọ́run bá ní kíláàrẹ̀ ti sọ ayàkalẹ̀ yìí pé inna nahnu nazzalna dhikra wa inna lahu la hafizun so ala kulli hal kò jọ má ti ti Abu Hurairah ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn tí Abu Hurairah ń tiẹ̀ àwọn ẹ̀rí yẹn ó bọ̀ tírẹ́sì wípé ó rí nǹkan yẹn látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kése pọ́ dáa sí fúnra ara rẹ̀ so ibà nísìn so Usman ń tiẹ̀ kése pé òun rí ká máa pèrún méjì látọ̀dọ̀ Ànábì tí mo fẹ́ bí mo fẹ́ fàyọ̀ gan nìyẹn mo kàn try láti extend àwọn ìmọ̀ kan so that tí a bá a bá rí àwọn masáìlú a ní fojú tó tẹ́rẹ̀ wò ó wá jẹ́ pé àmọ́ wa fún ní hukmu hamasa ló kàn jẹ́ kí n extend the bet iṣẹ́ tí Usman ṣe afáṣẹ́ ń gbọ́ ó jẹ́ àtọ̀ síṣẹ́ Abu Hurairah iṣẹ́ tí Usman a rí wípé ànábì ò ṣe lásìkò tiẹ̀ ẹ̀yọ̀ kan péré ànábì pé ṣe pé àrídẹ́lú kan ẹ̀yọ̀ kan ànábì máa ń pè àbí àwa rí pé láyé Usman ló sọ di méjì kódà tá a bá tako azan ti Usman a lè tako lórí wípé ṣebí láyé ànábì sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ yọ kan náà ni ó ti tó àrídẹ́lú bẹ́ẹ̀ tí Abu Hurairah ààrí dẹ̀lìlù kankan pé láyà nẹ́bí kábàrà yọ̀kan ní máa ṣe ní ẹ̀dì tí a ń pa àrí dẹ̀lìlù kankan ẹ̀ tí ọ̀dá sáà ẹjẹ́ bá ṣe rí dẹ̀lìlù títí Abu Usman ní sí pé ìran yọ̀kan ní máa ń pè bẹ́ẹ̀ tí Abu Hurairah ààrí ah, dẹ̀lìlù kankan tó fi wáyé pé ah, kábàrà yọ̀kan lànẹ́bí máa ń ṣe wò Abu Hurairah ló sọ di méje nígbà tá àti rí dẹ̀lìlù ẹyọ kankan yí pé ànẹ́bí máa ń lásìkò ànẹ́bì sallallahu alaihi wasallam lùsìn yẹn kò sí ń tọ́ yapasa ànẹ́bì ẹni tó bá fẹ́ sọ pé yapasa ànẹ́bì ní sí yóò fún wa ní díẹ̀ lílu kámẹ́sì kábàárà ẹ̀yọ̀ kan ní ẹ̀yìn jìbìnà. nípa ìgbà tí sọ́wọ́bà kan ka ìyàtọ̀ nínú juma àti ìrìn ìjì tó sọ pé àwọn máa ń gbé kútẹ́ kíní jáde mi méjèèjì náà àwọn máa ń pè lóbi kan àwọn ń kí ló fà á tó fi sọ pé àwọn máa ń ṣe ìrún méje bì kan àwọn sì máa ń ṣe ọ̀kan nínú. sọ̀hábí tí Abu Musa al-Ash'ari kọ̀ọ̀ka àwọn nǹkan kan tí kọ̀ọ̀ka kò ṣe kò tíra láti kọ́rọ́ náà kò kò ṣe ìfọ̀rọ̀ kò ṣe ìfiniwérẹ ni láàrin ẹ̀yìndì àti juma nǹkan tó ń sọ ni pé ìṣesí tó ṣe yìí a kì í ṣe bẹ́ẹ̀ lásìkò ànábì sallallahu alaihi wasallam kò sọ pé bá a ṣe máa ń ṣe ní juma ni ó ní ó ní a khalafta sunna ó ti yapa sunna torí pé kí ni o ó gbé mímbà rí jáde a kì í gbé jáde lásìkò ànábì sallallahu alaihi wasallam fún ìdí ó sì ṣe kútùbà síwájú ká tó kírun à kí n ṣe kò sọ wípé ìyàtọ̀ tí ń bẹ láàrin júmọ̀ àti eid ni pé ní júmọ̀ láti máa ń gbé mímbà rí jáde àfi ń gbé jáde ní eid ní júmọ̀ láti kọ́kọ́ máa ń kírun síwájú ká tó eh, láti kọ́ máa ń ṣe kútùbà ká tó kírun àfi kò sí bẹ́ẹ̀ kò sí hadith kan tó sọ bẹ́ẹ̀ ó sì báyìí nísìn táàfù wá sọ pé kí lórí tí ò wá ka kábàrà méje kun àbí tí ò ka. naam definitely gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣe kábàrà ọkàn bídà ní lásìkò gba yẹn ìlú òun ṣẹ̀ṣẹ̀ mú wá sínú ẹ̀sìn yẹn so ibà nísìn ẹni yẹn sì ní níta fi mú pé bídà ni pé a béèrè pé kílẹ̀ rí tó ní ká máa ṣe kábàrà ní ẹyọ kan so ibà nísìn ní èdè yóò sọ wípé ẹ ẹ àdá padà sí ìpìlẹ̀ ni ìpìlẹ̀ wo ládà padà sí ọ̀dà ìpìlẹ̀ ìran sọ̀látù ní èdè ọ̀dà padà sí irun ìran ọ̀ràn yẹn bóò ní sọ̀látù ní èdè ṣe bóò ló ṣe papọ̀ mọ́ ọ̀ràn yẹn tá a ṣe kútùbà ń bẹ̀ tó ní bá ṣe ṣe ọ̀nà táà ní pèrún táà ní sèkọ́mọ̀ ọwá fẹ́ dá padà sí ìrún tó yẹ pé ìpìlẹ̀ tí a pèrún wa a pèrún a sèkọ́mọ̀ àti ní ṣe kútùbà tó yẹ báyìí nísìnyí tó yẹ rí pé téèyàn bá fẹ́ dárú nǹkan bẹ́ẹ̀ padà ó gbọdọ̀ jẹ́ pé ní tẹ́ bá fẹ́ dá padà síra wọn gbọdọ̀ jọra wọn ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo dídá padà tí wọn náà dá padà yẹn ìṣìhádù ni wọn náà ṣe ó rẹ́ẹ̀dì kankan ẹ tí ọ̀nà sáà máa ń sìn ẹni tó ní ká máa ń ṣe kábàrà yọkàn yìí sìn kò rí ẹ̀rí kankan nínú súnà pé ànábì máa ń ṣe kábàrà yọkàn ní ìdí ìṣìhádù ló ń ṣe pé àdàpà àwọn àgbèwọlé rè pé sí wọn lọ máa ìpìlẹ̀ ẹ̀rùn ju àbúwò rẹ̀ rọ̀ lọ ni àbíwọ̀ lọ mọ ìpìlẹ̀ bá ti ń kírun jà wọn sàhábà lọ táwọn òfin dá padà sírú ìpìlẹ̀ tí wọ́n dá sí yẹn so definitely ẹni tí máa ń ṣe kábàárẹ̀ ọkàn oníbídé àyúrò ẹni bẹ́ẹ̀ so ibà nísìn tó pé ní tí ò sínú ẹ̀sìn ní tí ò sínú Islam irú ẹni bẹ́ẹ̀ ń ṣe yẹn so ibà nísìn so bí ìyẹn ṣe rí nìyẹn àrùn pé ìbéèrè yín náà ni àbí. Allah akbar